Música Ọ̀wágúnú ẹ káàbọ̀ Gbénga Ọ̀nàbíyì ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ jọ̀ọ́ ẹ máa bá wa pín ètò yẹn bẹ́ẹ̀ ṣe wọlé kẹ́ máa ju love and like button. Adébáyọ̀ Adémẹ́fọ́ bàbá mi ẹ káàbọ̀ sórí ètò ayé àpèsàdé ẹ káàbọ̀ sórí ètò gbogbo ọmọ Oòduà káàkiri àgbáyé mo ti ń káàbọ̀. Ọlábíyí Dọlápọ̀ ìyá mi ẹ̀ka àbọ̀sọ́ tètò. Ọ̀dẹ́nìdé Adé láti Germany ẹ̀ka àbọ̀. Ẹ bá wa kí ètò yẹn bẹ́ẹ̀ ṣe ń wọlé o, àti ìrí àwọn èèyàn kó máa pín in. Ẹ jẹ́ ká máa pín in. Sunday Aríbísálà òkè Akíndèjì Sunday ẹ̀ka àbọ̀sọ́ ètò wa ẹ̀jọ́. Ẹ máa bá wa pín ètò yẹn ìyàwó olúrẹ̀mí ẹ káàbọ̀ sórí ètò yìí. àwọn alárẹ̀ á kí yín lẹ́yìn. àmì àṣẹ. olódùmarè á gbé gbogbo àṣẹ ń àti ìrí ká máa gbé share sórí kíní wa ẹ jẹ́ ká máa share ẹ jẹ́ ká máa share sí gbogbo platform tá a wà láti fi àwọn èèyàn wa orílẹ̀-èdè Odùduwà ní ìrètí. Ah, bàbá mi mú mi náà mí ní sọlá Odùduwà tọkàntọkàn ẹ káàbọ̀ sórí ètò yìí ọ̀ṣúdà mẹ́ẹ̀ mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò yìí. ìyá yìí pọ̀ tó bẹ̀ sí à ń gbé ìgbé ayé ẹrú ní pín in láti dé ibi ẹ káàbọ̀ sórí ètò bàbá mi ni wọ́n pa àwọn ọmọ Yorùbá tí ó bá fi òtítọ́ inú ṣe iṣẹ́ ìjọ wa dára kí ó máa jẹun ṣé ó dára bí kí ọmọ aláṣẹ wà pífà ǹjẹ́ ó sunwọ̀n yóò bàbá mi alvin adébúlù kí máa bá wa ṣí ẹ̀ tá a bá ti ṣí ẹ̀ a máa máa rí ó ní tá máa rí tá a bá ti ṣí ẹ̀ púpọ̀ wa ò ti ṣí ẹ̀ o ẹ jẹ́ kí a fi ara wa ṣe òṣùṣù ọwọ̀ kí a dira wa mú nítorí pé àìkọ́wọ́rì ejò ní í jẹ́ ọmọ ejò níyà bí ọ̀pá bá ṣáájú tí sèbé ń tẹ̀lé tí paramọ́lẹ̀ àti òjòlá wọ́ ruru tó wọlé kò ní sí ẹ̀dá tó tó lè fi ìgbìyànjú ètò yìí ìṣẹ̀lẹ̀ Yorùbá ni ó lẹ́rẹ̀ jù nínú ìwà àtúnṣe. Yìí láti ìyá mi. Ẹ sórí ẹ̀ṣẹ̀ bá wa pé ètò yẹn ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀. Dájúdájú lọ́lá olórúkọ mi, ẹ bá mi ṣe ẹ bá mi ṣe ètò yẹn ẹ olúwa dá oko wa lọ́lá ẹ bá mi ṣí ẹ. kóòtù òjìlè adọ̀bálẹ̀ gbàràjà àti àwọn ni bí ọmọbìnrin bá jí a fi orókún méjèèjì kúnlẹ̀ a kí àwọn òbí. ẹ bá wa ṣe ẹ bá wa ṣe ẹ bá wa ṣe. àṣà tí àwọn kò tí ì ṣe ẹ̀yin ọmọlúàbí ẹ ṣe program ẹ káàkiri gbogbo platform group méjì ẹ máa bá wa ṣe ẹ ismaila ramat ní ìyá mi àtàtà ẹ bá wa ṣe ẹ káàmọ̀ sórí ètò ẹ bá hàn àmàrẹ o ẹ bá wa ṣe ẹ bá wa ṣe. ẹ jẹ́ kí a fi inú kan ṣe ẹ má jẹ́ kí a gba ìbọ̀dé sí ara wa ẹ má jẹ́ kí a fi àmì sílẹ̀ fún alamí láàrin wa. mo wá fẹ́ sọ ọ́ Fáre ní máa bẹ̀rẹ̀ ìyá mi ẹ káàbọ̀ sórí ètò yìí ajé ìkàlẹ̀ ẹ bá wa pín ẹ bá wa pín bẹ́ẹ̀ ni a nílò freedom o òkè akíndéjì ẹ bá wa ṣí ẹ̀ dídá Odùduwà republic sílẹ̀. gbogbo wa la ní láti dá sí ètò lónìí ẹ bá wa ṣe ẹ bá wa ṣe. kí ó rí ìjàṣepọ̀ náà ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ kí ó rí ti Ọbàtálá ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ kí ó wá rí ti Èṣù Ọ̀dàrà àmì àṣẹ ẹgbẹ́ ẹ̀ṣẹ̀. ẹ jẹ́ ká fi inú kan ṣe ẹ jẹ́ ká jìjà yìí tọkàntọkàn. kí àwọn ọlálẹ́lẹ́kọ̀ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ìyá mi ṣẹlífà àṣẹ ẹ káàbọ̀ sórí ètò wa ẹ káàbọ̀ ẹ pín ẹ pín ẹ jẹ́ ká pín ẹ jẹ́ ká ṣẹ́ ẹ. èmi á dúró torí ìyà yìí ti pọ̀ ó tó gẹ́ ojú àdúgbò mi ká dúró òmìnira á dé orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀ jù Odùduwà republic á dúró òmìnira ayé. ẹ gbogbo ẹ̀yin èèyàn mi ká tó lọ sínú ètò tòní ẹ mọ̀ pé ó ní bá ṣe máa ṣe é ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe o kó bàa lè rí bó ṣe yẹ kó rí àwọn èèyàn tẹ̀ ti ń fi orin oríṣiríṣi wọ́n ti fi ń ránṣẹ́ sí mi àwọn ọ̀dọ́ wa wọ́n tẹ̀ ti ń gbìyànjú gidi ẹnìkan ló tún ń ṣe orin orílẹ̀-èdè wa ní ìmọ̀ tí ọwọ́ mi bá tẹ̀ lé tẹ orin náà wọ́n ti ń fi orin orílẹ̀-èdè wọ́n fi ń ránṣẹ́ sí wa lóríṣiríṣi báwọn mà ti ṣe orin fún orílẹ̀-èdè Odùduwà mo ní à ìyẹn náà tún dáa ó lẹ́wà bẹ́ẹ̀ ẹ ṣùgbọ́n ká tó lọ sínú gbogbo ètò tòní torí oríṣiríṣi orin yẹn la máa gbé jáde fún ẹ̀yin èèyàn wa gbogbo àwọn ọmọlúàbí tó sì ń wò wá ẹ máa bá wa ṣíà ètò yẹn ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sínú orin ti ilẹ̀ wa ilẹ̀ Odùduwà ilẹ̀ tèmi máa fi ń yangàn ní gbogbo ìgbà torí pé wọ́n ní ọmọ àlè ní fi ọwọ́ òsì ló fi ń júwèé ilé bàbá rẹ̀ mo sì mọ̀ pé gbogbo àwa tá a wà ń bíbà ọmọ ọkọ ni wá ọmọlúàbí àtàtà ọmọlúàbí ọmọ Odùduwà tọkàntọkàn ẹ jẹ́ kí gbogbo wa pa ẹnu wa pọ̀ ká kọ orin orílẹ̀-èdè wa tọkàntọkàn ká fi ọwọ́ rẹ̀ sọ̀yà pé àwa ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ òun ni orílẹ̀-èdè wa o. share. elédùnmarè akọ́dáyé aṣẹ̀dá ọ̀run ìbẹ̀rẹ̀ ohun gbogbo àárín ohun gbogbo òpin ohun gbogbo ẹni tó lè pa tó lè pa ẹ̀mí run tó lè pa ara run aládé ọba mi ọ̀kàkà òkìkí atẹ́rẹrẹ kárí ayé atẹ́dá aṣẹ̀dá mẹ̀dá awẹ̀dá òun náà ni ọba elédùnmarè ẹni tí gbogbo ipá àti agbára ń bẹ ní ọwọ́ rẹ̀ ta ni wá láìsí òun kí la jẹ́ kí bàbá a fi ògo fún yín lónìí kábíyèsí o. ọba ìyanu ọba tẹ́nìkan ò dádé fún tó ń gbadé lọ́wọ́ gbogbo aládé ayé ọba tí ń dádé fún ẹni tí ò tọ́ sí òun náà ló ń gbé tálákà dìje lórí àkìtàn ó ń gbé ìjọba pẹ̀lú àwọn ọmọ aládé aṣọ lórí burúkú ta ló lè bá wíjọ kò sẹ́ni lè bá wíjọ ohun tó wù ni òun la lára ń fi nínú ẹ jẹ́ ká máa gbé ọlọ́run ga ní ìyìn ọlá àti ògo tó tọ́ sí ẹlẹ́dàá torí pé òun ní gbogbo ipá àti agbára ń bẹ ní ọwọ́ rẹ̀ òun ló lè bá mú alágbára ayé o òun òun ni ikọ́ kan rẹ̀ lásán ó ti pa gbogbo ayé run tó tò rẹ kábíyèsí ẹ tálà bá bẹ̀rù bí ò sí ọba òkè ẹ kábíyèsí ọba àwọn ọba mo kí gbogbo àwọn aṣíwájú yorùbá gbogbo ẹ̀yin lọ́balọ́ba kádé lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ wọ́n ní ẹ fèrègì jobi pẹ́ẹ́pẹ́pẹ́ àṣà pẹ́ lẹ́nu yín gbogbo èèyàn ọba ní ilẹ̀ káàárọ̀ òjìrì gbogbo ẹ̀yin aṣíwájú wa lọ́tún lósì nílẹ̀ lókè gbogbo ẹ̀yin aṣíwájú gbogbo yín náà la kí pátápátá ẹ kú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe àwọn tó ń ṣe lábẹ́lẹ̀ àwọn tó ń ṣe ní gbangba ṣùgbọ́n kinní kan ni mo ṣáà máa ń sọ wípé wọ́n ní bọ́ba yìí ò tiẹ̀ rí wa gan tòkè ṣáà ń wò wá ẹni tó dá ojú ó lè ṣaláì má rí ojú bí ẹni tó dá etí o lè ṣaláì má gbọ́ ẹni tó dá ẹnu o lè ṣaláì má fọhùn bí gbogbo iṣẹ́ tí gbogbo wa ń ṣe káàkiri àgbáyé ọba òkè ó ń wò wá torí náà la ṣe máa ń kéde fún gbogbo àwọn aṣíwájú wa pé ẹ ṣe eré kó dára ẹ ṣe eré kó dára o ẹ̀yin ayé kan ẹ ṣe eré gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa ẹ̀yin aṣíwájú ẹ iṣẹ́ ẹ máa tẹ̀síwájú ẹ̀san ń bọ̀ gbogbo ẹ̀yin tó sì kù díẹ̀ káàtó a nígbàgbọ́ pé ààyè ìrònúpìwàdà ó sì wà fún gbogbo wa ṣé wá ní gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire gbogbo ẹ̀yin ọmọ dúdú wa tata gbogbo wa pátápátá ni mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń pàdé lọ́sàn-án lóru lórí kan máa wòra lásán o ẹ má jẹ́ kárí ara wa bíi pé ẹ mo kàn mo fẹ́ lọ wo program yẹn wíwò kọ́ mo gbàgbọ́ pé gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire tá a jọ wà níbí gbogbo wa là ń ṣiṣẹ́ takuntakun lábẹ́nú ní gbangba nílẹ̀ lókè torí pé kò sí ẹnìkan àwádé àgbájọwọ́ la fi ń sọ̀yà ìgbà kan wọ́n ní àjèjì ọwọ́ kan kò gbé ẹrù dórí a kú iṣẹ́ takuntakun àwọn èèyàn kì í sùn wọn kì í wo kọ́ọ̀lù ní láàárọ̀ ṣé ẹ tún ti ṣe báyìí ṣé ẹ tún ti gbọ́ báyìí ṣé ẹ tún ti ṣe gbogbo kinní kan ẹ bẹ́ẹ̀ ni bàbá mi gbogbo àwọn ọba wa gbogbo wọn náà là ń ké sí bàbá mi òkè akíndèjì gbogbo wọn là ń ké sí gbogbo wọn náà náà ń gbọ́ wọ́n ń rí fídíò wa wọ́n ń rí gbogbo Eh, wọ́n ń wo bá a ṣe ń sọ bá a ṣe ń wí wọ́n ń wo bá a ṣe ń ké tantan lọ́sàn-án lóru torí pé àwọn náà a mọ̀ wípé wọ́n máa ro ọjọ́ àti sùn ọjọ́ àti sùn nígbà tí wọ́n á gbé apá tí wọn ò ní mẹni tó ń gbé apá àwọn kan ò ní lè dápá yẹn gbé mọ́ nígbà tí wọn ò ní lè dá ẹnu wọn ṣí mọ́ gbogbo adé yẹn kò ní sí orí tó máa gbé dúró mọ́ torí pé kí ẹlẹ́mìí ti gbà lọ òun ló ṣe jẹ́ wípé nígbà tá a bá wà láyé nǹkan tá a bá ṣe láyé wa eh, a ní láti kíyèsára gidigidi gbogbo ẹ̀yin ọmọ káàrọ̀ oòjíire ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí èmi ni ọmọ ọba adéjọkẹ́ tí mò ń ṣojú gbogbo àwọn ọmọ Odùduwà nípa ìjà òmìnira yìí láti orílẹ̀-èdè Amẹ́ríkà ibẹ̀ làwa ti ń fi ohun tí ọlọ́run ọba òkè tó fi fún wa àti gbogbo agbára tó fi fún wa pé ká fi dúró fún ìrọ̀rùn gbogbo ọmọ káàárọ̀ oòjíire á fún wa òmìnira yìí á bọ̀ sí lágbára èdùà àmì àṣẹ ẹ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹjọ́ ẹ máa ṣẹ̀ ká tó lọ sínú ètò tòní ẹjọ́ tẹ bá kíyèsí ìsàlẹ̀ ẹ rí àwọn a máa a máa ń fi àwọn àtẹ̀jíṣẹ́ kan a máa ń fi sísàlẹ̀ àwọn petition wa ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ kékeré lórí petition yẹn púpọ̀ nínú wa ló wò wípé à petition petition petition kì í ṣe ohun tá a lè mú ní iye wípé kí ni ìjà òun ni eyín mo fi ẹlẹ́dàá mo fi àwọn alálẹ̀ mo fi bẹ̀ wá mo fi elédùà mo fi bẹ̀ wá ẹ jẹ́ ká mú petition yìí ní ọ̀kúnkúndùn torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ sọ pé àwọn ò fẹ́ ogun o kò sẹ́ni tó fògùn irú èmi mi ò tẹ̀lé gbàdúrà ogun torí pé ó ti ṣojú mi rí nílẹ̀ haúsá náà ni ó ti ṣojú mi rí à wọ́n ní ẹni ṣògùn tọjú ẹni ṣàngó tó bá tọ́jú ẹ̀jà kò ní bá wọn dúró bọ́ba kò so ni òun lọ̀rọ̀ ogun ṣùgbọ́n bá a bá fẹ́ ogun tá a fẹ́ wàhálà náà wọ́n ti la gbogbo ọ̀nà ọ̀nà yẹn ẹ máa bá wa fọwọ́ sí i tẹ́ ẹ bá ti fọwọ́ sí i tán kì í wá ṣe bẹ́ẹ̀ nìkan ẹ mọ̀ pé gbogbo èèyàn kọ́ ló lè kàwé gbogbo èèyàn kọ́ ló lè fi ẹ ló lè kọ̀wé sílẹ̀ ẹ bá wa gba orúkọ àwọn èèyàn ẹ fi orúkọ wọn ẹ fi rẹ́gísítà sínú petition yìí mo ti ń ṣàlàyé bá a ṣe lè ṣe gbogbo àwa tá a wà ní nàìjíríà a lè ṣe fún àwọn ènìyàn wa a lè lọ sáàárín ọjà ká gbé fóun wa dání pé ah ìyá ǹjẹ́ yìí tiẹ̀ mọ bó ṣe ń lọ yìí ṣe nífẹ̀ẹ́ sí gbogbo bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí bí àwọn èèyàn ṣe ń pààyàn tí wọ́n ń gbéyàn ṣòwò táwọn èèyàn àwọn òrókó lọ mọ́ àwọn ọlọ́jà àwọn ọ̀rọ́jà tà àwọn ṣe gbogbo ẹ̀ tán bá à àwọn ò fọwọ́ sí àwọn náà ṣe é fẹ́ kí ìgbé ayé tuntun kí lorúkọ yẹn bá wa fọwọ́ sí ẹ fi orúkọ wọn sí gbogbo àwa tá a bímọ tọ́lọ́run ti yọ ọ̀dọ́ ọmọ fún wa àwọn ọmọ ọ̀dọ́ wa àwọn ọmọ àkọ́ṣẹ́ tó wà lábẹ́ wa gbogbo àwọn ọmọ iléèwé ẹ jẹ́ kí a fi orúkọ wọn sí gbogbo petition yẹn mélòó ni wá iye tí wọ́n expect lọ́wọ́ ìjọba àwọn àwọn aláwọ̀ funfun tí wọ́n so wá pọ̀ tá a ní kí wọ́n tún ìgbéyàwó ọ̀ràn tí wọ́n ṣe fún wa pẹ̀lú àwọn nàìjíríà yìí àwọn náà ni wọ́n ń retí petition nítorí pé àwọn máa ń bá petition deal tí wọ́n bá ti rí i pé iye èèyàn tó fọwọ́ sí petition yìí ó tó iye tí wọ́n fẹ́ retí wọ́n ń retí kò wá kò la wàhálà lọ wọn á fi òǹtẹ̀ lù ní lẹ́sẹ̀kẹsẹ̀ pé nǹkan la ṣe ní ká fi ọwọ́ sí petition yẹn gidigidi ẹjọ́ nílé lóko gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun náà ọ̀pọ̀lọpọ̀ ló fọwọ́ yẹpẹrẹ mọ́ àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa nílé torí àwọn èèyàn nàìjíríà wọ́n ń sign petition yẹn gidi ṣùgbọ́n àwa tá a wà lókè òkun ẹ eh, ẹ má má dáṣọ ọkọ̀ kan míì èmi máa ń sọ o kò sí bó ṣe di ọmọ onílùú tó second class third class fourth class la máa máa jẹ́ lọ títí tó àwọn onílù tán bá tẹ̀ wá sọ wípé léèní o àbí lọ́la òde òní o àwọn ò tiẹ̀ fẹ́ rí gbogbo aláwọ̀ dúdú kankan mọ́ kó ní ká ìbò lẹ fẹ́ dé sí i kò sí tí ò lè ṣẹlẹ̀ láyé ìsinyìí kò sí tí ò lè ṣẹlẹ̀ àti pé gan-an ayé tẹ̀ ń gbé lókè òkun náà ṣáyé yẹn dàbí tilẹ̀ ẹ má jẹ́ ká tanra wa jẹ ọba òkè dá ilẹ̀ Odùduwà dáradára ṣègbè ayé a lè máa sọ wípé a ń rí bá ti ṣe à ń rí jẹ à ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n púpọ̀ nínú wa ayé tá à ń gbé ní òkè òkun kọ́ láyé tá a fẹ́ ẹ ayé bọ́dọ̀m ayé bọ́dọ̀m kò sí kò sí fàájì kò sí gbádùn kò sí kankan ẹ ibi tẹ́ bá ti wọlé iṣẹ́ tún wọlé ilé náà kò sí pé ẹjọ́ ń ṣe pọ̀ ẹ ẹ jẹ́ ká fọwọ́ sí petition yìí ẹ kí gbogbo ẹ̀ kó lè dùn kó lè dáa ẹ ó jẹ́ ohun àkọ́kọ́ ohun èkejì ẹ jọ̀ọ́ àbẹ́ẹ̀ ni ẹnìkan sọ pé ká máa lọ láti ilé bẹ́ẹ̀ ni bàbá mi òkè àdá advice tí wọ́n tún mú wá yẹn a ní àwọn èèyàn lè máa lọ láti ilé dójúlé wọn tún wọn lè mú wa fún yẹn ẹ káàsán bàbá wa ẹ káàsán bàbá wa ẹ̀yin àwọn ọmọ Odùduwà níyìn o ẹ̀yin náà mọ̀ pé Odùduwà níyìn láti ilé dójúlé advice gidi ni bàbá yẹn mú wá yẹn láti ilé dójúlé ká máa lọ káàkiri pé ah ẹjọ́ o àwọn ọmọ Odùduwà ni o Odùduwà bó ṣe ń lọ yìí òun ni à ń wò ẹmọ ogun ti ń wọ̀lú díẹ̀díẹ̀ o a fẹ́ gba ilẹ̀ wa o a fẹ́ gbòmìnira a fẹ́ bọ́ lọ́wọ́ fúlàní o kílẹ̀ yín náà rí sí o ẹ bá a fọwọ́ sí o kò jù bẹ́ẹ̀ lọ hmm, ẹ jẹ́ ká gbé yẹn tì sẹ́gbẹ́ kan ẹ jọ nǹkan tá a tún máa sọ̀rọ̀ sí ni ìrànlọ́wọ́ nípa GoFundMe wa ṣe rí a nílò ìrànlọ́wọ́ àwọn òṣèlóṣèlú fún gbogbo àwọn èèyàn tó ń wò wá olóṣèlú wọn àwọn kọ́ ni wọ́n gbé àwa kalẹ̀ àwa fúnra wa nínú ara wa gbọ́gbẹ́ bí ọmọ Odùduwà tọkàntọkàn láti dé pé ilé ti tó yá wọn kì í ṣe olóṣèlú ọlọ́jẹ̀ ìlú torí pé tá a bá ń ka àwọn bàbá owó lọ́wọ́ àwọn yẹn ṣe ìlú dáadáa ni ṣùgbọ́n àwọn ọlọ́jẹ̀ ìlú tá a nílé lóde òní àwọn ò lè gbé owó sílẹ̀ fún nǹkan nítorí wọn fẹ́ wọn fẹ́ ká kúrò lábẹ́ ẹrú wọn fẹ́ ká kúrò lábẹ́ ìgbèkùn à lẹ́ni tó ń gbé owó bó tiẹ̀ jẹ́ pé owó orílẹ̀-èdè náà ni owó tó wà lọ́wọ́ wọn tí wọ́n ń ná owó wa náà ni owó tó yẹ kán pín sílùú káwọn èèyàn ríṣẹ́ kán rí jẹ kán rí mu káyé wọn dùn owó yẹn nìkan làwọn ń kó sápò síbẹ̀ náà wọn ò fi ran ará ìlú lọ́wọ́ ṣùgbọ́n àwa kọ̀ láti gbowó kówó àfẹ́ owó tó jẹ́ wípé wọ́n máa wá fi máa là lé wa lọ́wọ́ pé ẹ ṣèbáwa la gbé kalẹ̀ la gbé ètò tí wọ́n ń ṣe kalẹ̀ òun la ṣe ń pe gbogbo àwọn ọmọlúàbí gbogbo ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ tọkàntọkàn pé òmìnira la fẹ́ pé tọrọkọ́bọ̀ wa ó lè ṣe nǹkan ẹ jẹ́ ká fi tọrọkọ́bọ̀ wa yẹn ẹ jẹ́ ká fi ran ara wa lọ́wọ́ kì í ṣe pé ká fi ràn wá lọ́wọ́ ká fi ran ara wa lọ́wọ́ láti gba ara wa kúrò lọ́wọ́ àwọn amúnisìn yìí ẹ bá a ṣe ń fi owó yẹn ránṣẹ́ ọba òkè á túbọ̀ jẹ́ kó ṣeé ṣe fún wa ẹ ẹlẹ́ẹ̀kẹta tí màá tún máa sọ̀rọ̀ lé lórí ìrànlọ́wọ́ fún arákùnrin wa ìkan lára wa tó jẹ́ pé ó ń jà takuntakun fún wa ni ìkan lára àwọn atọ́kùn wa wọ́n ti ń gbé wọn wá sórí ètò yìí wọ́n ní ọmọọba Prince Demola a nílò ìrànlọ́wọ́ gidigidi fún wọn wọ́n máa fi àkáǹtì wọn síta tó bá yá láti jẹ́ kí gbogbo àwọn ènìyàn tó fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún wọn kí wọ́n lè ṣe ìrànlọ́wọ́ yẹn gbogbo wa à ní ṣe ìjàmbá ibi lágbára ìdùwà ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò ẹ ẹ ká wá kọjá lọ sínú ètò tòní o ẹ àlọ́ o àlọ́ ó dorí ò dorí ó dorí ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ nàìjíríà nílẹ̀ adúláwọ̀ tá à ń pè ní ilẹ̀ Odùduwà kí là ń sọ nípa ẹ̀ lónìí ẹ̀yin èèyàn mi nílé etí ló lé etí lóko ó mà yẹ ká fura bá a bá fura pánsá máa já sí àná ká má já sínú iná àwọn èèyàn wa la fẹ́ tún ké tantan sí i a fẹ́ sọ̀rọ̀ lórí ìgbáradì ìgbáradì gẹ́gẹ́ bí ìpínlẹ̀ àti gẹ́gẹ́ bí ilé kọ̀ọ̀kan lórí gbogbo gbogbo dùgbẹ̀dùgbẹ̀ tó ń rọ̀ lókè yìí torí pé kíni ṣe rí ní ẹnu wíkẹ̀ndì eh, òpin ọ̀sẹ̀ tó kọjá yìí a máa ń rí a máa ń rí ohun tá a rí ẹ mọ́tò tá a rí ní elux tá a rí tí n bá lè play video yẹn máa play ẹ̀ ó lé ní two hundred elux tí ó wọlé sí ìsàlẹ̀ láti òkè ọya lọ́hùn-ún inú mọ́tò yìí sì lélẹ́yìí hmm, wọ́n fi koríko bo àwọn nǹkan tó wà nú ẹ̀ mọ́lẹ̀ ní ṣùgbọ́n a kíyèsí wípé kì í ṣe nǹkan lásán ni wọ́n bò mọ́lẹ̀ kì í ṣe ohun ọ̀gbìn ni wọ́n bò mọ́nu up to two hundred hilux mọ́tò mọ́tò tán máa fi ń kó ẹrù over two hundred ni wọ́n load láti north wá sí ìsàlẹ̀ ní ilẹ̀ Yorùbá àti ilẹ̀ àwọn Ìgbò kí ló wà nínú ẹ̀ ṣé ẹ̀pà ni wọ́n kó sí ni àbí pákí ṣé ìrẹsì ni wọ́n kó sínú ẹ̀ ni àbí tìmátì kì í ṣe ohun ọ̀gbìn o bẹ́ẹ̀ ni kì í ṣe oúnjẹ fún ẹ̀yin ọmọ Yorùbá nítorí pé kíni ẹ kúkú ti mọ̀ wípé ebi náà fẹ́ fi pa àwọn ọmọ Yorùbá kú tí wọ́n fi ti bọ́dà wọn ẹ mọ̀ wípé wọ́n ti bọ́dà wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ẹ́n ìbò náà ti kíni wọ́n wá ń kó wọ ìlú títí wa ohun ìjà olóró mà ní ohun ìjà olóró ọ̀tá ìbọn ohun ìjà olóró kí ni ìgbáradì wa gbogbo ẹ̀yin ọmọ Odùduwà tẹ́ ẹ wà nílé tẹ́ ẹ wà lóko tẹ́ ẹ mu gàrí tẹ́ ẹ ń ṣe bíi pé òwe òwe elépo ló ti dí wa létí pé àmọ́ ohun tó ń lọ ẹ jẹ́ ká tají kí ni ìgbáradì wa mo fẹ́ káwọn èèyàn wa kán bá wa dá sí ètò ìtorí ṣé rí gbogbo bá a ṣe ń sọ lọ ní last time tí mo lọ yẹn gbogbo ètò àsọ yẹn a ti gbé ránṣẹ́ sílé sísàlẹ̀ àti sókè òkun àwọn tó wà níbi nǹkan ìdáàbòbò iṣẹ́ ìdáàbòbò ìlú báyìí báyìí làwọn èèyàn ń sọ kẹ́ ẹ má rò wípé ẹ mọ̀ pé ọ̀rọ̀ tó jẹ́ pé ó ó ó ó wà sensitive ni a lè máa tú síta lójú afẹ́fẹ́ ṣùgbọ́n mo fi ń dá yín lójú pé gbogbo ohun tẹ́ ẹ bá ń sọ bẹ́ẹ̀ là ń gbé fún wọn àwọn náà ń jókòó wọ́n ń wò pé ọ̀nà wo la máa gbà báwo la ti ṣe máa torí pé ẹ má àdáyà jara wa ṣùgbọ́n a ní láti sọ òótọ́ ààyè tí a wà ọmọ yorùbá ni wá Odùduwà ni wá lótìtọ́ wọ́n ní ọmọ akin kì í ṣojo kì í ṣojo ṣùgbọ́n ṣé ẹ mọ̀ wípé pánsá tí ò bá fura pánsá yẹn máa jásá àwọn ilẹ̀ yorùbá àwọn bàbá wa náà náà pa òwe yẹn ó ní ìké tọ́tọ́ tá a fi ń ké tọ́tọ́ pé a ní láti fura àgbègbè tá a wà àdúgbò tá à ń gbé gbogbo àwọn ènìyàn wa ṣé táwọn ò bá tiẹ̀ rí àwọn ìlú òyìnbó tí wọ́n sọ wípé wọ́n ń lo intelligent weapon wọn equipment wọn láti monitor gbogbo àgbáyé tí wọ́n rìn káàkiri wọ́n rí àwọn àkèdá àwọn ISIS wọ́n ń ríbi tí wọ́n ti ń fò tó ń wọlẹ̀ sí káàkiri wọ́n wá rí dájúdájú àrídájú wà fún wọn evidence wà pé ìsàlẹ̀ ní southern and western part ní Nàìjíríà ibẹ̀ ni àwọn èèyàn yìí ń sọ̀kalẹ̀ sí níbẹ̀ ni àwọn èèyàn yìí ń sọ̀kalẹ̀ sí àwọn wo àwọn tí wọ́n ṣetán láti gba ilẹ̀ wa àwọn tó jẹ́ wípé ẹ̀mí èèyàn jọ wọ́n lójú iṣẹ́ apani ni wọ́n ń ṣe terrorism iṣẹ́ tí wọ́n ń ṣe ṣé a fẹ́ máa ṣé a fẹ́ la ojú wa sílẹ̀ kí ilẹ̀ wa kí wọ́n fi ẹ̀jẹ̀ bò ó kò ní ṣeé ṣe lágbára Èdùà gbogbo ọ̀nà tí wọ́n bá ń gbà láti fi ẹ̀jọ́ ọmọ Odùduwà ṣe ṣe ṣe ṣe ohun ọ̀gbìn sílẹ̀ gbogbo ẹ̀ lélẹ́dùà ló máa dípa pátápátá ṣùgbọ́n ẹ wò àdúrà nìkan kọ́ wọ́n ní a ní láti gbé e níbi tó yẹ ká ti gbé e ni a ní láti múra sí ọ̀rọ̀ yìí ni kí ni ìgbáradì wa èyí tó jọmọ́ ni pé mo fẹ́ ká sọ̀rọ̀ mo sọ̀rọ̀ nípa àmọ̀tẹ́kùn pé kí ni èrò wa nípa àmọ̀tẹ́kùn mo fẹ́ kí gbogbo wa sọ̀rọ̀ báyìí torí pé àmọ̀tẹ́kùn tá à ń sọ yìí gbogbo wa la fẹ́ àmọ̀tẹ́kùn ṣùgbọ́n ìgbáradì wo ni àmọ̀tẹ́kùn ni wọ́n ti ní kí ni èròǹgbà àmọ̀tẹ́kùn ibo ni wọ́n ibo ni wọ́n gbé wọn sí ni ó ṣe àkóso wọn àwọn wo lalákòóso wọn ṣé olóṣèlú ló ń ṣe àmọ̀tẹ́kùn ni àbí wọ́n wà fún ìdáàbòbò ẹ má gbàgbé wípé ní ilẹ̀ yorùbá a ní àwọn àgbẹ̀kọ̀yà a ní OPC a ní wọn lóríṣiríṣi tó jẹ́ pé a mọ ibi tí wọ́n belong sí ṣùgbọ́n nígbà kété tí òṣèlú tó bá ti wọnú ọ̀rọ̀ ọ̀rọ̀ ààbò àbí nǹkan kan tó jọmọ́ ti ìlú báyìí ẹ rí i pé gbogbo nǹkan náà kì í lọ déédéé mọ́ mo sọ̀rọ̀ nípa pé kí ló dé tó jẹ́ pé àsìkò yìí ní Ondo state àfi à ṣé wípé bóyá à ń wá ọ̀rọ̀ láti ba iṣẹ́ tí wọ́n ń ṣe jẹ́ ṣùgbọ́n ó ṣe jẹ́ pé ó ṣe jẹ́ wípé àsìkò tí wọ́n ń ṣe ìbò lọ́wọ́ la wá rí wọn tí wọ́n kó aṣọ ayẹyẹ síta ṣé ìgbáradì láti dojúkọ àwọn Fúlàní yìí o ni wọ́n gbáradì ni wọ́n ṣe fún ni àbí torí pé wọ́n fẹ́ ṣe ìbò kí wọ́n lè tún dìbò fún wọn lẹ́ẹ̀kan sí i ṣé ìgbáradì irú ìgbáradì wo ni wọ́n ti ṣe fún wọn ṣé a ní láti gbẹ́kẹ̀lé àwọn àmọ̀tẹ́kùn yìí èyí tó jẹ́ wípé àwọn àmọ̀tẹ́kùn yìí ìpínlẹ̀ kan ṣoṣo ni wọ́n wà o ẹ ni wọ́n ti kó ní àwọn àwọn bíi mélòó tẹ̀ nínú wọn hundred hundred bandits ni wọ́n ni wọ́n mú lẹ́yìn tí wọ́n ti ní àmọ̀tẹ́kùn níbo ni wọ́n gbà wọlé ṣebí wọ́n ní wọ́n ní àmọ̀tẹ́kùn báwo ni wọ́n ṣe tún wọlé sí wọn lára kí ni iṣẹ́ àmọ̀tẹ́kùn ṣé a lè dúró de àmọ̀tẹ́kùn bí kí ni ìmọ̀ràn ti yín kí ni èròǹgbà titi yín kí ni ìgbáradì tí a lè ṣe gẹ́gẹ́ bí ilé kọ̀ọ̀kan ìdílé kọ̀ọ̀kan torí pé ojú ni alákàn wa gbọ́dọ̀ fi ṣọ́rí báyìí ládùúgbò ládùúgbò nílé jílé ni ní ìpínlẹ̀ nípínlẹ̀ òun lẹ máa bá wa dá sí lónìí nọ́mbà tẹ́ sì máa pè wá sí òun ni wọ́n ti kọ sísàlẹ̀ yẹn plus one six oh nine six eight six nine seven three nine òun làwọn nọ́mbà tẹ́ máa pè wá sí ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà nílé tẹ́ ẹ fi àsìkò ikú sí pé kí wọ́n jọ àṣẹ ń bẹ lẹ́nu wọn òṣèlú ló sọ gbogbo ìlú ló sọ gbogbo ìlú di rádaràda ló sọ ọmọ Yorùbá di igbá àṣọwọ́ fún àwọn ọmọ fúlàní níbikíbi tí ọba gbá ti ń sọ̀rọ̀ ta ló bí gómìnà ta ló bí ààrẹ gan wọn máa kí ọba tó dìde ó máa gbé ọ̀pá àṣẹ ránṣẹ́ ni ṣùgbọ́n láyé èdè òní púpọ̀ nínú àwọn ọba wa ló máa ń ṣe yẹsà ni wọ́n dìde ló jẹ́ pé àwọn ni wọ́n ń gbọ̀n tẹ̀lé àwọn olóṣèlú lẹ́yìn torí pé olóṣèlú ló fi wọ́n sípò hmm. gbogbo ẹ̀yin ọlọ́balọ́ba wa torí tiyín gan ni gbogbo ìgbìyànjú wa gbogbo ìjàngbara wa yìí torí pé kí ni inú wọn ò bí wọ́n ṣe ń ṣe àwọn lọ́balọ́ba wa pàpà inú wọn ò bí wọ́n ṣe ń ṣe àwọn orí adé inú wọn ò tó fi jẹ́ wípé owó wọ́n ti wá fi owó bo àwọn àwọn aṣíwájú wa lójú inú wọn ò tó bá jẹ́ wípé ẹ̀yin lọ́balọ́ba wa náà lótìtọ́ àti lódodo lẹ́wà lórí òtítọ́ tẹ́ ẹ wà lórí òdodo tó jẹ́ wípé ohun tí ẹlẹ́dàá gbé yín kalẹ̀ fún òun ni ẹ̀ ń ṣe afẹ́kẹ́ ẹ dìde lásìkò yìí afẹ́kẹ́ ẹ dìde pẹ̀lú gbogbo àṣẹ tí ọba òkè elédùwà tó fi tó gbé sínú ayé yín gẹ́gẹ́ bí olórí gẹ́gẹ́ bí aláṣẹ èkejì òrìṣà ṣèbẹ́yìn là ń pè ní aláṣẹ èkejì òrìṣà gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà láti lè jẹ́ wípé áà. Ah, ah lójú ayé títí yín àwọn ọmọ káàárọ̀ òjíire wọn ò tún gbọ́dọ̀ ta ìjọ ọmọ kankan sílẹ̀ ní ilẹ̀ Odùduwà òun la fẹ́ kẹ́ ẹ bá wa dìde ṣe torí pé ní tẹ́ ẹ bá ṣe òun làwa máa ròyìn lónìí òun tẹ́ ẹ bá ṣe lónìí lọ́la bàbá mi Samuel ní kò sí ohun tó ń jẹ́ Àmọ̀tẹ́kùn ọ̀rọ̀ òṣèlú lásán ni ẹ má dá wọn lóhùn hmm. hmm. wọ́n ní kò sí ohun tó ń jẹ́ àmọ̀tẹ́kùn ó lẹ́nìkan sọ ní ọ̀rọ̀ òṣèlú ni ẹ má gbàgbé ẹ̀kan lára àwọn èèyàn wa ní nínú Odùduwà TV yìí wọ́n pè tó ń sọ fún wa pé àwọn àbúrò wọn tó tiẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wọn gan wọ́n ní wọn tiẹ̀ gbogbo àtijọ́ tán ti gba fọ́ọ̀mù wọn rẹ ni pé wọ́n padà pé ẹ ó yẹ wá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò níta ẹ máa ṣe leléyìí o ibo náà ti wá rí gbogbo àwọn èèyàn tí wọ́n kó uniform sí lọ́rùn wọ́n ní ọ̀rọ̀ òṣèlú ni hmm. ẹ tiẹ̀ dúró náà ẹ bá wa gbé yẹ̀wò ṣé ìmúra àwọn àmọ̀tẹ́kùn tó jẹ́ pé ìpínlẹ̀ kan ṣoṣo ni ẹ jẹ́ ká a ti fi gbogbo oríṣiríṣi fídíò hàn bí àwọn fúlàní ìbọn ṣe wà nínú igbó káàkiri wọn hàn sí nínú igbó mọ́ o gbogbo ẹ̀yin èèyàn mi ẹni tó bá ní etí kó gbọ́ kó sọ fáwọn àwọn ènìyàn mi wọn ò sí nínú igbó mọ́ àwọn fúlàní ò sí nínú igbó mọ́ wọ́n ti wà nínú ìgboro wọ́n ti wà nínú ilé wọ́n ti wà nínú àdúgbò wọ́n wà láàrin ọjà wọ́n wà nílé ìfowópamọ́sí gbogbo gbogbo ibikíbi tó wọ ilé Odùduwà àti ilẹ̀ Ìbò lọ́hùn ni wọ́n ti wà káàkiri mo tún fẹ́ rán wa létí lẹ́ẹ̀kan sí i bàbá ọba dáyà tí wọ́n tí tí ó ń kéde tí wọ́n mú táwọn DSS tí wọ́n mú tí wọ́n lọ tún tí wọ́n lọ gbé ní àyè ní ọ̀sẹ̀ tó kọjá yìí bàbá yẹn sọ wípé àní òun nígbà tí wọ́n ti fọ̀rọ̀ wá lẹ́nu wò wọ́n tún fi sílẹ̀ ìgbà tí wọ́n gbé sílẹ̀ ó tún tẹnumọ́ wípé òun sì dúró lórí ohun tóun sọ wípé ìjọba ìjọba nàìjíríà ìjọba federal government buhari pé òun ló òun ló wọ́n mọ̀ nípa gbogbo ikú tó ń pa tó ń pa káàkiri wọ́n ní kí ló dì tó fi tí wọ́n fi lock tí wọ́n ti gbogbo ilẹ̀kùn orílẹ̀-èdè nàìjíríà pa kí gbogbo èèyàn dúró sílé wọ́n ní àsì ó ṣe jẹ́ àsìkò tí wọ́n wà nílé gbogbo ẹlikọ́pítà tẹ́yìn rí tó ń kiri wọ́n ní wọ́n ń mọ́nítọ̀ gbogbo strategy tán ti fi sí gbogbo everywhere ẹ̀yin ọba wa a mọ̀ wípé ń gbọ́ wa ẹ̀yin ọlọ́ṣèlú náà tẹ́ntọ́nkẹ́ ṣe ìlú ṣùgbọ́n tó jẹ́ wípé ẹ ń jẹ ìlú ni ẹ ẹ ṣe ìlú bó ṣe kẹṣẹ ẹ ń jẹ ìlú ah ìdájọ́ máa ń bọ̀ ọ́ èmi sọ fún yín ní bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn pé ọba òkè rán mi sí yín pé ìparun ń bọ̀ fún gbogbo fáráò ilẹ̀ Odùduwà ẹlẹ́dàá ló ní kí n sọ bẹ́ẹ̀ mo sì tún jíṣẹ́ mo sì tún ń rán wọn létí sí i tí wọn ò bá yí padà torí ìdájọ́ ń bọ̀ fún gbogbo àwọn ẹni bí ní orílẹ̀ yẹn ìdájọ́ gbígbóná ó ń bọ̀ fún gbogbo àwọn ẹni ibi ní orílẹ̀-èdè yẹn gbogbo ẹ̀yin tí ẹ wà nípò pé kí kí kí a má wà ní ìrọ̀rùn kí àwọn ọmọ dúdú kí ni ẹ fẹ́ gbà nínú pé ẹ̀yin nìkan lẹ ń ní billions tẹ̀ ń ní millions tẹ̀ ń kòmì kòmì kòmì kòmì lójoojúmọ́ ibi tẹ́ ẹ kòmì kòmì dé ẹ̀ lálàáfíà náà ẹ̀ ní fọ̀kànbalẹ̀ ẹ̀ náyọ̀ kò kúkú jẹ́ pé sàn ó wọ́n kàn ń rí yín ni ẹ̀ ń fipò ẹ̀ ń fa agbára gbé e. ẹ ti tọwọ́ bọ̀bọ̀ kú bọ̀ ẹ ti jẹ̀jẹ̀kújẹ ṣùgbọ́n ẹ mọ̀ wípé tí wọ́n bá tiẹ̀ sọ wípé ẹ lè padà sẹ́yìn mọ́ ẹnìkan ẹ lè sádi tó lè gbà yín tẹ́ ẹ bá ṣetán láti ronúkúwàdà láti jáwọ́ kúrò nínú gbogbo ìwà ìbàjẹ́ ẹ kí ló wà nínú pé kẹ́ ẹ ṣe ayé rere fún àwọn èèyàn kí ló wà nínú pé kẹ́ ẹ fún àwọn èèyàn ní iná kí ló wà nínú pé kẹ́ ẹ kẹ́ ẹ fún àwọn èèyàn ní ọ̀nà tó dára tó jẹ́ pé ọ̀nà náà lẹ́yìn náà máa rìn iná ikọ̀ náà lẹ́yìn náà máa lò ayé máa rọrùn fún ẹyẹ àti eku kí ló wà nínú kẹ́ ẹ ṣe iṣẹ́ ẹ pèsè iṣẹ́ fún àwọn ọmọ káàárọ̀ òjìrè tí ẹlẹ́dàá tó gbé yín lé lórí ṣùgbọ́n mo ní bí èèyàn bá ti sọ ìbẹ̀rù Ọlọ́run nù bí èèyàn bá ti sọ ìbẹ̀rù ọlọ́run nù ìparun ló kù fún un torí pé kò lè ṣe ohun tó tọ́ mọ́ bí èèyàn bá ti sọ ìbẹ̀rù ọlọ́run nù olórí tó bá sọ ìbẹ̀rù ọlọ́run nù kò lè ró tọ́mọ ìlú kò lè ró tọ́mọ ẹ̀yìn láéláé báwo ló ṣe wá fẹ́ ní ìfẹ́ ọmọnìkejì torí pé nínú ìbẹ̀rù ọlọ́run òun ni ìfẹ́ wà. bẹ́ẹ̀ wọ́n ní eh, yorùbá fúlàní bẹ́ẹ̀ ni bàbá mi àwọn tá a rò wípé wọn kàwé àwọn fúlàní ni wọn kàwé wọn kàwé wọn kàwé ṣùgbọ́n wọn ka ọpọlọ wọn wọn mọ nǹkan tí wọn fẹ́ àwa wá jókòó tí di ìwé yẹn ẹ àjókòó sí di òyìnbó òyìnbó ìyà làwọn ẹlòmíì máa ma fọ òyìnbó òṣì òyìnbó tí ò tiẹ̀ tí ò nítumọ̀ òyìnbó tó jẹ́ wípé kò ran kò ran ìran bàbá ńlẹ̀ nìkankan lọ́wọ́ rí òun la máa sọ káàkiri ẹ àwọn tá a wá pè ní àtọ̀húnrìn ẹ máa sọ pé ìran màálù ni wọ́n ìran màálù ìran màálù sì ń gba ìṣàkóso ìran màálù ó ń jọba lórí ọmọ èèyàn ìran màálù ó ń jọba lórí ẹ̀yin àwa tá a kàwé ìran màálù ó ń jọba lórí àwa tá a níwà tá a ní ẹwà tá a ní èdè tá a ní àṣà ìran màálù ó ń jọba ó ń ṣe bó ṣe wù wọ́n wọ́n rìn fada káàkiri ìran màálù nìyẹn o ìran màálù ṣùgbọ́n ìwọ ìran ọmọ èèyàn tó ní tó ní ẹ̀mí ẹ̀mí ọmọlàkejì ìfẹ́ ọmọlàkejì tó ní ìbẹ̀rù Ọlọ́run mo sọ fún wa mo máa ń sọ ní gbogbo ìgbà gbogbo pé àwọn ọmọ Odùduwà a jẹ́ ẹni tó jẹ́ wípé a jẹ́ onísùúrù a jẹ́ oníwà pẹ̀lẹ́ a ẹni tó kó gbogbo èèyàn mọ́ra káàkiri a jẹ́ ẹni tó ń fi fúnni a jẹ́ ẹni ẹni ẹni tó ní ìwà ìwà pẹ̀lẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣáà wá lè sọ wípé àwọn tí ò dára ni àbí àléébù wa ni kò kí ń ṣe àléébù kí ló wá dé tí àléébù wa ó wá máa sọ wá di ọ̀dẹ̀ dìndìnrìn afọ́fúngbẹ̀mú kí ló dé tí àlé kò ń ṣe àléébù torí pé lójú tèmi ohun ohun ohun àlùmọ́nì gidi òun ni ìwà ọmọ Odùduwà òun ni ẹlẹ́dàá jogún fún wa kí ló wá dé tó jẹ́ pé àwọn táwọn ń pè ní ìran màálù àwọn ni wọ́n ń ba ayé wọ́n ń ba ayé àwọn ọmọ ń pa ọmọ wa àwọn ọmọ tá a rò pé ó máa jẹ́ ògo ọjọ́ ọ̀la àwọn tá a rò pé wọ́n máa daṣọ bò wá aṣọ ẹ̀yẹ bò wá àwọn ọmọ tá a rò pé àwọn ló máa pa wá lẹ́rìn-ín àwọn ló máa sànyà fún wa. Hmm ṣé ká sọ wípé àmọ́ tá a fẹ́ gangan ni gẹ́gẹ́ bí ìran yorùbá àbí ká sọ e ìmọ̀ tá a ní ìmọ̀ yẹn a mọ̀ sódì àbí ká sọ wípé a jẹ́ aláìbìkítà àbí ká sọ wípé èpè àbí ègún ni ó ń jà ni ẹ̀yin èèyàn mi kí lẹ̀yin rí sí torí pé ní ọ̀rọ̀ tá à ń sọ yìí tí fi fídíò yẹn hàn wá two hundred ilos tó wọlé ní weekend. yìí láti òkè ọya wá sí ìsàlẹ̀ ohun ìjà ohun ẹ má jẹ́ kán tàn yín jẹ pé bóyá ẹ̀fọ́ ẹ̀fọ́ ọ̀rọ̀ wo àbẹ́pà àbí tìmátì kan náà kó sínú ẹ̀ ohun ìjà wọ́n kó síbẹ̀ ohun èlò ogun ni wọ́n kó síbẹ̀ gbogbo ẹ̀yin àgbẹ̀kọ̀yà gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin aṣíwájú kí ni ẹ̀yin ń jókòó ṣe afẹ́kẹ́ máa fi yé wa ni o afẹ́kẹ́ máa fi yé wa èyí tẹ́ ẹ dákẹ́ ti tó gẹ̀ ṣé báwo ọmọ yín ti jáde á ti jáde síta pé Odùduwà la fẹ́ òmìnira la fẹ́ ẹ̀ẹ́n kí la tún ohun tá ń retí náà ni pé ipò wo gangan lẹ lórí tó wà ńlẹ̀ yìí lórí ọ̀rọ̀ ààbò ẹ jẹ́ kí n sọ fún yín nígbà tí ogun Jos tó bẹ̀rẹ̀ mo ṣalábàápàdé ìjàmbá ogun yìí ní ọdún two thousand and one two thousand and two nígbà tó dé ojú ẹ̀ nígbà tí àwọn amọ̀ tàǹkì yìí tí wọ́n dé tí tí àwọn ìjọba kó amọ̀ tàǹkì yẹn àdúgbò jàdúgbò báyìí ni ṣẹ̀rí nígbà tí ìjà àwọn fúlàní ìbẹ̀rẹ̀ gbogbo ilé báyìí àwọn èèyàn ò lè dúró sílé mọ́ ẹ ẹ tí ẹ lè tilẹ̀kùn mọ́ nítorí pé wọ́n ń dáná sun àwọn èèyàn mọ́nú ilé ni ní àwọn fúlàní wọ́n ń dáná sun àwọn èèyàn mọ́nú ilé ó tó àsìkò kan táwọn fúlàní yìí wọ́n lọ ń ránṣọ àwọn wọ́n lọ ń ran aṣọ àwọn ọmọ ogun àwọn army wọ́n ń ran aṣọ wọn tó jẹ́ pé tẹ bá rò pé ẹ fẹ́ sá lọ bá àwọn sójà láti gbà yín tẹ́ ń sá lọ tẹ́ ń sá lọ báyìí nígbà tẹ bá ráṣọ sójà ẹ máa rò páwọn sójà tó máa gbà yín sílẹ̀ òun lẹ́ ń lọ sábà àwọn èèyàn mọ̀ wípé àwọn oníṣẹ́ ibi yìí ni wọ́n tún ti lọ ránṣọ sójà. Hmm ẹ̀yin èèyàn mi ọgbọ́n àrékèrèpè kọ̀ lọ́wọ́ àwọn èèyàn yìí tí a bá dìde púpọ̀ nínú wọn ní ẹ fún wa lówó wọn sọ wá do oníbàárà ẹ fún wa lówó ẹ fowó náà wá lọ́wọ́ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ sign petition yìí ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ń mú yẹpẹrẹ àìbìkítà ṣára àgbáradì wa nìyẹn púpọ̀ nù wọn láti ẹ̀ tí ì ké sí ẹnì kankan pé à ń tó ń lọ yìí ọ̀pọ̀lọpọ̀ ń yín mú ṣúkẹ́ pàápàá jùlọ àwọn ẹlòmíín tó jẹ́ pé wọ́n wà lókè òkun toró o ò lẹ́bí o ò lára ń bẹ̀ hmm. ìfẹ́ ọmọlàkejì tó ti sọnù nínú ayé náà ni ẹ jẹ́ bí mo ṣe ń bá bọ̀ nígbà tí ọ̀rọ̀ ìjà jọ́sì bẹ̀rẹ̀ tí àwọn fúlàní ìbẹ̀rẹ̀ ẹ má gbàgbé pé ní ilẹ̀ jọ́sì wọn kì í ṣe fúlàní wọn ń ṣàwùsá ṣùgbọ́n wọ́n jẹ́ olùgbàlejò gidigidi gẹ́gẹ́ bí àwọn ọmọ yorùbá náà ni tẹ bá lọ béèrè ìbéèrè nípa àwọn plateau àwọn tó wá láti ilẹ̀ plateau Plateau State wọ́n jẹ́ ẹni tó kóyàn mọ́ra gidigidi wọ́n jẹ́ olùgbàlejò wọ́n fẹ́ràn àwọn ènìyàn gidigidi tó jẹ́ pé tẹ́ bá lọ sí orílẹ̀ tẹ́ bá lọ sí ìpínlẹ̀ wọn báyìí ẹ tí ẹ ní fẹ́ gbé ibòmíràn tẹ́ bá lọ sí Jos ẹ ní fẹ́ gbé ibòmíràn torí pé gbogbo nǹkan lọ́lọ́run fi kẹ́ wọn bí òkè òkun ni ojú ọjọ́ wọn dára nǹkan rọrùn níbẹ̀ wọn máyé le ṣùgbọ́n nígbà tí wàhálà ìdé ibi ogún bá ti ṣẹlẹ̀ ẹ̀ eh, wọ́n ní ẹni àná ẹni tí ṣògo tójú ẹ̀jà kò ní bá wọn bọ́ba kò so nígbà tí wàhálà èdè tán ẹ mọ ibi tí wọ́n kó wa lọ ni èmi tẹ̀ ń wò mo ti wà ní rẹ̀ àbòrí níbi tí wọ́n kó wa pamọ́ sí ta ló lè dúró níwájú ogun nígbà tí wàhálà èdè ẹni tó ń rọbí ń rọbí lójú ọ̀nà báyìí wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ ó ṣojú mi ni wọ́n sọ̀rọ̀ òyìn fún mi nǹkan tó ṣojú mi ni a ní kẹ́ ẹ dìde ká gbáradì pé ogun ti wọ àárín àwọn ọmọ adúláwọ̀ ogun fúlàní ti pète ogun wọn ti pète nítorí pé kíni alárìnkìrìn ni wọ́n wọn ní bùdó wọn nílùú wọ́n ti lé wọn káàkiri ní gbogbo orílẹ̀-èdè orílẹ̀-èdè áfíríkà gan àwọn orílẹ̀-èdè kan ti lé wọn tí wọ́n ti gbìyànjú ẹ̀ gbìyànjú ẹ̀ ṣùgbọ́n ó ṣe wá jẹ́ àárín títí wa orílẹ̀-èdè nàìjíríà òun ni fúlàní ríbi bá sí nítorí pé kíni ẹni tó ń darí wọn náà ìran wọn ni bẹ́ẹ̀ ni ìran fúlàní ni ó ń wá orílẹ̀-èdè ó ń wá ilẹ̀ fún àwọn èèyàn tiẹ̀ wọ́n ń wá ibi tí wọ́n máa tí wọ́n máa gbà wọ́n sì ti wọ́n ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè nàìjíríà wọ́n sì lówó wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ àwọn ìjọba tó tún wà ní òkè òkun mìíràn tí wọ́n ń kó ohun ìjà fún wọn. ẹ̀yin ọmọ Yorùbá ọmọ abilékpogun ni wá lóòótọ́ ọmọ alùlùbọ́tẹ̀jà ni wá lóòótọ́ ṣùgbọ́n ṣó wàá yẹ ká káwọ́ lérí ṣó yẹ kí àwọn àgbà wá káwọ́ lérí ṣé inú ilé ló tún yẹ ká máa retí kí àwọn aṣíwájú kankan máa sọ wípé àwọn fẹ́ ṣe twenty twenty three. Hmm. Hmm, yorùbá inú eléyìí tá a wà yìí láti máa mọ àwọn tó jẹ́ aṣíwájú rere lóòótọ́ ẹ káàbọ̀ ìyàwó òṣàtọ́lá ṣé inú ara ìgbáradì nígbà tí ogun ranjú mọ́ wa báyìí tí wàhálà ti káàkiri báyìí ṣé ara ìgbáradì la máa kà kún pé twenty twenty three kan tún máa gbégbá ìbò ṣẹ́nu eléyìí làwọn èèyàn ṣì ń sáré kiri ẹ tiẹ̀ wá bẹrù elédùá. Hmm. Hmm, ẹ ṣe bàbá mi <laughs> wọn wá polówó ọjà ara ń tà ń sọ náà nìyẹn ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká dìde o lásìkò tá a wà yìí bí mo ṣe ń sọ ogun wàhálà. Hey. kì í ṣe nǹkan tó dára tó pàápàá jùlọ tó bá báyàn lójijì lótìtọ́ àwọn bàbá wa Ìbà Gani Adam ló gun ọ̀fẹ́ o bàbá ní ẹ ká má gbọ́rí Yorùbá wọn bá pilẹ̀ ogun ẹ lóòótọ́ ni ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín kí wọ́n tó dáàbòbò kan tó sọ yí pé wọ́n dáàbòbò ilé wọ́n dáàbòbò tọ̀hún àwọn tó máa faragbá máa faragbá ṣé bíi pé wọ́n ò ní ríyàn pa ni ṣùgbọ́n ta la fẹ́ kí wọ́n pa tá a la fẹ́ kí wọ́n pa ṣáà wàá fẹ́ kí wọ́n pa ẹnikẹ́ni nínú ọmọ Odùduwà ni ṣáà fẹ́ kí wọ́n ta ẹ̀jẹ̀ ẹnikẹ́ni sílẹ̀ nínú ọmọ Odùduwà ni kí ló dé tá a kúkú tí àkúkú jọ dìde ká dìde báyìí káwọn bàbá wa dìde kí gbogbo wa dìde lápapọ̀ ká gbáradì ká wo ibi tó ti ń bọ̀ wá kí wọ́n gbájúmọ̀ ọ̀rọ̀ ààbò yìí kí iṣẹ́ ọ̀rọ̀ òṣèlú ló kàn báyìí bàbá Tinubu ah ẹ bá ro kínní dáadáa twenty twenty three ìran fúlàní lẹ fi ń ṣeré hmm. tiwantiwa wọ́n ní àkísà ní tààtàn tàkísà ní tààtàn ẹni tó bá sì ta wọ́n ní ẹni tó ẹni tó bá gbàgbé ilé ó sọ àpò ìyàkọ ni ìwọ tó o bá sì tara alé ẹ lọ́pọ̀ o ò lè ríra lọ́wọ́n ni ẹ tó bá jẹ́ ọmọ Odùduwà tọkàntọkàn nìyí ní gbogbo wa ní gbogbo àwọn àwọn adarí ní o ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní ilẹ̀ Odùduwà tó bá jẹ́ Odùduwà tọkàntọkàn ni wọ́n tí wọ́n nífẹ̀ẹ́ ọmọlàkejì tí wọ́n nífẹ̀ẹ́ gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrì kò sí èyí tó máa sọ wípé ìbóyá ní twenty twenty three pẹ̀lú ọ̀rọ̀ àwọn haúsá àbí fúlàní yìí torí pé wọ́n nífẹ̀ẹ́ wa fún rere ìgbáradì wo lẹ̀ ń gbà fún wa o nígbà yẹn ní twenty twenty two thousand and one tí mò ń sọ yìí ibi tí wọ́n rí àwa péréje tí wọ́n rí kó wọ́n rí bí wọ́n ti ẹ̀rí refugee camp kó àwọn èèyàn sí lọ títí torí àwọn èèyàn ti kú jìnnà jìnnà àwọn wọ́n ti pa àwọn èèyàn ẹ máa rí apá èèyàn ńlẹ̀ ẹ máa rórí èèyàn ńlẹ̀ ẹ máa rí ìfun ìfun èèyàn tí ò yẹ kí èèyàn tiẹ̀ máa rí ogun la máa ń sọ yìí ogun mi ò lè sùn máa sùn máa jí lóò láàárọ̀ òru báyìí máa máa ronú pé ah, báwo la ṣe fẹ́ gbé gbà síbẹ̀ àwọn kan wọ́n ń lé owó wọ́n ń lé ọ̀rọ̀ òṣèlú kiri báyìí wọ́n ti kó ọ̀kadà kiri wọ́n fi trọ́ǹkì kún wọn káàkiri ẹnìkan ń lérí kẹ̀kẹ́ ó ní ẹni torí gbogbo ohun tóun ní ní ìpínlẹ̀ delta gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé káwọn pín gbogbo ohun ìjà làwọn máa fi bá wọn jà wọ́n sì ní agbára ẹ̀ torí pé kí ni àwọn náà wà lákòóso owó àwọn ni wọ́n wà ní àkóso owó àwọn ni wọ́n wà ní àkóso agbára ṣùgbọ́n tí mo fẹ́ fi dá gbogbo wa lójú di pé ká má bẹ̀rù torí pé kí ni jíjà ìjà ìgbà òmìnira wa yìí a ní ẹ̀tọ́ láti dúró pé a fẹ́ dá dúró bóyá kò ọ̀pọ̀ àwọn èèyàn torí ọ̀pọ̀lọpọ̀ ń wò pé revolution o ah wọ́n ń tàpá sófin ni tressing ni ó wà tressingable ṣùgbọ́n mo fẹ́ fi dá yín lójú pé ìjà ìjàngbara òmìnira ti Odùduwà yìí kò kí ń ṣe ohun tó lòdì sí òfin ó wà nínú òfin wa ni wípé a ní ẹ̀tọ́ ní ẹ̀yìn ọgọ́rùn-ún ọdún tí wọ́n ti so wá pọ̀ láti sọ wípé a fẹ́ dá dúró tá a bá fẹ́ ṣùgbọ́n àwọn ọmọ àlè kan sọ pé kò ní ṣeé ṣe hmm. èmi ò ní ṣépè ṣùgbọ́n gbogbo ẹni tó bá wàhálà yìí tó ní àní bọ́ nínú oko ẹrú yìí tó sọ gbogbo wa da lárìn kiri gbogbo ọmọ káàárọ̀ òjìrì tó ń ṣiṣẹ́ ẹrú káàkiri wọ́n ń ṣiṣẹ́ ìdọ̀tí káàkiri wọ́n kàn ń fòkè òkun bojú káàkiri hmm. gbogbo wọn wọn ní nísìmí wọn lè nísìmí wọn lè nísìmí wọ́n wá kó wa síbi tó jẹ́ wípé ibi tá a wà làwọn èèyàn ń yàgbẹ́ sí. Si ni wọ́n ń tọ̀ sí refugee camp nìyẹn o. ó dé ojú kan nígbà tí wàhálà Jos yẹn bẹ̀rẹ̀ tí àwọn èèyàn bá tọ ìtọ̀ ìtàn kọ́lélẹ̀ yìí o nǹkan tó ṣojú mi tí mo wà lára àwọn refugees mo wà lára wọn tí àwọn èèyàn bá tọ̀ wọ́n máa bẹ̀ wọ́n pé má da ìtọ̀ yẹn nù ìtọ̀ yẹn làwọn èèyàn máa mú torí kò sóúnjẹ nílùú mọ́ kò sómi mọ́ a lè lọ síbi kankan kò sẹ́ni tó ń kó oúnjẹ wọlé kò sí nǹkan kan nílùú mọ́ gbogbo wọn wá dàbí òkú gbogbo ẹran ara tó ti gbẹ tán ṣé bá ṣe n tá a fẹ́ experience nìyẹn ṣé ìrírí tá a fẹ́ tá a fẹ́ kó ṣẹlẹ̀ níbo la fẹ́ kó gbogbo àwọn ọmọ sá lọ nígbà tó ń bá dé níbo la fẹ́ kó gbogbo àwọn aya wa lọ ẹ wò bá a ṣe pọ̀ tó ní ilẹ̀ adúláwọ̀ ní ilẹ̀ káàárọ̀ òjìrì Ọ̀ṣun o Kwara o èkìtì o èkó o ìjẹ̀bú o ẹ̀gbá gbogbo e, èkó ilé ìbàdàn ọ̀yọ́ o káàkiri ṣe ìlérí àwọn èèyàn yìí wọ́n ń kóra wọn ẹ wo àwọn tí wọ́n mú lọ́sẹ̀ tó kọjá o ní ṣàgámù àti níbo náà ti mú wọn yẹn náà ní ìkòròdú ẹgbẹ̀rún àwọn àlmọ́ńjẹ àlmọ́ńjẹ̀rí ni wọ́n wọn kì í ṣe àlmọ́ńjẹ̀rí wọ́n máa dàbí aràn inú bí ẹni tẹ́bi ń pa ṣùgbọ́n irọ́ ni oró ni wọ́n oró oró ni wọ́n kékeré fúlàní oró ni tínrín fúlàní oró ni wọ́n ti pín ara wọn ẹ mọ̀gbà tán ti bẹ̀rẹ̀ tán ti bẹ̀rẹ̀ sí tán ti bẹ̀rẹ̀ sí ń planet kì í ṣọdún kan ò kì í ṣọdún méjì o kì í ṣọdún mẹ́ta ò mo sọ̀rọ̀ nípa rúgà plan wọn nípa rúgà rúgà rúgà wọn ó fẹ́ẹ̀lì ni bí ò bá jẹ́ pé àwọn èèyàn dìde sí i ẹ gbogbo ẹ̀yin tẹ́ wá dìde sí rúgà tẹ́ sọ pé a kò ní ṣeé ṣe o kí la tún dúró wò kí là ń dúró wò kí ló dé tí wọ́n sọ wípé kò ṣeé ṣe fún wa láti dá dúró tán fi takú ó yẹ ká kọ́ jókòó pé kí ló dé tí wọ́n fi takú pé a lè dá dúró kí ni nǹkan tó wà ń bẹ̀ ṣé dandan ni ká bá fúlàní ṣe pọ̀ ni ṣé ìran kan náà ni wà ni ṣé èdè kan náà lájọ ń sọ ni ṣé ìwà kan náà lájọ ń wò ní ṣáṣà kan náà la ní ni kí ló dé tí kọ́ọ̀lì kọ́ọ̀lì wá fẹ́ kú sílé àlè tó ní kálukú tí ò jẹ́ orúkọ bàbá ẹ̀ ìyá mi kọ́ pè sórí ètò ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n ní ní Gambia Gambia ńlẹ̀ńlẹ̀ ń bẹ̀ yẹn ó mà Gambia wọ́n ní bó ṣe wà yẹn àwọn ò tí àwọn ò tí ì àlàáfíà nígbà táwọn ti ń gbé Nàìjíríà àwọn ò tí ì ìgbé ayé àlàáfíà tó tó bẹ́ẹ̀ ọ̀ǹtí táwọn dé Gambia Gambia African country Gambia ah, wọ́n ní ẹ fi pé o oh, ò tiẹ̀ lè rí ìwà ipá pé èèyàn ń wùwà ipá wọ́n ń ìwà ipá kiri o wọ́n ṣe hey uh, ah omo. ó wà ń bẹ́ẹ̀ ṣe kíní kan kí ló wà tá a láṣẹ hmm. mi tá a láṣẹ ẹ bá wa dá sí ètò yìí kí ni titi yín torí pé àwọn fúlàní tẹ̀ ń wò yìí ẹ má wò pọ́lù kadà ni wọ́n ń ṣe tẹ́ ẹ má má ṣàánú wọn. ẹ máa rí ọmọ fúlàní ẹ máa káàánú ẹ tó máa dàbí pé ó fẹ́ kán sí méjì báyìí tán máa gbẹ lójú gbẹ lẹ́yìn gbẹ lẹ́sẹ̀ gbẹ ní gbogbo ẹ̀ ṣùgbọ́n oró ni wọ́n ẹ̀yin máa wá káàánú wọn pé abọ́kí abọ́kí kí nìgbẹ̀rẹ̀ wọ́n máa ṣèdè wọn sí wọn pàtó fún wọn kó wá gbà àánú ni yorùbá bá ṣe jẹ́ ni ẹni tá ẹni tẹ́lẹ̀dá ṣe wà ni ṣùgbọ́n tẹ́lẹ̀dá bá ṣe wá dáadáa ṣẹlẹ̀dá wá sọ wípé ká lajú wa gàdàgbà sílẹ̀ kán ti èka bọ̀ ni kán ti èka nígbà tójú wọn bá fọ́ ojú wo ló fẹ́ fi rí wọn ṣàánú àwọn tí wọn ṣàánú wa táwa ń wò ní wàánú ṣáà fẹ́ kí wọ́n pa wárun tán ni kí la fi jọra ẹjọ ẹ̀yin èèyàn mi mo tún gbọ́ àṣírí kan lénìí látẹnu ẹni tó ṣẹlẹ̀ sí gangan ká lè mọ̀ ká lè ronú ká jí ká jí gidigidi ìkéde pàtàkì kí eléyìí kì í ṣe ọ̀rọ̀ àwàdà ìwọ tó kúndùn màálù tó jẹ́ pé ó ń gbà síwájú ẹni ó mọ̀ pé wò ó ṣe kó o ti kó sínú ẹ̀wọ̀n màálù tá à ń wò pé màálù wọn kàn ń da màálù ìran darandaran ni wọn darandaran òṣìwò àṣé wọ́n tiẹ̀ ti àṣé wọ́n ti àṣé wọ́n ti wọ́n ti ń kó ìgbé ayé àwọn ọmọ Odùduwà wọ́n ti ń kó sínú ìgbèkùn tipẹ́tipẹ́ bàbá mi kan pè mí lónìí wọ́n wá láti já ara àwọn bàbá Odùduwà tọkàntọkàn ni wọ́n ṣàlàyé àwọn nǹkan kan fún mi nípa ọ̀rọ̀ màálù kẹ́ ẹ tẹ́tí sílẹ̀ kẹ́ ẹ gbọ́ mi ìgbáradì a sọ̀rọ̀ nípa ìgbáradì àti ààbò fún ìlú wa torí pé kí ni àwọn pípò yìí wọ́n ti ṣetán wọ́n ti di ọkàn wọn lámúre pé kàkà kéku má jẹ ṣèṣe á fi ṣe àwàdà kàkà káwọn má gba orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ rí wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti manipulate gbogbo life wọn tán pé ẹ̀yin lẹ ní orílẹ̀-èdè nàìjíríà bó bá ṣe bẹ́ẹ̀ bá ṣe lè fight to finish ni ṣé ẹ̀yin rò pé wọ́n bẹ̀rù èèyàn ni fúlàní nǹkan kan òjọ́ lójú màálù yẹn ó ṣe jẹ́ pé ẹ̀yin ò tẹ ẹ̀ jẹ́ ká béèrè pé kí ló dé tó jẹ́ wípé fúlàní wọ́n bàlù láìfù màálù wọn ju èèyàn lọ kí ni ìdí rẹ̀ a kàn máa ń sọ a máa fi ṣeré a máa ń sọ a máa fi ṣeré pé ẹranko ni wọ́n màálù ni wọ́n a tún fi rẹ́rìn àmọ́ para wa la fi ń ṣe yẹ̀yẹ́ ara wa la fi ń rẹ́rìn dànù kí ni ìdí tí fúlàní tó fi gbẹ́kẹ̀lé tó jẹ́ pé wọ́n fàlù màálù yẹn wọ́n válù màálù gan bàbá yẹn wá ń sọ fún mi lénìí nígbà tí wọ́n pè mí ní àárọ̀ òní hmm. wọ́n láwọn fẹ́ sọ àṣírí kan fún tó tójú wọn táwọn gangan rí pé àwọn fẹ́ ṣe òwò màálù ní yẹ̀ kan nǹkan tó ń sọ yẹn ó ti pẹ́ gan o ká má rò pé nǹkan tó ṣẹlẹ̀ lánàá bóyá wọ́n ṣẹ̀ mọ àṣírí yẹn ni years back so many years back ló ṣẹlẹ̀ mi fẹ́ máa sọ yín tòótọ́ mọ́ ṣe sọ fún mi báwọn wá fẹ́ ṣe òwò pé òwò táwọn tún lè ṣe tó máa mówó wá wọ́n sì jẹni tó jẹ́ gbajúgbajà hmm. wọ́n láwọn á ní káwọn lọ sínú okòwò màálù ká lè mọ̀ pé a nílò láti gbára wa dì ìgbáradì yìí kì í ṣe fún stéètì nìkan o pé àwọn stéètì wa ẹ gbàgbé police àwọn stéètì wa àwọn kíni ìmúra wọn kí ni àwọn gọ́fúnà ń ṣe kí ni àwọn kinní kan ṣe ìwọ gangan nínú ilé ara ẹ báyìí kó o gbáradì gidigidi ni gbogbo tó bá ṣe ń jáde tó ń wọlé àtọmọtọ kó o gbáradì àtẹ̀mí àtara gbogbo tó o bá fi lè gbáradì kó o múra láti gbáradì báyìí torí pé kí ni wọ́n ti round like circle ni wọ́n ti round wa wọn ò mú lérelére àwa là ń ṣeré tá à ń ṣe eh, ẹ jẹ́ kí ni wọ́n kí ni wọ́n jẹ́ bàbá yẹn wá sọ fún mi láàárọ̀ òní ni o nǹkan tí mò ń sọ yìí láàárọ̀ òní ni bàbá yẹn wá sọ fún mi wípé àwọn wá ní àwọn fẹ́ wọ inú okòwò màálù kí gbogbo ọmọ káàárọ̀ òjìire kó gbọ́ ẹ máa ṣí ẹ̀ program yìí a máa fi ranra wa lọ́wọ́ ni àṣírí wọn ló ń tù wọ́ ẹlẹ́dùn àti sọ pé àsìkò ti tó ta máa bọ́ kúrò nù wàhálà yìí ni wọ́n wá wọ inú pé àwọn fẹ́ máa sin màálù nígbà tí wọ́n wá ra màálù wọ́n láwọn bẹ̀rẹ̀ pẹ̀lú màálù mélòó náà láwọn bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn náà wọ́n ṣàsọyẹ nọ́mbà kan tí wọ́n fi bẹ̀rẹ̀ màálù sísìn yẹn wọ́n láwọn wá ṣe wàhálà gan-an lórí màálù yẹn wọ́n rí rìsọ́ọ̀tì o wọ́n ní ẹnìkan wá ní òkè pé ah ẹ jẹ́ ká pé àwọn fúlàní àwọn ni wọ́n mọ̀ ń pa sísin màálù yìí dáadáa wọ́n sọ̀rọ̀ nípa wọ́n pè mí lẹ́nu tẹ́ bá fẹ́ kí n gbé wọn wá sórí program láti jẹ́ kí wọ́n sọ̀rọ̀ in fact wọ́n bá fẹ́ wọ́n lè pè wọlé kí wọ́n ṣàlàyé kán sọ fún gbogbo àgbáyé pé báyìí báyìí ló ṣe ṣẹlẹ̀ mo sì ti gbàṣẹ lọ́wọ́ wọn pé ọ̀rọ̀ yìí mo máa mú wá sórí program wọ́n wá sọ fún wa pé à kì í ṣe pé àwọn èèyàn kan ń ṣe wọ́nranwọ̀nran káàkiri kò kì í ṣe pé fúlàní àbáwúsá kan ń jọba lórí wa káàkiri kò kàn ṣe pé bẹ́ẹ̀ àwọn ìyẹn wọ́n mọ tí wọ́n ń ṣe gan ni àwa là ń wòran wọ́n wá sọ fún mi pé nígbà tí wọ́n wá pe ẹni yẹn tí wọ́n pe ẹni yẹn pé fúlàní yẹn pé kó wá wo mà iṣẹ́ òwò màálù tí wọ́n ń ṣe wọ́n ní fúlàní yẹn ṣàwá bá wọn ó ṣà wọ́n wá kó màálù yẹn ẹ ká ẹ ká lérò pé bóyá wọ́n ní bíi màálù màálù twenty wọ́n wá wọ́n wá ní kí ó wá máa bá wọn tọ́jú màálù yẹn níbi tí wọ́n kọ́ fún àwọn màálù yẹn fúlàní yẹn á máa wá bá wọn tọ́jú ẹ̀ á bá wọn tọ́jú fúlàní ń bá wọn tọ́jú màálù kò sí gain kò sí profit àwọn màálù òbí mọ wọn ṣe dáadáa bó ṣe kàn ṣe dáadáa ṣùgbọ́n wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n jẹ́ oníwà tó níwà ọmọlúàbí bàbá yẹn máa ń tọ́jú wọ́n máa ń tọ́jú fúlàní yẹn dáadáa wọ́n máa ń fún ní nǹkan wọ́n máa ń ṣètọ́jú ẹ̀ wọ́n finú tán gan wọ́n máa ń ṣe bíi pé ọmọ àwọn ni bíi pé ẹbí wọn ni fúlàní yẹn wá pe bàbá yẹn twenty cattle fúlàní yẹn wá pé bàbá yẹn pé hmm, òun fẹ́ torí pé wọ́n dá a sí òun lòun ṣe fẹ́ẹ́ fi àṣírí kan hàn wọ́n nípa màálù sísìn póun fẹ́ẹ́ fi àṣírí hàn wọ́n wọ́n á ní kí ni àṣírí náà wọ́n ní bí wọ́n ṣe ń ṣe màálù yìí pé wọ́n kò lè dá nǹkan kan fún wọn wọ́n lè ní lárí mbẹ wọ́n lè wọ́n lè ní profit kankan mbẹ kó lè ṣe nǹkan kan fún wọn pé òun máa fi àṣírí tó wà nídìí màálù sísìn hàn wọ́n wọ́n wá ní òkè ó ti yá wọ́n ní ìkan ìgbà tó wá mú wọn lọ síbẹ̀ hmm, wọ́n wá bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé fún bàbá mi yìí pé ṣe rí wọ́n máa ṣe nǹkan kan fún yín pé ó ní iṣẹ́ tí wọ́n máa ń ṣe ẹni Yorùbá mọ̀ pé Yorùbá a ní nǹkan aléwé alégbò bẹ́ẹ̀ ni alóògùn wà gbogbo ẹ̀ ló wà èmi ò jiyàn ó wà lóòótọ́ ṣùgbọ́n ṣe mọ̀ wípé wọ́n ní àwọn kan náà kò ṣe eh, àwọn kan náà kò ṣe páwọn náà dúró lásán wọ́n ní fúlàní yẹn wàá mú wọn lọ pé ibì kan tí wọ́n ti máa ń ṣe eh, àájò lórí ọ̀rọ̀ àwọn tó bá fẹ́ sin màálù àwọn fúlàní ẹgbẹ́ wọn nígbà tí wọ́n wá débẹ̀ wọ́n wá ní bó ṣe máa ń ṣe lélẹ́yìí o pé tí wọ́n máa gbé wọ́n máa wọ́n ṣàṣàlàyé bó ṣe máa ṣe àwọn iṣẹ́ yẹn tí mi ò lè máa tú lọ títí ń bí wọ́n máa kó pé tó máa ẹnísìn ó ní ìdí igi kan pàtíkúlà igi igi yẹn èmi ò mọrú igi náà wọ́n máa so mọ́ wọ́n máa kó àwọn màálù yẹn sí díẹ̀ wọ́n máa ní àwọn nǹkan tí wọ́n máa ṣe àwọn conjugation tó máa ṣe síbẹ̀ àwọn èdè tó máa pè sí àwọn nǹkan tó máa lọ́pọ̀ tó ṣà máa ṣe sí pé ó ní iye ọjọ́ tó bá máa fi di iye ọjọ́ kan pé màálù twenty yẹn ó máa di forty ó máa di forty wọn náà wọn sọ pé à eléyìí tí màálù twenty máa di forty láàrin ọjọ́ àwọn ò máa ní ogun wàhálà ṣèṣe pé ọmọ ẹ̀mí ọmọ àwọn ló máa lọ sí i àbí ẹ̀mí mọ̀lẹ́bí àwọn kan ló máa lọ sí i wọ́n ṣàsọ̀rọ̀ yẹn bákan náà pé wọ́n lọ ní àmbà ẹmọ bọ́n ṣe máa ń sọ èdè wọn yẹn bó ní rárá kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni tí ó ń sin màálù yẹn àti àwọn fámìlì eh, àti kò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn in ninety three bàbá mi yẹn wà lórí ètò á dáa fún yín hmm. in fact màá gbé yín wọlé ẹ̀ẹ̀kan ra báwọn báwọn èèyàn sọ̀rọ̀ bàbá mi yẹn ń gbọ́ àwọn náà ń kọ náà ní I started in nineteen ninety three bẹ́ẹ̀ ni bàbá mi yẹn ló ń sọ̀rọ̀ torí àsìkò tító tá a máa bọ́ ẹlẹ́dàá dẹ̀ gbà fún wa àwọn onílẹ̀ á gbà fún wa wọ́n wá sọ fún wa wíwí pé tó bá dé pé ṣé kò ní ṣe nǹkan kan kò ṣe pé bóyá ọmọ ló máa lọ sí ohun òsìn màálù dáràn o kọ́mọ máa lọ sí i ṣùgbọ́n kí ló máa ṣẹlẹ̀ wọ́n ní gbogbo àwọn tí wọ́n ń jẹ gbogbo àwọn tó bá ń jẹran màálù ni àjálù yẹn ní nǹkan tí wọ́n fẹ́ kó máa ṣẹlẹ̀ yẹn ló máa máa ṣẹlẹ̀ sí ẹ rí bá a ṣe kó sínú ìgbèkùn báyìí ẹ dákun ta ni ò ń jẹ màálù ta ni ò fẹnu kan màálù rí nínú ọmọ yorùbá ní ilẹ̀ yorùbá àbọ̀mọ ibo ni ò jẹun nọ́mọ̀ àbí ìlú ìlú ìlú tí wọ́n bá wá sí wa ní èèmè me nọ́mọ̀ ni o ta ni ò wá ní jẹ màálù bàbá yẹn wá sọ wípé àwọn ní láti sọ fún ọmọ àwọn pé láti ìgbà yẹn kò sí fámílì àwọn tó fẹnu kan tó ń fẹnu kan tó ń jẹ ẹran àṣírí ni ṣùgbọ́n kéèyàn tó lè sọ bẹ́ẹ̀ tó wọ́n fẹ́ràn ọmọ Odùduwà ni káwọn èèyàn wọ́n ti pè sórí prógráàmù yìí rí pé ká bá wọn sọ fáwọn èèyàn wa ká má jẹran màálù mọ́ kí wọ́n má jẹran màálù mọ́ ká lè bọ̀ ẹ rí i pé màálù yìí kan náà ni wọ́n tún ń pè fáwọn gómìnà wa o wọ́n tún ń pè fáwọn aṣíwájú wa àwọn bàbá àti gbọ́ àwọn bàbá tó tún gba màálù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o ṣé wọ́n fi màálù ṣe wá ni ṣé tá a bá jẹran tí àbí táwọn aṣíwájú àbí àwọn kan náà lọ ṣe mítìn ní bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn lára àwọn aṣíwájú ilẹ̀ Yorùbá yìí náà ni tán ni wọ́n fún wọn ní màálù wọ́n fún wọn ní màálù wọ́n wá fi lé pé ẹ lẹ́yìn màálù yẹn orúkọ wọn wọ́n máa fi orúkọ wọn sí stíríìtì kọ̀ọ̀kan ẹ tẹ́ ẹ bá tẹ̀ fẹ́ tọpẹ́ fẹ́ fi orúkọ wọn sí stíríìtì kọ̀ọ̀kan èwo tún ni màálù tẹ́ fi lé lórí wọn fi mọ́tò lé o màálù náà gbé fáwọn olórí Yorùbá àwọn olórí wa nínú Yorùbá àwọn aṣíwájú tiwa wọ́n gbé màálù fún wọn màálù ṣé wọ́n fi màálù ṣe wá ni mò ń bọ̀ <laughs> ẹ̀yin èèyàn mi àní ogun ogun wọlé ṣùgbọ́n ogun yìí o á padà síbi tó ti ń wá lágbára ẹlẹ́dà á padà nítorí pé kíni àwo òfin ọmọ ọmọ ọmọ Odùduwà kankan kò sí nínú ẹmọ tó máa jẹ elétùtù mọ́ wọn ò ní fi ọmọ Odùduwà kankan ṣètùtù mo fẹ́ pe bàbá wa yẹn wọlé kẹ́ ẹ lè bá wọn sọ̀rọ̀ torí pé kí ni ẹ má rò mo kàn ń sọ ní kékeré wọn á yan ní kékeré kẹ́ ẹ lè mọ̀ pé kì í ṣe pé bóyá àwọn èèyàn wa wọ́n kàn wọ́n kàn misbehave káàkiri tó o bá ti jẹ màálù kò sí ìwọ náà wọn máa bá wọn dágun ni wàá máa bá wọn dágun ńlá kékeré ẹ wo mi níra àwòwọ́ Nàìjíríà ní o o ti jẹ màálù dáràn wọ́n nàìjíríà ní o wọ́n kinní kan ní o màálù iṣẹ́ màálù ni ẹ lè bọ̀ àfàwọn tó rí wọn ò bá gbàbọ̀dé orí gbogbo wo ní gbàbọ̀dé o bàbá mi ẹ káàbọ̀ sórí ètò wa. Hmm. hello hello sir hello. hello ẹ káàsán bàbá wa o. ìyá mi ẹ káalẹ́ látọ̀dọ̀ mi ní Germany. ẹ káàbọ̀ sá ẹ ṣeun ẹ ṣeun tẹ́ jẹ́ mi o. ọ̀rọ̀ ìgbáradì wa fún ààbò òlu àti bá a ṣe máa jàjàǹgbara ẹ̀ náà ni mo wá ń sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́ fi tó mi létí tí mo sì fẹ́ kẹ́ ẹ tún bá mi fi ẹnu ara yín torí pé lẹ́nu onípọ̀n náà wọ́n ní lẹ́nu oníkan náà ń gbọ́ pọ̀n <laughs> bàbá àná ṣe ń pa o gíùdù náà ẹ má bínú sí mi bá ṣe páṣá ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ bá mi àmì mo fẹ́ kẹ́ ẹ bá mi fi ẹnu ara nítorí pé yìí ni nǹkan yẹn gangan ló ṣojú mo fẹ́ kẹ́ ẹ bá mi fi sọ fún gbogbo àwọn ọmọ Odùduwà tó ń gbọ́ lórí program tòní. kò ṣojú mi o ó ṣẹlẹ̀ sí mi ni o kì í ṣe pé ṣojú mi o ó ṣojú mi yàtọ̀ sí pé ó ṣẹlẹ̀ sí mi. ẹ má bínú wọn ní kì í ṣe pé ó ṣojú àwọn pé àwọn gangan ló ṣẹlẹ̀ sí ẹnì ṣó bàbá mi. Ah, eh, ní nineteen ninety three nígbà tá à ń ṣe hope ninety three nígbà tá a lọ ṣe election fún mo ti gbàgbé state tá a ti ṣe àtìlú tá a ti ṣe ní north MK Abiola ibẹ̀ láti decide tí wọ́n ti tí party yẹn ti fi eh, president MK Abiola sílẹ̀ ibi tá a ti ń ṣe primary election yẹn fún kankan ṣẹlẹ̀ ń bẹ̀ tọmọ haúsá kan wá sọ̀rọ̀ èmi ni mo dá lóhùn mo ní kó gbẹnu ẹ̀ sọ̀hún à ń sọ bí nísìnyí ẹ sọ pé ń bínú ẹ máa ya lọ ẹ ní kó màálù wá fún wa mọ́ ẹ ní kó tòmátò wá fún wa mọ́ ẹ ní kó gbogbo nǹkan tó ń kó wa mo ní kó gbẹ́nu ẹ̀ sọ́hùn mo ní mo tiẹ̀ máa ń rò pé ẹ̀yin lẹ bí màálù tẹ́lẹ̀ ni mo ní ṣùgbọ́n nígbà tí mo dé nọ́ọ̀tì nísìn láti bí oṣù kan tá a ti wà ń bí a ní pé ẹ̀yin náà ń sin màálù ni hmm. ó rò báwa lè sin màálù ni àwọn náà sin náà nígbà tí program yẹn parí tí mò ń bọ̀ ní twenty cartridge fún màálù mo kó wá síbàdàn ìgbà tó tó bí oṣù mẹ́ta mo lọ rà míì ó wá jẹ́ fọ́tì mo wá gba haúsá mẹ́rin tó ń tọ́jú wọn a wá tọ́jú màálùú fún bí ọdún mẹ́ta àtààbọ̀ màálùú ò bímọ nǹkan kan yàtọ̀ hmm. a náwó máa lọ grace wá ṣe gbogbo ẹ̀ ó wá dijọ́ kan àwọn ṣe ọ̀gá ẹ̀ náwó dànù àwọn ò mọ̀ ń pa màálù o àwọn fúlàní ló mọ̀ ń pa màálù hmm. so pé òun á lọ bá fúlàní kan ọmọ lókè nígbà tí mò ń fún yín lówó oṣù yín tí owó oṣù yín ò tí ó dẹ̀ sọ pé òṣèré à ń láti jó òótọ́ ló ń sọ lọ mú fúlàní wá bàtọ́ máa tọ́sẹ̀ kan wọ́n mú fúlàní wá bàtọ́ máa mú fúlàní wá mú ní àwọn mẹ́ta yòókù dà ah ó ní fúlàní fúlàní wa ń bi mí pé ṣé two hundred màálùú ni mo ní ni ó ní mi ní ju forty lọ à ó ní tó bá jẹ́ two hundred òun nìkan lòun máa kó wọn káàkiri à mi ì bá ágìl inú tèmi dùn mo increase owó oṣù ẹ̀ owó tí mo fún èèyàn méjì mo fún òun nìkan mẹ́ta tó wá ṣe fóṣù mẹ́ta ló wá pè mí pé ah bàbá òun tọ́jú mi dáadáa o pé tí n bá ṣe màálù ìfọdún mẹ́wàá mi ì lè jèrè kankan bẹ́ẹ̀. Hmm. kí ló dé ó ní iṣẹ́ màálùú kò ń ṣe iṣẹ́ nìkan kan ó ní kí n wọ àwọn haúsá tó ṣe tẹ́lẹ̀ ó ní ṣe mo rò pé gbà tóun dé nísìnyí ó yàtọ̀ díẹ̀ òun tó ń fún wọn láwọn nǹkan kan mu mo ní no no no no mo lè fẹ́ màálù tèmi mo fẹ́ ṣe nǹkan tèmi bíi tèyìnbó hmm. mi ì fẹ́ ti irú sísítẹ́ẹ̀mù ti yẹn ó ní òkè ká máa wò gbà ṣáà yá a conclude ọlọ́àfi tá a bá lọ sí inú igbó àwọn fúlàní wọn ìpínlẹ̀ máa ń fẹ́ sọ̀rọ̀ kí n mú ẹ̀rí dání ni torí irú ọjọ́ èyí tá à ń sọ yìí hmm. àwọn èèyàn mọ fáàmù mi nìbàdàn ìdó local government ní fáàmù mi wà nìbàdàn hmm. gbogbo èèyàn mọ̀ mí dáadáa tó orúkọ mi orúkọ tí iṣẹ́ mi ń jẹ́ òun lórúkọ street mi òun lórúkọ àdúgbò mi òun lórúkọ fáàmù mi fáàmù mi sì wà tó ń lọ ṣùgbọ́n ká máa sọ̀rọ̀ tó ní màálù yìí lọ ló bá mú mi débẹ̀ a bá lọ bá ẹni náà wọ́n láàfáà ni ìgbà tí mo rí báyìí ó ní àwọn á ṣe àwọn nǹkan kan wọ́n ti ṣàlàyé everything fún wọn ó ní kí n má sọ̀rọ̀ torí mi ìgbédè tó ń sọ ó ní kí n má sọ̀rọ̀ kankan ó gbọ́ Yorùbá bẹ̀ Yorùbá ẹ̀ ò clear dáadáa ó ní kí n má sọ̀rọ̀ ó ní gbogbo nǹkan yẹn wọ́n á ṣe ó ní bẹ̀ á ná mi níye báyìí mo ní no láìjọ́ tí mo ti délé ayé mi mi ìtójúbọlé rí ọlọ́run ń ṣàánú mi mi ìtójúbọlé pé mò ń wá owó mi ò tẹ fẹ́ sin màálù yìí torí pé mò ń wá owó mo fẹ́ sìn nítorí ọ̀rọ̀ burúkú kan tó máa lè kan sọ sí mi ni yà pé mo fẹ́ máa ta màálù bó ṣe yẹ kán tà kí ni mo fẹ́ fààyọ fún yín wọ́n bá ṣàlàyé tán mo ní hẹ́ mi lè ṣe kí ni mò ń wá láyé mi ọmọ ọdún mélòó ni mí gbogbo nǹkan tẹ́yìn wá ń ṣe láyé ọlọ́run ti ṣe díẹ̀díẹ̀ fún wa mo mọ bá mo mọ̀ joyè tó kí ni wọ́n tó ń wá láyé mi ìgbà tó ṣáà ṣàlàyé gbogbo ẹ̀tàn pátá ó ní màálùú fọ́ọ̀tì yẹn táwọn bá parí kíní yẹn á lọ wá igi ńlá tó bá tóbi gan tó ní ìjì dáadáa á rí mọ́ ibì kan a gbọ́dọ̀ jẹ́ kí ìkejì tóbi minimum five kilometre a tún rí mọ́ ìdí igi kejì tàbá ti wá kó màálù sòsì bì kan kò ń ṣe ijọ́ mẹ́wàá ni mo sọ fún yín tílé ẹjọ́ kejì bá mọ́ màálù yá multiply by two. láàárín ọjọ́ kan ọjọ́ kejì ni kò ń ṣe ọjọ́ kejì láàárín ọjọ́ kan ṣoṣo ni kì í ṣe ọjọ́ kejì èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ó ń sọ màálù forty yẹn á di eighty á tún wá kó rìn ó lẹ́ fún máa ń rí tán máa ń kó màálù láàárín ìlú kọjá nǹkan nǹkan yẹn. ṣé ẹ ti ń gbọ́ tán fi ń da màálù káàkiri ẹ àìsìkì burúkú ni tó bá ti dá lọ bẹ́ẹ̀ ní kẹ́lí <laughs> ìburúkú iṣẹ́ rí tó bá tún ti sò sí ìdí igi kejì tó bá di ijọ́ kejì á di one hundred and sixty. lọ́jọ́ kejì. Hmm. níjọ́ kejì. so ìjọ́ kìíní ìjọ́ kejì á máa multiply by two ó ní bí ẹni ẹ bá ṣe ní àìsìkì lára ó ń ṣe wọ̀n pé gbogbo èèyàn ò ga bákan náà hmm. èèyàn ò rí bákan náà wọ́n á ní ẹ́ oògùn owó wọ́n nìyẹn mi ìwọ́ oògùn owó wa bí ó ní kí n ṣe oògùn owó áwọ́dé wà láì tàláì wọ́n fi láì kí n ṣe oògùn owó. Ah, mo wọ́n dà pé mi kì í ṣe bébí èmi náà mọ̀ ń pa ìbílẹ̀ díẹ̀ ìyá tẹ́lẹ̀ sọ fún mi pé nǹkan wa máa multiply by two ó dẹ̀ máa jẹ́ oògùn owó lójoojúmọ́ ah, mi ò fẹ́ ó ní kí n fẹ́ bí kí n kọ́ tó mi ń ṣe yàn èmi mo sọ bẹ́ẹ̀ fún yín àwọn bàbá wa náà nírú ọgbọ́n bẹ́ẹ̀ náà. ẹ jọ̀ọ́ máa bá wa ṣe ẹ program yẹn máa ṣe ẹ káwọn èèyàn wá gbọ́ o bẹ̀tẹ̀ yẹ ká sọ ti màálù yìí hmm. nǹkan tó wá dẹ́rù bà mí tí mo ní ní ìfẹ́ kí ni mò ń wá láyé mi ṣe wá rí àwọn tó bá jẹ màálù yẹn ló máa ní wàhálà bí kan náwó láìsàn bí kí wọ́n náwó lé nǹkan kan bí àléèbá àfààtò oríṣiríṣi mo ní àwọn pípì mi ìgbà tí mo ti rí bẹ́ẹ̀ yẹn mi ì sọ fún pé mi ì mi ì sọ pé mo fẹ́ ṣe mọ́ ọkàn mi wá ń sọ fún mi pé abájọ wọn á sọ fún mi pé òkè máa travel láìpẹ́ yìí tí n bá ti dé ọkùnrin ìyá kówó wá àṣẹ ó ní náà onímọ̀ àwọ̀ abẹ́ táwọn fi máa ṣe táwọn fi máa parí kinní yẹn bàjẹ́jọ́ mẹ́wàá máa wà pẹ̀lú àwọn èmi ni mo dẹ̀ máa rì mọ́ ilẹ̀ ìyá mi bí mi ṣe débẹ̀ mọ́ nìyẹn dè níyì hmm. so mo dẹ̀ get rid gbogbo màálù yẹn bẹ́ẹ̀ tó kó wà mò ń ṣe àwọn nǹkan míì mò ń ṣe díẹ̀ lọ mò ń ṣe já lọ mò ń ṣe àwọn nǹkan míì lọ. Hmm. bàtà wa délé tí fúlàní rí i pé mi ì dá sí òun láàrin oṣù mẹ́ta mi ì sọ nǹkan kan ìyá mi ó padà jí ọ̀pọ̀lọpọ̀ màálù wa lọ ni. Hmm. nígbà tí mi ò sí ní ó kó màálù sàrò mo ní ẹjẹ́ kó máa kó lọ torí ló ti fún wọn ní nǹkan míì jẹ gan pàpà hmm. a lè sọ. ṣé wàá rí yàtọ̀ sí yẹn tó bá jẹ́ pàwọ́ àparọ́ kí ló ń mú fúlàní bá màálù sùn mo lè fẹ́ fi kankan tó yín létí lénìí fúlàní máa ń bá màálù sọ̀rọ̀ gidi gan ni o tó bá ba sọ̀rọ̀ wọn máa gbọ́ ó ní yorùbá fi ń pò pé kùmọ̀ kan oṣù ni fúlàní fi ń dàgbà màálù kì í ṣe kì í ṣe kùmọ̀ tó wà lọ́wọ́ wọn gbólóhùn ni wọ́n máa sọ fún màálù ni hmm. màálù yẹn ó ń kó bá wa ó ní ẹ fi ń rí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ rò pé wọ́n ya elétí dídì òun lè fi rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ àlè kì í ṣe pé bàbá wọn kọ́ ló bá ìyá wọn lò pọ̀ nítorí wípé fúlàní ti bá màálùú lò pọ̀ ẹ̀jẹ̀ fúlàní ló ń rọ̀ nínú wọn hmm. tá a bá fẹ́ jẹ màálùú ká dá padà sí ní ti bàbá Awólọ́wọ̀ ṣe láyé àtijọ́ nígbà tá a bá gba Odùduwà wa tán màálùú gidi làwọn máa jẹ gbogbo ẹran gidi làwọn máa jẹ ẹnu Yorùbá tí ò kò fúlàní ti wà lórí ẹ̀ nísìn tí wọ́n ti ń ṣe ó ti fẹ́ pé two hundred years oríṣiríṣi ni wọ́n ń ṣe àwọn àáfàá wọn tẹ bá dé òkè o wọ́n ń pèbè kan ní ìsẹ̀mí ilé àwọn aláàfáà tó gbóná jù ń bẹ láyé fúlàní làwọn mẹ́ta wọ́n ṣe wà káàkiri nìyẹn ní gbogbo north Ọ̀yọ́ gbogbo Ṣakí wọ́n ṣe wà káàkiri nìyẹn so wọ́n ti sọ ọ ṣe nǹkan tipẹ́tipẹ́ ọlọ́run aláàánú jùlọ akówayọ ẹni tó bá létí kó gbọ́ títí dè níyì o ẹran àtẹjá o ìbáà jẹ́ pẹ́pẹ́yẹ ni o ìbáà jẹ́ tòlótòló ni tèmi bá ṣe nínú oko mi làwọn ọmọ mi ń jẹ àwọn ọmọ mi ò gbọdọ̀ ra ẹran jẹ ní nàìjíríà hmm. Hmm. ẹni tí ó bá sọ wípé ta wí kò rí bẹ́ẹ̀ ó kù ó kù ara ẹ̀ hmm. àwọn bàbá tiwa náà nìkan lọ́wọ́ àwọn bàbá tó bí àwa tẹ́ bá lọ kí wọn lóko wọ́n á bí yín pé irú ẹran wo lẹ fẹ́ jẹ àgàgà tá a má le jù lọ wọ́n á ní irú ẹran wo ló fẹ́ jẹ tó bá dárúkọ ẹran yẹn ẹni tó fẹ́ jẹ ẹran yẹn á fetí gbọ́ ìbọn tó bá ti bọ́ sẹ́yìn ìkùlé nísìn tó bá ti yìnbọn sékìtì ọ̀gán irú ẹran tẹ́ni yẹn pè ló máa jáde hmm. bẹ̀tà àwọn bàbá wa ò ní nǹkan kan ẹran yẹn kan ní ní tèstì ni ṣùgbọ́n ẹni tó yìnbọn sí yẹn ò gbọ́dọ̀ jẹ́ mbẹ̀ hmm. ṣùgbọ́n ó padà lẹ́yìn ẹni tó bá ní kò lẹ́yìn tọrọ ẹ̀ jẹ́ ó ní èjì tán lè ṣe dà tí wọ́n bá ṣe kọjá èjì kan àwọn ọmọ wọn máa bí àbíkú hmm. nǹkan tó ń fa àbíkú nìyẹn torí ẹlẹ́sìn mùsùlùmí ni ṣùgbọ́n nísìnyí mo nígbàgbọ́ díẹ̀ sí ẹ̀sìn ìbílẹ̀ torí ẹnìkan sọ̀rọ̀ kan nu program kan láìpẹ́ ẹni tó bá jọ́ ọmọ ọba tó bá ń tako ẹ̀sìn ìbílẹ̀ ọmọ àlè ọba ni hmm. ọba àbá àlẹ́sìn gbogbo ẹ̀sìn àjẹ́ ọba ló mà jẹ ọba ló moṣó ọba ló molè ẹ tó bá ọba ba lórí ohun gbogbo nípasẹ̀ ìdí èyí nǹkan tẹ́ bí mí nǹkan tó ṣẹlẹ̀ ni hmm. ní 1983 gbogbo ẹni tó bá wà ní ẹjẹ́ júwe àdúgbò mi fáwọn tó bá ń gbọ́ ẹ̀yìnwìyà hmm. gbogbo ẹ̀yà tó bá wà láti ìdíṣin lọ sí ìdó road títí dé ìdó títí dé bàtàké kò sẹ́ni tí ò mọ màálù ní gbogbo ibi tí mo dárúkọ yìí hmm. bó ṣe jẹ́ ìyá mi oòdùà ọlọ́run ó gbà fún wa ó tiẹ̀ ti gbà yóò ṣojú wa lókù ká máa sọ yóò ṣojú wa o wọn ní fẹ́ yíṣẹ́ lómi o. ẹ ṣeun bàbá mi kẹ́ ẹ tó lọ ẹ ṣeun gan torí pé ẹ tiẹ̀ mọ̀ pé yẹn ẹ jẹ wà ẹ ṣeun gan ṣe wá rí ìpàsọ yìí kí ni ẹ̀yin rí i pé a tún sọ fún àwọn èèyàn yàtọ̀ fún pé ókè a ti kéde fún wọn pé kí wọ́n ṣọ́ra fún màálù yìí a mọ̀ páwọn kan nísìnyìí etí wọ́n sì máa di torí wọ́n ti fi ṣe wọn nọmọ ní kán máa kó ṣùgbọ́n bàbá ṣe ń sọ yìí náà a mọ̀ pé ó wọn máa kárí káàkiri káàkiri ṣùgbọ́n kí lẹ máa bá wa sọ nípa ti ọ̀rọ̀ tàwọn tí wọ́n ti wọlé dé pé báwo ni káwọn èèyàn wá ṣe máa gbáradì láti ṣe ààbò fún ara wọn. ṣe rí nǹkan tó ń jòdòdò ọ̀rọ̀ tí ẹ mọ̀ pé ibùn gan nínú iṣẹ́ sójà ṣàkóso ogun sójà ló yìnbọn mẹkáníìkì wà nù sójà dókítà wa nu sójà ṣe láwọn tọrọ kan lẹ́yìn ń ṣe yìí ìtẹyìnbó ń pè ní àwẹ̀ harness lẹ ń ṣe àwọn tí ó ń ṣiṣẹ́ ẹ nídìí láti pe àwọn àwọn báṣẹ wọn lọ kò sígbà tí wọ́n dúró ṣe láwọn tó ń ṣiṣẹ́ gan pàpà mò ń sọ òdodo ọ̀rọ̀ kan fún yín lẹ́yìn àwọn ò ní láti gbọ́ íńtánẹ́ẹ̀tì nígbà tẹ́mi wà ní kékeré bíi nineteen sixty four sixty five ó lèmi tí ń wo tẹlifíṣàn kì í ṣe tẹlifíṣàn ìyìnbó ni mò ń sọ fún yín hmm. àwọn tó bí àwa wọ́n á bu omi sílẹ̀ wọ́n á ní kí n báyàn sọ̀rọ̀ ẹnìwé àmọ́ á pé ẹni nǹkan tí n bá fẹ́ kó ṣe ló máa ṣe àwọn yẹn ní àwọn tẹlifíṣàn tó fi wọ́n ní rédíà Yorùbá ní rédíà tó fi ń mọ́nítọ̀ gbogbo nǹkan ṣe rí ìdá ohun náà fi ń pa ohun hmm. ẹ mú ẹ kì í kì í ṣe bí ẹran òòrẹ̀ tẹ́ bá lọ wo àkọsílẹ̀ Yorùbá haúsá ò kọ́ńkà wa rí ní tó jẹ́ kí wọ́n rí díẹ̀ mú nínú ìlọrin yorùbá kan ló dalẹ̀ ìmọ̀ràn mi fún gbogbo ẹni tó ń gbọ́ wa ni wípé ẹni tó bá dalẹ̀ ò ní dalẹ̀ hmm. kí yorùbá kankan má dalẹ̀ o hmm. tí yorùbá ò bá dalẹ̀ ìdá wọn náà fi ń pa wọn gbogbo nǹkan tó ń kó wọlé nǹkan tó ń kó wọlé tẹ̀yìn pé two hundred from reliable source tó láwa náà mọ̀ nípa díẹ̀ one thousand Hmm. kì í ṣe ọkọ̀ tó fi ń pẹ́rù lẹ́rí yẹn ọkọ̀ tó fi ń ja ogun ni ẹ̀yin lẹ́yìn kan rí bí ọkọ̀ ẹrù amount car ni hmm. amount car gbogbo machine hmm. gbogbo kìnìtà ìwúwo yẹn ó ní mo gbàgbé orúkọ sáìsì irú yẹn ìṣe machine gun ẹnìkan máa wà lórí ẹ̀ wọ́n máa mọ̀ tiẹ̀ tán so wọ́n kàn gbogbo tí wọ́n ṣe wọ́n lo camouflage là ń pè nǹkan tó fi kó wọlé yẹn so it's one thousand two hundred ló wá sí south west ṣé rí gbogbo nǹkan tó ń kó wọlé yẹn rin iṣẹ́ tá a máa lò fún wọn ní ẹ fọkàn yín balẹ̀ ṣùgbọ́n ṣé rí àwọn tó máa ṣiṣẹ́ yẹn nǹkan tí wọ́n fẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá ni kẹ́nu kò ẹ rí àwọn alágbára kan tí mi fẹ́ dárúkọ àwọn alágbára méjì kan wọ́n gbogbo èèyàn mọ̀ wọ́n tí wọ́n sọ pé tí àwọn ọba bá fún wọn ní àṣẹ àwọn á itú ẹgbẹ̀rún àwọn tó ń sọ̀rọ̀ yẹn one million wọ́n wà ní ìlú ẹlòmíì gan wà tẹ́ ẹ̀ dámọ̀ rárá ẹlòmíì gan tẹ́ ẹ bá rí mo mọ ìyá kan obìnrin ni mo gbogbo bí fúlàní ṣe pọ̀ tó gbogbo sójà nàìjíríà ìyá yẹn lè pa wọ́n rẹ́ hmm. obìnrin ni nítorí tó bá yìnbọn sókè gbogbo ẹni tó bá fi tí gbọ́mọ yẹn ló máa kú pátápátá. Hmm. Ah, ẹ dúró bàbá wa o ẹ má bínú pé mo dá yín dúró ẹni tó bá gbogbo ẹni tó bá fi tí gbọ́mọ yẹn ló máa kú tó bá jẹ́ pé ara wọn ara àwọn tó fẹ́ dáàbòbò wà nù wọn ló fetí gbọ̀bọ̀n yẹn kọ́. ṣé o kì í fi ń dalẹ̀ téèyàn bá ti dalẹ̀. ẹni tó bá dalẹ̀ tó bá wà lá tó bá jẹ́ ọmọ Yorùbá tòótọ́ nígbà tí irú ìyá yẹn bá yìnbọn sókè. yóò kú gbé ni mi mo sọ bẹ́ẹ̀ fún yín hmm. yóò kú gbé ni nínú ilé tá ti bí àwa tírú nǹkan báyìí bá fẹ́ ṣẹlẹ̀ hmm. nǹkan tí bàbá kọ́kọ́ máa ṣe ni pé ó máa sín gbẹ́rẹ́ kan sí wa nínú etí. Mm torí àwọn bàbá tí wọn ò yìnbọn mọ́ yẹn wọ́n máa yìn sátẹ́gùn lásán hmm. gbogbo ẹ̀dá tó bá fi ti gbọ́bọn yẹn lọ. tó bá ti jẹ́ níbi. ìbọn ìbọn yẹn ìbọn yẹn ní gbólóhùn hmm. ọ̀dàlẹ̀ bàálà lọ ẹni tó bá dalẹ̀ ò ní dalẹ̀ ó ní kí Yorùbá kankan má fi dalẹ̀ ṣé wàá ní gbogbo ọ̀dàlẹ̀ tẹ́ ẹ bá sọ fún títí dìparí oṣù ní. Hmm. iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ nísìnyí mo fi dá yín lójú kì í ṣẹ̀yìn lẹ́ ń ṣe o àwọn alálẹ̀ ló dìde tán bẹ̀rẹ̀ sí í ṣe hmm. tẹ bá rí bẹ́ẹ̀ lòmíì ṣe ń ṣe tó ka lára àwọn ẹ̀mí kan ló wọnú ẹ̀mí ẹ̀mí ìtúnisílẹ̀ ló kó ẹrú ló wọnú yín bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ó kọ ẹ̀mí tó wà nù yín tẹ́ fi ń sọ̀rọ̀ kọjá kán gbowó fún yàn ó kọjá owó ẹnìkan kan ò fún yín lówó ẹ̀yin lẹ̀ ń àsìkò yín àtowó kì í ṣe ẹ̀yin nìkan gbogbo ètò lórí ètò ni àwọn tó ń ṣe náà ní ìlú wa náà wà àwọn kan wà tí wọn wà á ṣe yẹn tí wọn ń ṣe nǹkan míì lọ hmm. ẹgbẹ́ ajàjàgbara tó lágbára jù ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ gbọ́ lẹ́nu mi ẹni tó bá takò kẹ pè mí pé wọ́n ní mo sọ̀sọkúsọ ẹgbẹ́ àkọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó ti ń jàjàgbara kẹgbẹ́ mi tó bí ẹgbẹ́ mi òun làgbẹ́kọ̀yà Àgbẹ̀kọ̀yà ni grandfather gbogbo ẹgbẹ́ àwọn tó wà lẹ́yìn Awólọ́wọ̀ nìyẹn gbàtà Awólọ́wọ̀ ń dún hmm. eh, local government tiwa náà dẹ̀ ti ṣe gbogbo ẹ̀ local government tiwa ní gbogbo sójà tí wọ́n kó wá tí wọn ò lè bọ́ṣọ sílẹ̀ mọ́. àwọn èèyàn ń kí yín lórí ètò wọn ń kí yín dáadáa ẹ ṣeun. anídùgbẹ lórúkọ mi anídùgbẹ adékọlá anídùgbẹ ọmọ ọ̀dọ̀ àgbà èmi ajókòó tó àgbà mọ́jú pé ránṣẹ́ òtìnà <laughs> tìnà tó ń tì òtìnàtìnà tó tójú ẹlẹ́dìyẹ tìǹà ẹlẹ́dìyẹ ń kígbe ó tójú ẹlẹ́dìyẹ wó láta ọmọ kékeré kan báyìí ni wàá mi ìdàgbà tó fẹ́ ṣe ń pè mí ṣùgbọ́n a lójú àgbà wà níkùn ẹ má bẹ̀rù ṣùgbọ́n nǹkan ètùtù tí a fẹ́ lọ́wọ́ gbogbo èèyàn àtèmi tí mò ń sọ̀rọ̀ àtẹ̀yìn ni pé ká ṣe ìṣọ̀kan kẹ́nìkan kan wa má dalẹ̀ tó yẹ ń bá dalẹ̀ ò ní dalẹ̀ kò sí bẹ́ẹ̀ nìkan ṣe tó láyé tó bá dalẹ̀ kò ní dalẹ̀ ẹ wá wò ó ẹ tó bá dalẹ̀ eléyìí nǹkan burúkú tó wà ń bẹ̀ ni pé tọmọtọmọ ẹni ò ní dalẹ̀ o tẹranlé ẹ tẹranlé ò ní dalẹ̀ o torí tí aláàárọ̀ bá ní kó dáa fún wọn aláàlẹ́ ò ní jẹ́ kó dáa fún wọn mo wá kí ẹ̀yin obìnrin tẹ̀ ṣe takuntakun ẹ mo jẹ yín lórin kan màá kọ́ fún yín ọmọ ọba adéṣekinní kí lorúkọ yín mà. ọmọọba adéjọkẹ́ òkájú ẹ̀ báwo òkájú ìlú yíya níyà òkájú ẹ̀ wọ́n máa ń kọ́ fọmọọba yẹn òkájú ẹ̀ hmm? òkájú ẹ̀ báwo òkájú ìlú yíya níyà ìyá mi àbúrò ní ṣe yín kò ní ṣe gbogbo ọ̀ràn yín kò ní ṣe gbogbo ẹbí yín kò ní ṣe gbogbo ẹni tó ń tẹ́tí sí wa o lápapọ̀ pátápátá ìmọ̀ ọ̀tá ìmọ̀ burúkú ò ní ṣe lórí wa ọ. ẹ jẹ́ ká fẹ́ràn màálù lẹ́ o torí bẹ́ẹ̀ ṣe ni tán ń bá màálù sùn yẹn tí wọ́n hàn tó fún màálù tán ń ṣoríṣiríṣi ẹ̀ sí lára wọ́n ti mọ̀ wípé tán bá yìn ìbọn fún àwa Yorùbá a máa ń gbọn ìbọn sílẹ̀ báyìí ni àwọn náà ń ṣe àwọn nǹkan míì tó yẹ pé àwọn oògùn tí ò bá tó oògùn ni ni èèyàn lè jẹ nǹkan tó lè bàjẹ́ o àwọn oògùn kan wà kò sí tó ń bà wọ́n jẹ́ ṣùgbọ́n àwọn oògùn tí ò bá tó oògùn àwọn tó bá máa ń kó pàǹtí sára ṣẹ̀wọ̀n àwọn oògùn káwọn ìyá mi má bínú àwọn bàbá mi má bínú mi kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ ẹ̀ta wọn kọ́ ẹ lè rí nǹkan kan lára wọn láyé <laughs> àwọn oògùn àwọn oògùn tí ò bá tó oògùn oògùn tó bá lẹ oògùn tó bá léèwọ̀ gbogbo ẹni tó bá jẹ màálù gbogbo ẹni tó bá jẹ màálù láti bí ọdún mẹ́ta nísìn kó lọ tún oògùn ara ẹ̀ ṣe tó bá ti jẹ màálù lẹ́ẹ̀kan ó ti bàjẹ́ àyàfẹ́ yín tẹ̀ ń gbèlú òyìnbó nìkan ó ní kò affect hmm. kọ́lọ́wọ́n aláàánú jùlọ kó ṣọ́ gbogbo wa o torí tí wọ́n ń pè ní ogun Yorùbá tá a bá jagun tán tó bá gbóná tán ewúrẹ́ kan lè kú ẹ̀dìyẹ kan lè kú ọmọ èèyàn gbọ́dọ̀ kú níbi tí Yorùbá bá ti jagun torí ọ̀wọ̀ tó bá wọ̀ fàkèrègbè á wọ̀ fọmọ inú ẹ̀ tó tó ẹ̀yin àgbà o mojúbà àgbà o ìyá mi ẹ ṣé o àgbà yín àdálẹ́ o ẹ ṣé gan ni o. ẹ ṣeun gan bàbá wa ẹ pẹ́ fún wa o àgbà yín àdálẹ́ lójú ẹ̀mí yín náà gbogbo wa àti ilé yín àti ẹbí àti gbogbo àwa àtàwọn tó ń gbọ́ yín náà gbogbo wa pátá ni òmìnira Odùduwà yìí ó máa ṣojú wa àwa tún jọ ṣàjọyọ̀ pé ah bàbá wa ẹ rántí ìgbà yẹn ẹ rántí ọjọ́ yẹn tẹ́ ẹ ń bá wa sọ̀rọ̀ gbogbo ẹ̀ ló ń lọ máa ní sáyọ̀ bó ṣe máa jẹ́ gbogbo. ọmọdé máa fọṣẹ sọ́wọ́ á ní kó ṣe bàgbàlagbà mọṣẹ dání á ní kó ṣe àṣẹ ní tèdùmarè tó tó tó àṣẹ wa. àṣẹ ẹ ṣeun bàbá mi ẹ ṣeun gan a tún máa rí yín bá inú mi dùn gangan fún pé ẹ dá mi lóhùn léni ẹ ṣeun gan. dandan ni a gbọ́dọ̀ dá wa ló iṣẹ́ ara wa là ń ṣe òun dúpẹ́ ara ẹni ẹ̀yin gan la lè dúpẹ́ jù èyí ah. tẹ́ ti gba bí iṣẹ́ yín lọ látàárọ̀ tẹ́ tó wá bọ́ sórí ètò. Ah, ah, yóò dáa fún yín ìyá mi o. Hmm. ó dàbọ̀ sá. ẹ ṣeun ó dàbọ̀ tó tó ṣe ìyá mi. Thank you orílẹ̀-èdè mi á dúró torí tí ayé ti gbọ́dí Odùduwà republic á dúró òmìnira adé. wọ́n gbogbo ẹ̀yin èèyàn mi nílé lóko ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu bàbá wa ẹ̀rí kó lágbára ó ga jù ẹ a ní ká tún gbé sí wa létí náà ní ká lè mọ tó ń lọ bó ṣe ń lọ ẹran màálùú ó ti di èèwọ̀ fún gbogbo ọmọ káàárọ̀ òjíire torí pé kí ni a ní láti bọ́ lọ́wọ́ oko ẹrú fúlàní. Thank you. ṣe Odùduwà olùrọ̀ ọ̀sán fi múlẹ̀. ẹ jẹ́ ká tún gba ìpè yìí o ẹ láyé ni oríṣiríṣi nǹkan la lè fi tura wa lára gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹgbọ́n tí bàbá yẹn sọ ìṣọ̀kan mo ṣì ń bọ̀ ná ẹ jẹ́ ká gba ìpè bàbá wa yìí ẹ káàbọ̀ sórí ètò wa ẹgbẹ́ra ńlẹ̀ hello hello hello hello àgbọ́yín o àgbọ́yín rárá rárá bàbá wa yẹn pè padà. hello àgbọ́yín ẹ bá wa gbóhùn sókè bóyá tẹ fi ń pè yẹn bóyá ó ń ṣe àkóbá fún un àgbọ́yín rárá hello. gbogbo ọgbẹ́ lèmi náà ń dá o. ókè a ti ń gbọ́ yín a ti ń gbọ́ yín. ẹ ti gbọ́ mi báyìí. bẹ́ẹ̀ ni sà. ẹ ṣe ẹ kúṣẹ́ o. ẹ káàbọ̀ sórí ètò wa. ẹ ṣe mo dúpẹ́ o mo fẹ́ kí bàbá wa tí wọ́n pè láti Germany yẹn hmm. mo fẹ́ kí wọn dáadáa gbogbo ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ mo fẹ́ kàn kí wọn lẹ́yìn hmm. pé òdodo wà nù ẹ̀ hmm. òdodo wà nù ẹ̀ ṣẹ́rí tó ṣẹlẹ̀ fún àwa tá a ti gba ẹ̀sìn mùsùlùmí lèmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí náà tó hmm. ẹ sì forúkọ mi lẹ́nà. Hmm. Um, kò tiẹ̀ nídìí ní tí mo kàn fẹ́ sọ fún wa ni wípé nítòótọ́ ni tí bàbá wa sọ yẹn hmm. bá a ṣe wà nìyẹn nílẹ̀ Yorùbá àwọn bàbá wa ti sọ ìtàn bi tí a ti wá àti nǹkan tọ́lọ́run fún wa mo wá fẹ́ ká mọ̀ fáwa tá a ti gba ẹ̀sìn nígbàgbọ́ ní mùsùlùmí pé. gbogbo nǹkan yìí náà agbára ọlọ́run kì í dẹ̀ ṣe pé yorùbá nìkan ló kọ́kọ́ lò kódà nínú àwọn òjíṣẹ́ ọlọ́run a rí nínú kùránì ẹni tó bá ké kùránì tó sọ pé àwùsùbìláì iná ṣètàn rẹ̀ jíìn bísímìláì rahman rahim wattaba'u ma tatlu shayatina ala al-mulki suleiman wa ma kafara suleimana walakinna kafaru yu'allimuna Eh, ànábì ọlọ́run kan òjíṣẹ́ ọlọ́run kan náà ń pè ní Solomon gbogbo wa náà la mọ̀ ó ń kọ̀ǹtró ẹyẹ ó ń kọ̀ǹtró eku ó ń kọ̀ǹtró àlìjọ̀nù ó ń gbọ́n tẹ́ranko ń sọ ọlá kan tọ́lọ́run ṣe fún ni téèyàn bá ṣerú ẹ̀ nílẹ̀ Yorùbá nísìn wọ́n á ní oògùn ni hmm. so kò sì sí ti ń jó oògùn ju gbogbo nǹkan báyìí náà lọ àwọn nínú Babylon nínú Bible eh, bámọ̀ bóyá aruta marut nínú bible hmm. mọ̀láìkà ọlọ́run ni wọ́n ń jẹ́ ni wọ́n wọ́n mú àwọn àṣírí kan wá fáwọn èèyàn ìwé àṣírí ń bẹ láti láéláé so àwa yorùbá lọ́rọ̀ kan a ní tiwa ṣùgbọ́n gbogbo ẹni tó bá jẹ́ onígbàgbọ́ àbò ní mùsùlùmí ká gbà yí pé àfi tá a bá gbà yí pé àṣẹ kan tún wà tó tún yàtọ̀ sí tọlọ́run la máa rò pé àwọn nǹkan yìí náà ọlọ́run ò mọ̀ sí i nítòótọ́ o àwọn ọpọ́n èṣù ń bẹ nú ẹ̀ o ó níbi tí mo fẹ́ lọ o àwọn ọpọ́n èṣù ń bẹ ń bẹ tó ti da nǹkan rú tán ti ti gbogbo ẹ̀ mọ́ tán ti ti gbogbo ẹ̀ bọnú ara wọn nígbà tá a dẹ̀ gba ẹ̀sìn àwọn bàbá wa ní ẹjẹ́ apalẹ̀ èyí tí ká máa fèsì ọlọ́run ṣùgbọ́n nínú ìwé táwa ń tẹ̀lé náà Quran ó jẹ́ ó yé wa pé kò sí ní tó ju ẹ̀mí lọ tí ó ti yé yín so àwọn nǹkan yìí apátì agbésẹ́gbẹ́ kan àbátìrà lọ ṣùgbọ́n tó bá tásìkò tẹ̀mí àwọn èèyàn bá fẹ́ bọ́ téèyàn bá lo àwọn nǹkan nígbà tá àti pè nǹkan kan lọ́lọ́run kò sí ní tó burú sí o hmm. wọ́n dẹ̀ wà tó bàbá yẹn wà yẹn ló wú mi lórí tí mo fẹ́ fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ hmm. ẹni tí yorùbá mọ ilẹ̀ yorùbá kó lọ wá ìtàn ṣùgbọ́n èmi náà tó ẹ̀ǹdẹ̀ sórí ọ̀rọ̀ wọn pé wọn ìfarí lẹ́yìn olórí afífìlà pérín ọjọ́ kan ni iye ẹ̀dẹ̀ mọ́ hmm. tó bá dijọ́ kejì yóò dolóògùn bí yorùbá ò bá dúró lẹ́nu wọn kò hàn pé tọ̀ ẹ kọ̀ yà yìí fún wa ṣé mo sọ fún yín lórí program injo ni mo ní àmọ̀tẹ́kùn ni wọ́n kò ní pé ẹkùn sì ń bẹ kìnìún sì ń bẹ olúwa náà ló ṣe nǹkan yìí torí kò sí ní tólúwa máa fún ẹ̀dá tí ò ní fún ní tí ó fi ṣe ayé ọ̀hún nǹkan tọ́lọ̀ ń fún àbàbà tó máa fi ṣayé nìyẹn hmm. so a dẹ̀ mọ àwọn ọmọ fún ọmọ jẹ ẹkẹrin kankan tàn yín jẹ kíní kan ọ̀ ń fẹ̀sìn bojú ni a mọ̀ wọ́n dáadáa àwọn náà ń ṣe oògùn gidi ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́lẹ̀ máa yàdá sí tẹ̀ máa rò kó máa wọlé o hmm. tí Yorùbá ń pè lókìgbẹ́ yẹn wọ́n ti kọjá ẹ̀ hmm. ṣùgbọ́n tó ní bí wọ́n ṣe ń ṣe é torí pé gbogbo nǹkan yìí bíi kọ́kọ́rọ́ ni gbogbo agbára yìí hmm. ló ti yẹ èèyàn máa fi ṣílẹ̀kùn èèyàn dẹ̀ tó máa fi ń tì í society bá wá wà ló máa dìtámì ibi tó lódùmarè máa dúró sí. Si Hmm. ọlọ́run ò dẹ̀ ní sí lẹ́yìn alábòsí ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ táwa ò bá ti ṣàbòsí hmm. bá a bá gbé àwọn nǹkan yìí jáde àá kò sí tó burú ń bẹ ọlọ́run á dẹ̀ pẹ̀lú wa ẹ ṣe olóòtú. ẹ ṣeun gan sa ẹ ṣeun ẹ fún wa ah, ẹ rí pé mo kàn rẹ́rìn-ín ẹ ó fi wa ti dúró. Thank you. dídán inú kan òun la fi ń borí ogun ẹ̀yàn ọmọ ẹ jẹ́ ká ṣe ra wa lọ́kàn. ọjọ́ kan ló tó ń bá bẹ́ẹ̀ tó jọmọ fọjọ́ kí ọ̀pọ̀ ọmọ ṣíwọ́ lẹ́yìn ọmọ. orílẹ̀-èdè mi á dúró torí ìyá yìí ti pọ̀ jù Odùduwà Republic á dúró òmìnira á kí gbogbo ẹ̀yin àgbààgbà àti gbogbo ẹlẹ́kùn tí ó wà ní ìdí gbígbé àṣà. ẹ jẹ́ kí n tún dá dúró bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí àwọn ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn ọ̀rọ̀ kàbìtì ọ̀rọ̀ bàǹbà ọ̀rọ̀ gàǹgà ẹni ọmọ Odùduwà kò ní ọmọ Odùduwà ẹlẹ́dàá ó dá wa pé wa yẹ a kì í ṣẹni yẹpẹrẹ a kì í ṣènìyàn lásán ènìyàn ọ̀tọ̀ àrà ló fi wá dá fún gbogbo ayé láti jẹ́ ìmọ́lẹ̀ fún gbogbo àwọn adúláwọ̀ ṣùgbọ́n àwọn ní ènìyàn ló dẹ́ṣin lọ́rọ̀ ẹṣin oníka ayé ló sọ gbàdọ̀gbun ẹ àwọn ẹni ibi ni ni wọ́n sọ igbádọ̀gbun ṣùgbọ́n àní ní àsìkò tá a wà yìí ohun tá a fi ń bẹ̀ wá tá a fi ń pe gbogbo wa náà ni wípé ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn ẹ jẹ́ ká fi inú mímọ́ ja ìjà yìí ẹ jẹ́ ká fi inú kan ṣé rí ọba òkè òun òun ló gbé ètò yìí dìde òun ló gbé àwọn ènìyàn dìde gẹ́gẹ́ bàbá yẹn ṣe sọ ẹ́ nígbà tí ó bá ti tó àsìkò ọlọ́run á sì kó wọnú àwọn èèyàn á sì ní kán dìde á ní kán máa ṣe ó ṣẹlẹ̀ nínú bíbélì táwa náà ń kà nígbà tí àsìkò láti jẹ́ kí àwọn ọmọ ìsírẹ́lì kí wọ́n bọ́ lọ́wọ́ ogun íjíbítì nígbà tí àsìkò náà dé ó gbé ìránṣẹ́ rẹ̀ Mósè dìde ó kó wọnú ó pè é pé àsìkò ti tó lọ bá ọ̀gbẹ́ni Farao pé kó jẹ́ kí àwọn ènìyàn mi kó lọ tẹ́ ẹ̀ bá gbàgbé ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo wá sórí ètò kò yẹ kí n tiẹ̀ wá lọ́jọ́ yẹn ṣùgbọ́n mi ò lè fara mọ́ ọmọ torí pé kinní yẹn ń dà mí nínú rúpọ̀ ó ní dìde iṣẹ́ ni mo rán ẹ̀ sì ní ẹni tó bá rán ni níṣẹ́ là á à ń bẹ̀rù ẹni tá a máa jẹ fún mo wá pe àkọlé n tó pè fún mi lójú pàfínà mi ń gbà yẹn mo wá pè ní gbogbo fáráò ilẹ̀ Odùduwà hmm. mo jíṣẹ́ tí ẹlẹ́dàá rán mi lọ́jọ́ náà ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn pé gbogbo ẹ̀yin fáráò ilẹ̀ Odùduwà ẹ̀yin ọ̀dàlẹ̀ ẹ̀yin ọ̀bàyéjẹ́ ẹ̀yin ọ̀jẹ̀lúrun ẹ̀yin tẹ́ rò pé gbogbo ayé yìí ọwọ́ yín nìkan ṣoṣo ló wà kò sẹ́ni tó lè bí yín léèrè ẹni tó ní ayé àti ọ̀run ń bọ̀ hmm, ó ń bọ̀ tẹ̀rùtẹ̀rù ó ń bọ̀ tìjàtìjà bọ̀ togun-togun ta ló lè dúró de ìbínú rẹ ẹ ẹ wàá mọ nǹkan ni pé ẹ ẹ bá mi sọ fún bàbá èkìtì ibi tán máa pèsè ẹ jẹ́ kí n pe bàbá yẹn ẹ gbogbo ẹ̀yin èèyàn mi àní bàbá yẹn ń bọ̀ bàbá tó jẹ́ pé òun lẹ̀rù hmm, ẹ̀rù ní ẹ̀rù òun nìkan kan ṣoṣo lẹ̀rù ẹ jẹ́ kí n gba ìpè yìí kí n tó pe bàbá wa yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń pè wọlé bàbá èkìtì nọ́mbà tẹ máa pè òun kọ́ ń pè yẹn o ẹ má bínú sí mi ẹ má dalẹ̀ o ẹ jẹ́ ká finú kan inú mímọ́ ìfẹ́ ẹ gbọ́n sókè o ẹ bá wa sọ̀rọ̀ hello kọ́là ẹ kú ètò ẹ káàbọ̀ sórí ètò wa. ẹ ṣe ọlọ́run á pẹ̀lú yín ẹ kú òdìdẹ kò ní sú yín kò ní rẹ̀ yín. àmín àmín. ọlọ́run ajẹ́ ká mórí délé àní kú sọ́nà sí èéfín mo fẹ́ dá sí ètò ni. Hmm. last week tẹ sọ̀rọ̀ nípa àmọ̀tẹ́kùn mo fẹ́ pè wọlé but time ti lọ ṣùgbọ́n hmm. tí mo pè yẹn náà lè pick mọ́ hmm. ṣe rí lórí ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn ni mo fẹ́ sọ fún yín ṣe rí àwọn challenges kan wà lórí àmọ̀tẹ́kùn káàkiri south west pọ̀ gbogbo ẹ̀kọ́ ló yé àwa èèyàn tí a wà ní ìlú òyìnbó àtàwọn míì tó wà nílé hmm. ṣe rí àwọn haúsá yẹn wọn ò dẹ̀yìn lẹ́yìn àmọ̀tẹ́kùn hmm. sì ń sọ pé àwọn fẹ́ àwọn fẹ́ darapọ̀ mọ́ wọn ò dẹ̀ gbọ́dọ̀ lo bọn sọ̀rọ̀ mi yé mo dẹ̀ rò pé wọ́n ṣẹ̀ṣẹ̀ yanjú mo dẹ̀ rò pé wọ́n ṣẹ̀ṣẹ̀ yanjú ọ̀rọ̀ yẹn ni láìpẹ́ yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ yanjú ẹ̀ ni ṣe rí eh, nǹkan tó jẹ́ kó dìlé nǹkan tó jáde ni pé wọ́n ń tírèèni àwọn èèyàn tó di court àwọn ọ̀dẹ̀ ní dójú ti àwọn tó tó gbé wọn jáde kì í ṣe pé nítorí election o sọ̀rọ̀ hmm. mi yẹn kì í ṣe torí election náà ṣe náà ṣe tètè ṣe àwọn ọ̀yọ́ máa ṣe tiwọn ní mọ́ọ̀tì before month ending hmm. wọ́n máa launch wọn wọn ò tí ì tírèèni wọn tán sọ̀rọ̀ hmm. mi yẹn so. Mm kìdẹ́ ń ṣe torí pé election ẹ jẹ́ kí n clear yẹn ń bẹ̀ ṣé wá rí nítorí ara wa gbogbo wa pátápátá ìṣọ̀kan la níìdì hmm. mo máa ń sọ nǹkan kan lórí platform mo ní gbogbo wa tá a wà lórí platform ẹ pè àwọn èèyàn yín nílé ajá ò kí ń rorò kó sójúlé méjì àwa gan níṣẹ́ ta lè ṣe fúnra wa nílé ní hmm. àdúgbò wa because wọ́n ti wọnú wa àwọn tó ń gun ọ̀kadà ládùúgbò wa ẹ mọrú èèyàn tán jẹ́ tó jẹ́ àwọn fúlàní Mm. àwọn tí ó ń ta sìgá tó ń ní kíọ̀sì kékeré ẹ̀ mọ́ kọ́ wà lábẹ́ pálí wọn bẹ̀. káàdì máa fetí bá lọ ẹjọ́ à ń gbọ́ yín. ṣé ń gbọ́ mi ẹ mọ nǹkan tó wà lábẹ́ pálí wọn mọ́ọ̀sì wọn pátápátá ló ní ọ̀bẹ lọ́wọ́ tán bá gbọ́ wíṣù báyìí gbòmù ẹni tó bá kọ́kọ́ bọ́ sàkání wọn àbí ẹni tí wọ́n bá rí àbí àdúgbò tán bá rí wọ́n lè pa àwọn ládùúgbò ọmọ àdúgbò rẹ kẹ dìfẹ́ǹdì àdúgbò yín bí nǹkan kan lẹ bá lè ṣe káwọn kẹ ọ̀yàn kan súnmọ́ àgbà kẹ dìfẹ́ǹdì àdúgbò yín kẹdẹ̀ dá àwọn ìyá yín lẹ́kọ̀ọ́ pé nǹkan tẹ bá gbọ́ báyìí má jẹ́ kẹ́rù bà yín o nǹkan báyìí òdùdú àwọn fẹ́ gbà ó báyìí báyìí nìkan ẹ jẹ́ ká ní ìdánilẹ́kọ̀ọ́ láàárín àdúgbò wa ní ẹnì kọ̀ọ̀kan so padà yẹ kó máa bá wọn lójijì tẹlómi kan bá gbúrò nǹkan kó má lọ dákú sọ́dọ̀ mi yẹ kí gbogbo nǹkan yẹn ló yẹ ká máa ṣe fúnra wa kò dìgbà tá a bá dúró pé dìgbà tí ọmọ bàbá ó dìgbà tí ọmọ bàbá ní ká ṣe báyìí ẹ jẹ́ káwa náà ronú wa sọ̀rọ̀ mi kí eyín mo dẹ̀ kí àwọn bàbá tí ẹ mo kí àwọn bàbá tẹ gbé wálẹ̀ kan hmm. because tá a bá ní parọ́ ọ̀rẹ́ dáàdì mi kan torí dáàdì tèmi ti ṣaláìsí ọ̀rẹ́ wọn kan ti sọ̀rọ̀ màbí nígbà kan. ẹni tó ń ju red face tó fẹ́ ba program yìí jẹ́ ẹjọ ẹ jẹ́ ká kíyèsára o ẹ má ju red face ẹ má já program wa lulẹ̀ o ẹ tẹ̀síwájú ṣe rí lórí ọ̀rọ̀ màálù yẹn ọ̀rẹ́ dáàdì mi kan ti sọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́ kò tí mi ì fi iye sí ó ní màálù pẹ́ran ayé ni hmm. mi dẹ̀ bẹ̀ dáàdì mi dẹ̀ bẹ̀ pé báwo ló ṣe jẹ́. ẹlòmíì ló tún ó tún jẹ́ nìkẹta tó tún wá testify lórí ètò lónìí o ẹ testify bàbá ó ní ẹran ayé ni ó ní àwọn fúlàní yẹn ó máa ń di di màálù. Hmm. so ńgbà kan tí àwọn Biafra fi níbi last two years tó fi mú Nnamdi Kanu ẹ mọ̀ pé àwọn yíbo yẹn náà sọ pé àwọn rí Fúlàní kan pé àwọn ń le ní river State pé ó di màálù wọn wá ń lé màálù yẹn màálù yẹn wá ń sá lọ sínú igbó èmi náà ti gbọ́ nǹkan yẹn bọ̀ tíjọ́ tí mo sọ̀rọ̀ pé ah kínní náà irọ́ ni ẹni ọ̀rẹ́ mi kan bá mi jiyàn pé irọ́ ni báwo lèèyàn ṣe máa di màálùú a kò lè ṣẹlẹ̀ kò lè ṣe gbá ṣẹ́ni káwọn èèyàn wá máa hmm. káwọn èèyàn wá máa jiyàn kò dáa nǹkan tẹ́mi rí tẹ́mi mo mọ̀ pé wọ́n ń bá màálù sùn hmm. ṣe rí àwọn tírà kan wà tó ń dì fún màálù gan tó jẹ́ pé gbogbo àwọn tó bá ti jẹ́ nǹkan tó bá wà lára wọn kò ní ṣiṣẹ́ làákàyè wọn ò ní ṣiṣẹ́ ẹnu wa ò ní kù àwọn náà ń ṣiṣẹ́ àwọn bàbá yẹn kàn lè máa fi ẹnu sọ gbogbo ẹ̀ fún wa hmm. sọ̀rọ̀ mi yẹn ní màálù èmi mọ̀ pé ẹran ayé ni hmm. ẹni tó dẹ̀ bá ti lálàá tó bá rí màálù lójú ran ah. kó at least kó múra kó múra o kó múra kó mọ̀ pé ẹ wo bàbá mi ṣe rí tí mo fẹ́ sọ jáde nínú ọkàn mi gangan òun lẹ sọ síta pé àwọn tí màálù mo fẹ́ kéde pé tí màálù bá tó bá rí màálù lójú oorun eléyìí òun ṣe pé kinní tí mo mọ̀ ni tó bá rí màálù lójú oorun múra sọ̀rọ̀ ara ẹ̀ gidigidi ẹ tẹ̀síwájú. òótọ́ ni ẹni ẹni yẹn ti ní problem pẹ̀lú àwọn àgbà hmm. ṣe rí màálù kì í ṣe àwọn haúsá gan wọn ń jẹ màálù àwọn fúlàní wọn kì í jẹ kúndùn awọ la kúndùn awọ màálù ikú ń jẹ̀pà ó ń rèdí mọ̀ pé nǹkan tó ń dùn náà ló ń pààyàn ibi tán parí iṣẹ́ wa sí orí màálù ni bọ̀tà àwọn alálẹ̀ ló tú wọn láṣìírí sọ̀rọ̀ mi yé yín so àtẹ̀ní lọ èmi ò dẹ̀ jẹ màálù mọ́ ẹ jẹ́ ká kúrò lórí yẹn sẹ́ni tábà ní ká wá sọ lórí nǹkan tẹ ni wọ́n ń kó wọlé nǹkan tó ń kó wọlé pé wọ́n fẹ́ fi ṣèjàgbara wà láì ìyá mi mi ò ní purọ́ fún yín nǹkan tí mo rí lèmi máa sọ fún yín nígbà tèmi fi búra lórí OPC ìbúra wa ó dá lórí Oòduà ni lórí Yorùbá pẹ́ni tó bá dalẹ̀ báyìí ni kò rí fún a dẹ̀ fi ìdí Ògún láti búra àti àṣẹ ẹ lè bèrè lọ́wọ́ àwọn tó ti wà nù ẹ̀rí hmm. ẹni tó bá dalẹ̀ àwa la fẹnu ara wa sọ gbogbo nǹkan tá a dẹ̀ ń ṣe ọwọ́ ara wa la fi ń ṣe kò sẹ́ni tó rán wa hmm. wọn ò fi tipátipá mú wa wọn ò fìbọn lé wa lórí ó mú wa la lọ́jọ́ yìí náà nígbà yẹn bọ̀ tí ńgbà tí mo wá jẹ́ yes ńgbà tí ó wá yá tí a wá lọ sí ta fẹ́ lọ Ìlọrin àyà ah, mi mo mọ̀ pé Yorùbá ní nǹkan ibi tí ìyàlẹ́nu ti wá dé bẹ́ẹ̀ mi ni pé àwọn ìyá kan wà ìyá àgbàlagbà wọn ti lé ní seventy five hmm. tájọ lọ ẹ lè rí nǹkan kan lára wọn ẹ lè róńdè lára wọn ẹ lè rí nǹkan kan lára wọn nígbà tá a dẹ̀ ń lọ lọ́nà tí àwọn àwọn agbèfọ́ba tó fẹ́ máa dìtọ́pù wa àwọn ìyá yìí ló yọ wá omi ò ní kúrọ́ fún yín. Hmm. ṣé à ń gbọ́ ẹ̀yin èèyàn mi ṣé à tá ò lérò rárá e, àtàwọn ọ̀rẹ́ mi àtẹ̀ ń fi wọn à ń fi wọn ṣe yẹ̀yẹ́ pé àwọn ìyá ìtọ̀ mú kankan à ọmọ wọn ò tiẹ̀ kìlọ̀ fún wọn wọn ò ṣe bá wọn ò ṣe nǹkan kan bọ̀tẹ́nìkan wọ́n dán orí wọn ni mi ò ní parọ́ fún yín. ṣáìdì hmm. ọ̀nà bàdágìrì náà dẹ̀ ti ṣáìdì ọ̀nà bàdágìrì náà dẹ̀ ti wá ṣáìdì hmm. ọ̀nà bàdágìrì náà ti wá mi ò ní parọ́ fún yín àmọ́ tàǹkì tí àwọn àwọn agbèfọ́ba tó fẹ́ yìn mọ́ wa àmọ́ báwọn ìyá yẹn ṣe débẹ̀ Hmm. àmọ́ bọ́ ṣe débẹ̀ ọwọ́ lásán náà gbélé amọ́ ọwọ́ lásán náà gbélé amọ́ tàǹkì yẹn támọ́ tàǹkì òṣìṣẹ́ ẹni tó wà nú ẹ̀gbọ́n ò lè bọ́lẹ̀ kò lè gbọ́wọ́ kò lè gbẹ́sẹ̀ hmm. sọ̀rọ̀ mi yé yín tó Yorùbá ní nǹkan bọ̀tì ẹ jẹ́ kí káfíra wa káfíra wa ṣọ̀kan bí náà ti ṣe rí yẹn mi ò ní parọ́ fún yín ìyá mi nǹkan tí mo rí ni gbogbo nǹkan tí mo rí kọ́ ni màá máa sọ because ó níbi ta ti ń ṣe ìpàdé àpapọ̀ gẹ́gẹ́ bá ṣe jẹ́ OPC ó níbi tá a ti ń ṣe ìpàdé àpapọ̀ bí náà ti ṣe wà yẹn mi ò ní parọ́ fún yín tán bá fẹ́ sọ náà tì tán fẹ́ ràn ó wà lọ́wọ́ ẹnìkan ṣo nílẹ̀ Yorùbá tí gbogbo ẹ̀ tán máa sọ gbogbo ẹ̀ di igbó tó jẹ́ pé wọ́n ṣẹ̀ tó máa tún ìlú yẹn dá ni sọ̀rọ̀ mi yẹn yín bọ̀ ti ìmọ̀ kan ìṣọ̀kan òun ló yẹ wá báyìí lóòótọ́ ẹni tó bá dalẹ̀ ó máa balẹ̀ lọ because ibi tọ́rọ̀ yìí dé ẹni tí ò bá tètè ronúpìwàdà before ending of this month mm. kí next month tó dé hmm. àárín tí ò bá ronúpìwàdà kan tójú ẹ̀ bá rí kó fara mọ́. Hmm. sọ̀rọ̀ mi yẹn àtàwọn tó wà lórí platform tó ń ṣe ọmọ àwọn tó wà lórí platform tó jọmọ Yorùbá tó ń ṣe ṣòkèṣodò bóyá ti jẹ orí màálù ni bóyá ti kọ́ ọpọlọ màálù sí wọn lórí tọ́wọ̀n bá ronúpìwàdà nǹkan tẹ́ ò lérò kò dìgbà tán bá yìnbọn fún yín kò dìgbà tẹ́nìkan bá wá mú yín hmm. nǹkan tẹ́ ò lérò ìtorí ẹ̀yìn lẹ́lòmíì máa ń gbà yọ̀gbìn òdì ní nǹkan burúkú máa gbà ṣẹlẹ̀ sí wọn hmm. bí ìbúra ṣe rí nìyẹn bọ́rọ̀ Oòduà ṣe rí nìyẹn hmm. sọ̀rọ̀ mi yẹn ọlọ́run dẹ̀ máa fún wa ṣe bọ̀tì ẹ jẹ́ ká fọkàn balẹ̀ bọ̀tì ìṣọ̀kan ẹ dẹ̀ pa àwọn èèyàn yín nílé kẹ dín fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ kẹ tẹ́kì àdúgbò yín òun nìkan ló kù ìkọ́kù tí bá ṣe kí wọ́n máa ṣe wọ́n máa kò sí bó ṣe ní bá ṣe sọ pé ọmọ ṣe ọmọ ṣe ọmọ ṣe kò sí àkàbẹ nìkan ó lè má pọ̀ hmm. ó máa bá àwọn kan hmm. tọ́rọ̀ mi eyín bọ́ ti àfẹ́ kó bá anybody so ẹ̀yin ni kẹ́ múra kó ní kálukú pelé kọ́n dẹ̀ bá àwọn aráalé wọn sọ̀rọ̀ kẹ́ kọ́ wọn bó ṣe ń dìpẹ́ǹdì ẹni tí ò bá ní nǹkan kan tó bá yìnbọn bó ṣe lè dọ̀bálẹ̀ sílẹ̀ ẹ kọ́ wọn ẹ jẹ́ kán hmm. mọ̀ kó má lọ di wàhálà mi fẹ́ sọ nìyẹn ṣé báwa ẹ ṣeun á dáa fún yín àgbà yín á dalẹ̀ o ẹ̀yin náà aṣojú mm. gbogbo wa. ẹ o ẹ̀yin èèyàn mi nílé lóko àkókò mi ó a sì ní àsìkò díẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí n gba ìpè àwọn bàbá wa tí wọ́n ti pè wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí gbogbo nǹkan tí àwọn èèyàn wa ń bá wa sọ kì í ṣe tèrè o hmm, ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká gbáradì à ń sọ̀rọ̀ nípa ìgbáradì wa àti ohun ààbò ní ilẹ̀ káàárọ̀ òjìrè torí pé kí ni torí pé a mọ̀ pé àwọn pípù yìí wọ́n ti wọlé sí wàhálà ẹgbọ́n nǹkan tí bàbá wa tó sọ kàn yìí pé ó máa ta báwọn kan nígbà tí kinní yẹn bá bẹ̀rẹ̀ ẹ mọ̀ pé mi náà sọ èyí tó ṣojú mi èyí tí ó ṣojú mi ní tó ṣojú mi ní ilẹ̀ Jos pé ẹ wọ́n kú àwọn èèyàn sọnù ó kan ọmọdé ó kan àgbà ó kan èwe ṣùgbọ́n ẹni tó máa kàn èèyàn mọ́ ibi ò ní kan gbogbo wa ẹ jọ ẹ jẹ́ kí bàbá bàbá yìí à ẹ̀mí ni bàbá yìí fi ń ṣiṣẹ́ ẹ̀yìn ti wọlé ẹ̀yin ni mo ní ìpè bàbá nìyẹn ẹ bá wa dá sétò yìí ẹ káàbọ̀ sórí ètò wa. ó máa dáa fún yín. àmì àṣẹ. ẹ ní ṣàṣetì. àmì ní orúkọ jésù ojú ojú ò ní pọ́n yín ẹni tó bá ti fi ti ẹ̀ẹ́lẹ̀ tó gbọ́ tọmọ ọlọ́mọ ọlọ́run ló ń bá gbọ́ ti tẹ ọlọ́run á gbọ́ ti yín ṣé rí gbogbo táwọn ènìyàn wá sọ látàárọ̀ ló mà dára o hmm. ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo láìpẹ́ ẹ̀ ṣùgbọ́n ó ń lọ ọ̀rọ̀ yẹn ń lọ sóko bí tá máa padà sí nineteen eighty three ṣé ẹ gbọ́ mi. wọ́n ní téèyàn bá lóògùn ìkà tí ò bá fi dára ilé ẹ̀ lóò hmm. ará àta ò ní bẹ̀rù ẹ̀. Hmm. ṣé ẹ ráwọn kànga rẹ sí àárín wa yìí hmm. àwọn èèpo nínú àlìkámọ̀ wa yìí tá a bá fi bí méjì ọ mẹ́ta nínú wọn jófin wọn ní pé ó dúdú wà tá à ń lè pé a fi ṣeré. mo tún gbogbo ẹ̀yin obìnrin pátápátá ní ọjọ́ Thursday obìnrin hmm. pé ẹ̀yin ẹ̀kọ́ sí àwọn abiyamọ òun agbára mẹ́ta tó ń fún wọn kan lò ó tẹ bá notice sí fún program ẹ rí pé táìtì tí mo fún ni pé àwọn obìnrin rere ìyá orílẹ̀-èdè hmm. àwọn obìnrin rere ìyá orílẹ̀-èdè tọ́wọ́n obìnrin bá ti sowọ́pọ̀ sowọ́pọ̀ kán fìmọ̀ ṣọ̀kan ogun yẹ bí tí ni mà bẹ́ẹ̀ni. tani jẹ́ Tinubu tani jẹ́ Ọ̀ṣọ́bà tani jẹ́ Buhari tani jẹ́ fulani. Hmm. ṣé ẹ rí kò sẹ́ni tó wà nílé ayé yìí ta ni pé kọ́lọ́run kó yọ̀rọ̀ obìnrin kò lára o. Hmm. kò sẹ́ni tó wà nílé ayé yìí rúùmù àpalọ̀ tọ́lọ́run dá sínú obìnrin tá lóun ò gbénú ẹ̀ rí. Hmm. ọ̀pọ̀lọpọ̀ gan-an ní ká máa gbé ń nígbà tó sùn mẹ́sàn pé ńbẹ kò fẹ́ jáde wọ́n lè jáde ńbẹ ni pé àá ah, ah, ó ti tó o <laughs> tó jáde hmm. gbogbo ẹni tó wà láyé pátápátá kò sẹ́ni tóbìnrin ò dẹ̀gẹ̀lé lórí rí. Hmm. kábíyèsí. gbogbo ẹni tó wà láyé pátápátápátápátá látòkè désàlẹ̀ kò mọ̀ sẹ́ni tí ò mọ́mú láyà obìnrin rí. Mm agbára mẹ́tẹ̀ẹ̀ta yẹ káwọn obìnrin yorùbá obìnrin àtàtà yorùbá kan lò ó hmm. kan fi gba kan fi gba ìran yorùbá lọ́wọ́ àwọn aninilára pé àyàfi tí wọn bá gbénú obìnrin àyàfi tí ò bá jẹ́ pé obìnrin lé wọn lórí àyàfi tí wọn bá mọ ọmúláyà obìnrin ṣùgbọ́n tó bá ti ṣe mẹ́tẹ̀ẹ̀ta yẹ hmm. ohun gbogbo tóbìnrin bá ti ṣe. Mm. tó sọ sí wọn á mọ́ wọn lára mm-hmm. àṣẹ ń bẹ lára obìnrin mà. bẹ́ẹ̀ni. a máa sọ fún wa ló kékeré gbà yín lọ́run pé ìmọ̀mọ̀ jẹ́yẹ rí ṣèpèlé yìí. bíbélì wá wípé pé ó ní gbẹ̀dẹ̀ bí ogún ìyá. Mm. ṣe gbọ́ mi mà. à ń gbọ́ yín. ìyá ni wúrà bàbá ni dígí ẹ̀yin obìnrin. obìnrin ẹ̀yin abiyamọ bọ̀dágbà ọ̀rọ̀ gbọ́rọ́ àwọn ọmọ yín làwọn ará bíbà ń jayé wọn mọ́lù. bẹ́ẹ̀ ni bàbá mi á dáa fún yín. a máa ń kọrin kan lẹ́kìtì wa ń bíbà yìí. a ní èmi ni màá ju iṣẹ́ mi ègè kó èmi ni màá jèrè ọmọ kì máa bọ́ mi jó. Hmm àwọn wọ̀nyí ò fẹ́ kẹ́ ẹ jèrè ọmọ tẹ́ ẹ fọwọ́ yín tọ́ hmm. wọn à fẹ́ kẹ́ ẹ jèrè ọmọ tẹ́ ẹ fọwọ́ yín jò ẹ dìde kẹ́ ẹ dìde kẹ́ ẹ dojú ìjà kọ wọ́n wọ́n ti gbógun tì yín ẹ̀yin náà gbógun tì wọ́n mm-hmm. bíbélì wípé olúwa gbógun tì àwọn tí ẹ gbógun tì wọ́n ẹni bá ti ní kọ́mọ ẹni mọ̀ ṣe rere láyé ọ̀tá èèyàn ni. ara àgbáradì náà ni ara ohun ìjà ni. ẹni bá ti ní pé kí ọmọ ènìyàn mọ̀ làlùyọ láyé ọ̀tá ènìyàn ni. Hmm. ṣé ẹ rí àwọn ìyá wa tá a bá ti fẹ́ ṣàṣeyọrí lórí ọ̀rọ̀ yìí ẹ já bẹ̀ àwọn ìyá wa kán dìde ogun eléyìí oṣogun ọkùnrin o ogun àwọn obìnrin ni láyé àtijọ́ wọn ní tọ́bìnrin bá ti rọṣọ tó rọṣọ sọ́wọ́ òdì mọ́kùnrin wọn ní rábaràbá ò ní tán láéláé hmm. tó ṣẹlẹ̀ lójú mi rí dáadáa nílùú mi ni. òótọ́ ni ẹ̀ parọ́ bàbá mi. bàbá yẹn títí títí ó fi kú kò lè wọ ìlú wa láéláé hmm. wọ́n rọṣọ òdì fún wọn obìnrin yọ ó yọ ọmú méjèèjì táyà lọ́sàn-án tó fi jó fún hmm. títí ó fi kú kò lè wọ ìlú ẹ̀ gbà tó máa jáde nílùú yẹn kò mú kankan dání agbára ń bẹ nínú obìnrin tọ́lọ́run fún obìnrin hmm. ẹ̀yin obìnrin lọ́run kó ilé ayé ilé lọ́wọ́ ẹ gbà wá lọ́wọ́ àwa níní lára yìí. a ti pariwo ẹ̀ fún ọ o. ẹ dìde kẹ́ gbà wá kẹ́ gbà wá ẹ̀yin obìnrin ẹ̀yin abiyamọ. ó ti ṣeé bàbá ó ti ṣeé ṣe ti ṣeé kì í ṣe àwọn abiyaya o hmm. kì í ṣe àwọn bímọbímọ ẹlòmíì kan bímọ ó bi dàlẹ́ ní ẹ̀mọ́ ẹ ẹ kí a fún. Hmm ṣùgbọ́n ẹ̀yin abiyamọ mm. yóò bá wípé abiyamọ ẹ̀ gbọ́ ọmọ ẹ̀ kó má ta sí wéré. àwọn wọmọwọmọ. yes ma a dára fún yín ìyá mi ẹ ní ṣàṣetì ẹ ìrànlọ́wọ́ á dìde fáyé yín ẹ ní dèrò ẹ̀yìn iṣẹ́ tẹ̀ ń ṣe ọlọ́run ló rán yín o mm. ṣẹ gbọ́ mi. bẹ́ẹ̀ ni sá iṣẹ́ tọ́lọ́run dẹ̀ náà ní àjẹyè lẹ́ máa jẹ ẹ ní kú sọ́dọ̀ èéfì ẹ ṣé gan God bless you ma. bàbá mi ẹ ṣeun bàbá èkìtì <laughs> àwọn bàbá nìyẹn ṣé ẹ ti ń gbọ́ ẹ̀yin gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjire ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin ọmọlúàbí ọmọ àtàtà ẹ jọ̀ọ́ mo máa fẹ́ ká di gbogbo ọ̀rọ̀ tòní ìmú ta ni ju red face gbogbo àwọn tó ń ju red face ẹ má má já wa lulẹ̀ a máa fẹ́ lẹ́dàá bẹ́ẹ̀ yín ẹ máa bá ju love and like button o ẹ má jẹ́ kán rè wá bọ́ a ò lè ṣubú rárá rárá a ò lè Elédùmarè la fẹ̀yìntì òun lọba kọ́dà ayé ọba tó fi iṣẹ́ rán mi òun ni mo dúró lé lórí o òun náà pátá ìdìgbòlù tèmi ẹ jẹ́ kí n pe bàbá ẹ̀ rí wọ́n ti pè wa. ẹ jẹ́ ká tún gbọ́ látẹnu bàbá wa gbogbo ẹ̀yin èèyàn wa hmm, ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yẹn àkọ́kọ́ àní màálù ti dèèwọ̀ fún gbogbo ọmọ káàárọ̀ òjíire ẹ̀ má jẹran mọ́ hello. hello um, bàbá wa princess ẹ jẹ ṣé ẹ wà lórí ètò ni. orí life láwa mo rò mo rí pé yín ni mo ṣe pè yín padà. ìyá hmm. ah, mi ò rí notification. Ah, ẹ má bínú bóyá ẹ̀ tọ́nà notification yín ni ṣé lórí youtube àlọ àbí lórí facebook. orí facebook ní Oòduà TV radio. ìyá mọ̀dúnmí kẹ ọ dà máa lọ síbẹ̀ sí i máa bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò ó ní nǹkan pàtàkì mo fẹ́ discuss pẹ̀lú yín. ó dà ó dà sà mo ti gbọ́. ẹ ṣeun ẹ kó ètò máa jọ ní yín sìn. tọ ẹ̀yin èèyàn wa ohun tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà ni a ti gbọ́ ọ̀rọ̀ wínníwínní lẹ́nu àwọn tó wọ́n pè wọlé à ń sọ̀rọ̀ nípa ìgbáradì àti ààbò lórí ọmọ káàárọ̀ òjíire ara ìgbáradì gbogbo àwọn ètò tí wọ́n ń sọ fún wa náà lélẹ́yìí ẹ gbọ́ gbogbo àwọn àṣírí gbogbo ohun tó ti kó wa sínú ìyọnu tó ti kó wa sínú ogun tó ti kó wa sínú wàhálà àti ìdààmú ọ̀pọ̀lọpọ̀ gan-an ọ̀pọ̀lọpọ̀ gan ni ò mọ ìpìlẹ̀ ogun ayé wọn ibi tó ti wá hmm. bàbá ti tèmi máa sọ fún wa ẹ ò tiẹ̀ lè ra màálùú o ò lè ra màálù wálé á ní ẹnu wọn ò gbọ́dọ̀ fẹ́ kò gbọ́dọ̀ kan màálù ni kò gbọ́dọ̀ kan ẹran ẹ wọ́n sọ fún wa má jẹ ẹ má jẹ ẹran mọ́ ẹ àwọn ò gbọ́dọ̀ rí kẹ ẹran ẹran wọnú ilé mi bẹ́ẹ̀ ni àti wá gbogbo àwọn àṣírí tó wà ń bẹ torí ọ̀pọ̀lọpọ̀ gan ò mọ ìdí tó fi ń jà ẹlòmíà kan máa ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe títí ẹ á ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ kò ní mọ ohun tó ń fowó ṣe ẹlòmíì àìsàn tá máa rán ẹ gbọ́ àìsàn tá máa rán kí ló dé tán máa ní à má jẹran mọ́ má jẹ kinní kan mọ́ ẹlòmíì àrò pé torí bóyá bí high blood pressure ni ṣe kinní kan ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ náà ó ṣàkóbá fún ṣùgbọ́n nípa títẹ̀mí gangan nípa ìgbé ayé ọmọ èèyàn kádàrá àti àyànmọ́ ọmọ èèyàn ni màálù jíjẹ ló ti kóbá ló ti ṣe àkóbá fún pàápàá jùlọ ní orílẹ̀-èdè ti nàìjíríà kí ló dé tó jẹ́ pé ẹ̀mí ìkáṣe wà nínú àwọn èèyàn ẹ́ eh? ẹran tẹ́ ẹ mọ̀ wípé àwọn èèyàn ń jẹ wọ́n ní á ní wọ́n ní protein bẹ́ẹ̀ ibẹ̀ ni ọmọ ti máa ọmọdé á rí protein ọ̀dọ́ á rí protein nínú ẹran jíjẹ ṣùgbọ́n ẹran jíjẹ ti wọ̀n yìí èèyàn ṣe é ṣe ẹran á sin ẹran ẹran ogún lọ́jọ́ kejì tán bá ti kó dé di igi tán ṣe gbogbo iṣẹ́ tán ṣe sí ẹran odidi ẹran màálù á wá di ogójì lọ́jọ́ kejì tó bá tún dọjọ́ kẹta á tún di one hundred and twenty tó bá tún dọjọ́ kẹrin ẹ mọ̀ pé tí ò bá níbẹ̀rù ọlọ́run bíi ti bàbá wa yẹn tí wọn ò bá ní ìbẹ̀rù ọlọ́run a máa pé kí ló kàn àwọn ṣebí káwọn ti sọ fúnra àwọn ni pé kán má jẹran mọ́ ẹ wá wo gbogbo ayé àwọn ènìyàn wọ́n fi ẹnu ara wọn jẹ́wọ́ àwọn fúlàní yẹn pé kò bá àmọ̀nà kò sí tó máa ṣe ẹ̀yin ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá jẹ nínú ẹran yìí nìkan máa ṣe á sì kí wọn náà máa máa náwó fún àìsàn náà máa máa ṣe oríṣiríṣi ẹ wá rí bẹ́ẹ̀ ẹ rí ẹ rí ayé àwọn èèyàn wa báyìí lọ́wọ́ fúlàní lọ́wọ́ àwọn ọ̀ka èèyàn kí la wá èwo la mọ̀ nínú gbogbo tí wọ́n ti ṣe ṣé ẹran nìkan ṣé màálù nìkan la ti ẹ̀ rí àìmọye ìdá àti ẹ̀ rí àwọn èèyàn á ṣáà jẹun wọn á mu ṣùgbọ́n ohun tá à ń béèrè fún náà ni ànílágbára èdò àṣẹ ṣé bí tá ti kó ora wa kúrò tá a wà lómìnira tá a dá dúró èdè wa yéra wa ìwà wa wa ẹwọ báyà àtijọ́ ṣe bó tiẹ̀ jẹ́ pé àná náà agbọ́njú bá àwọn nǹkan kan agbọ́njú mọ àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ káàró òjìrí nígbà yìí ayé ò dà bó ṣe dà yìí nígbà tí àwọn tarawa tarawa tí wọ́n ń ṣe ìjọba táwọn bàbá wa tí wọ́n ṣe rí jọ́nà gọ́ọ̀mẹ̀ntì nígbà yìí àmọ́ bó ṣe rí ṣùgbọ́n kí ló wá dé táwọn kan sọ wípé àwọn fẹ́ gbẹ̀yìn ìbẹ̀bọ̀ jẹ́ gbogbo ẹ̀yin ọmọ káàró òjìrí ẹ̀yin ni mo bá lọ́rọ̀ báyìí ṣé rí bàbá wa yẹn ti sọ̀rọ̀ wọn ò ní sọ̀rọ̀ tán <laughs> wọ́n ní ẹ fi ọ̀dàlẹ̀ lẹ̀ ẹ́ ọ̀dàlẹ̀ á bálẹ̀ lọ ṣé rí gbogbo ẹni tí ò bá ṣe ọ̀ṣọ̀kan tó wà lórí pé kí ìlú lè dáa kí orílẹ̀-èdè wa dúró kí a gbọ́ òmìnira ká bọ́ lọ́wọ́ gbogbo wàhálà àti ìgbèkùn yìí ó kù wó kọ àwọn alálẹ̀ tó máa jà fún wa ó kù wó kọ ẹlẹ́dàá ṣùgbọ́n mo fẹ́ rọ gbogbo wa ni ẹ jẹ́ ká wà ní ìṣọ̀kan gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣètò ní gbogbo mídíà káàkiri àbí ni gbogbo platform movement káàkiri ni tẹ́ ń ṣèpàdé ìdákọ́ńkọ́ ìpàdé gbangba ìpàdé gbogbo ẹ̀ mo máa ń pariwo rẹ̀ pé ṣé kìí ṣe torí pé bóyá a fẹ́ gba ipò àbí torí tá a fẹ́ jẹ tá a fẹ́ jẹ́ òun làwa náà ṣe ń ṣiṣẹ́ takuntakun àbí tọkàntọkàn pé a fẹ́ òmìnira a fẹ́ ìtura ayé tó rọrùn fún àwọn ọmọ káàárọ̀ òjíire la ṣe ń ṣe takuntakun yìí ẹ jẹ́ kó máa rókì lọ́kàn wa ṣùgbọ́n kò bá sàn fún wa kí a kúkú fi ìfẹ́ ìbẹ̀rù ọlọ́run ká fi fọwọ́sowọ́pọ̀ ká fi ja ìjà yìí ní àjàyọrí bẹ́ẹ̀ ni ẹnìkan sọ pé ó ní iṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ sátánì ni bẹ́ẹ̀ ni a ti mọ̀ wípé sátánì àwọn ọwọ́ kan náà ló máa bẹ̀ níṣẹ́ ẹ̀ ti jẹ́ pé èròǹgbà tóun náà ní tọ́run ṣe ní ètò tí elédùmarè ní ètò rere bẹ́ẹ̀ náà ni àsìtánì náà ní ètò búburú ṣùgbọ́n ara àwọn kan ló máa gbà wọlé láti ṣiṣẹ́ ibi tó wá ṣe nílé ayé ẹ má jẹ́ kó gba ọ̀dọ̀ ti yín wá kémi náà má jẹ́ kó gba ọ̀dọ̀ mi wá ẹ jẹ́ kí gbogbo wa ká ní ìbẹ̀rù ọlọ́run ká pe ìbẹ̀rù ọlọ́run padà ká pe ìṣọ̀kan àti ìfẹ́ padà ká a sì máa ṣera wa lọ́kan àwọn kọ́là wa kan tún kọ́ ọ wa wọ́n sì mú ọ̀rọ̀ pàtàkì tí gbogbo wa máa mú lọ sílé ká sọ fún àwọn èèyàn wa ẹ má jẹ ká jẹ́ aláìbìkítà ẹ wọ́n ní onílé tí ò fura olè á kó ẹ má jẹ́ pé iye ilé tèmi ní fẹ́ǹsì bàbá yẹn nígbà tí bàbá yẹn ń bá mi sọ̀rọ̀ bàbá tó sọ̀rọ̀ màálù yìí wọ́n sọ oríṣiríṣi nǹkan ṣé ibi tó jẹ́ pé olè ń kólé onífẹ́ǹsì á sì fi ilé tí ò ní fẹ́ǹsì sílẹ̀ ẹ ẹ má jẹ́ ká sùn àsùnkù yìí ẹ jẹ́ káwa náà gẹ́gẹ́ bí kọ́là wa kan ṣe sọ ẹ jẹ́ ká pera wa gbogbo ẹ̀yin ọ̀dọ́ ládùúgbò gbogbo ẹ̀yin tẹ́ wà lórí platform náà ẹ reach out sí àwọn boys ẹ bá àwọn kan náà pera wọn ní one million boys one million boys ṣọlọ́run ò ṣe kádàrá rere fún wọn ni ṣọlọ́run sọ pé kán wá ṣàgbèrò ni ọjọ́ kan ni mo tẹ̀ ń béèrè mo ní ẹjọ́ ta ló dá àwọn èdèkedè sílẹ̀ nílùú èkó mo sì máa ṣe program lórí ẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire èdè wa èdè àpọ́nlé lóní èdè yìí èdè ẹ̀yẹ èdè ọ̀wọ̀ lóní ẹ káàárọ̀ o ẹ ṣe dáadáa ni o ẹ pẹ̀lẹ́ bàbá mi o ẹ ẹ̀gbọ́n mi o àǹtí mi mo tiẹ̀ tún sọ níbi nínú àṣà wa kan nígbà tí mò ń ṣe àwọn àṣà pé nígbà kan rí ní ayé ìgbà yẹn o lè pe bàbá kan ní pé bàbá tájù àbí bàbá táyọ̀ wàá pé o gbúdọ̀ àwọn òbí wa wọ́n máa gbá wa lẹ́nu ni pé kóró gbá lẹ́nu wa wàá sọ pé bá mi Táíwò bàbá mi Táíwò wàá fi pè mọ́ ara ẹ níbi tí a ní ọ̀wọ̀ tí àwọn èdè ìwà ìrẹ̀lẹ̀ àti àpọ́nlé wà fún wa ṣùgbọ́n láyé òde òní mo ní nílùú Èkó ta ló bẹ̀rẹ̀ wípé bàbá tuálé ọmọ dúlẹ̀ ẹ kẹpẹ òòṣà nìyẹn wọ́n máa wọ́n wá fẹ́ ìfúnpọ̀ níbo ni wọ́n ti bẹ̀rẹ̀ gbogbo ìwàkuwà yìí ta ló fún wọn lómi yẹn mu ta ló pọwọ́ ẹ̀mí yẹn sínú wọn bóyá la àkúkú mọ̀ bóyá ọ̀rọ̀ màálù náà ló bá débẹ̀ pé kí gbogbo èdè yẹn kó dàrú kí gbogbo ẹ̀ dojúrú ṣùgbọ́n láṣẹ Èdùmàrè àní akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run ìṣẹ́ àní a gba orílẹ̀-èdè tiwantiwa gangan fún wa á fún wa láyé titun á fún wa ní ìgbà titun á fún wa ní ilẹ̀ titun àlàáfíà atẹ́gùn titun á fẹ́ sí ilẹ̀ káàró òjìrè ṣùgbọ́n a fẹ́ rọ gbogbo ọmọ káàró òjìrè tẹ́ ń gbọ́ mi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wà ní ìṣọ̀kan ẹ jẹ́ ká finú kan ṣe ẹ má jẹ́ ká ṣe kò kàn mí ẹ dín petition lélẹ́yìí bàbá mi bàkáì bẹ́ẹ̀ ni Musafau àwọn Fúlàní wọn ṣe ṣẹ́yìn náà tún ti ń gbọ́ oníwọ́n kọ́mẹ̀ntì yẹn wọ́n ní àwọn Fúlàní wọn kì í àwọn gangan wọn kì í ẹ lè rí ẹran kan máa jẹran màálù wọn kì í jẹran nínú kí wọn jẹ àgbò àbí ewúrẹ́ nǹkan máa ń jẹ nìyẹn àwa láti lé ewúrẹ́ wọn mọ̀ pé àlẹ́ mi burúkú wọn mọ̀ pé àṣẹ àṣẹ kò sí kò sírú gbogbo wà pálapàla yẹn lọ́wọ́ nàìjíríà lọ́wọ́ yorùbá fúlàní kì í jẹ wọn kì í jẹ màálù tí wọ́n ń sìn tán dà kiri wọn ń jẹ wọ́n á yà máa jẹ àgbò ni àbí kán máa jẹ ewúrẹ́ ẹ ẹ tiẹ̀ lérí wọn ẹ̀yin rí fúlàní tó ń pa tó ń pa màálù ẹ̀gbọ́n tí bàbá yẹn wí wọ́n ní kó lọ wá èèyàn kan kúnra tán máa jọ máa tọ́jú màálù wọ́n ní àà màálù mélòó lẹni wọ́n láwọn ní fọ àwọn ní twenty wọ́n ní kódà gan tó bá jẹ́ two hundred màálù ni bàbá yẹn ní pé òun nìkan òun nìkan lòun máa darí gbogbo two hundred yẹn àwọn èèyàn rò pọ́pà ọ̀pá ọwọ́ wọn náà fi ń darú màálùú rárá ẹgbọ́n tí wọ́n sọ pé ó ní ohùn wọ́n gbọ́ ohùn wọn nígbà tí wọ́n ń ṣe èèyàn tí tó ń ṣe pé màálùú ẹranko lásán ni wọ́n ń bá ṣiṣẹ́ pọ̀ kì í ṣe ẹranko lásán ni wọ́n ń dà kiri ẹ̀yin náà pé màálùú á kàn máa pè wọ́n ẹ máa ní ẹ̀rí darandaran ni wọ́n wọ́n mọ ń tán ṣe burúkú burúkú bí wọ́n ṣe láṣọ lára tẹ́ ń wò wọ́n bí ẹni tí gbogbo ìyá ayé ń jẹ ẹ̀ ń wò pé ẹ̀yin tẹ́ ẹ násìkì tẹ́ ẹ ní gbogbo ẹ̀ nínú ayé yín màálù ìlà máa fi ba ti yín jẹ́ ẹ wọ́n tó fi lo màálù lánàá wọ́n ti fi ba tàwọn aṣíwájú wa jẹ́ Ọlọ́run á bá wa tú gbogbo wọn sílẹ̀ àti gbogbo àwọn tó bá fẹ́ ni òṣèré àwọn tí wọ́n kọ̀ tán ní àwọn náà tán wá láwọn ò ní jáwọ́ wọ́n máa dètùtù ohun ètùtù náà máa jẹ́ ohun ètùtù táwa fi máa rọ́nà lọ táyé fi máa dẹ̀ wá lọ́rùn àwọn náà máa jẹ́ ohun ètùtù gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ìmọ̀ràn mi leléyìí tí mo ṣe ń kásẹ̀ ńlẹ̀ lónìí ẹ má jẹran màálù mọ́ kò ní kẹ́ ẹ má dà nǹkan tẹ́ ẹ má dà kò ní kẹ́ ẹ má kẹ́ kẹ́ ẹ má lu fain kẹ́ ẹ má lu gùn tẹ́ ẹ bá jẹ màálù mọ́ ẹ má ẹ bá wa kéde rẹ̀ fún àwọn èèyàn wa gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ má ra màálù jẹ mọ́ ìwọ tó bá má dúrà gbà lọgbà àdúrà ẹ gbogbo màálù tó ti jẹ tó ti ba ohun rere jẹ nínú ayé rẹ gbogbo màálù tó ti jẹ tó ti kó gbogbo àsìkò òkùnkùn mọ bóyá òun ló ń fa wàhálà tó ń sọ pé ìyá kan ló ń ṣe ọ tó ń sọ pé àwọn kinní kan àwọn olórí o mọ̀ bóyá màálù tí wọ́n gan ti jẹjẹjẹjẹjẹ ó ti gba gbogbo àsìkì gbogbo ògo ara ẹ ó ti gbà dànù ẹ ṣáà fetí ara yín gbọ́ ẹ ṣáà program yẹn ọlọ́run fẹ́ gbà wá ni ẹlẹ́dàá ló fẹ́ tú wa sílẹ̀ ló ṣe ń tú àwọn àṣírí yẹn jáde ló ṣe ń tú àwọn àṣírí yẹn jáde ní àsìkò tá a wà yìí torí pé àsìkò òmìnira wa ti tó a fẹ́ bọ́ a fẹ́ jáde kúrò lóko ẹrú gẹ́gẹ́ báwọn ọmọ Ísírẹ́lì ṣe jáde àwa náà ń jáde lọ sí ilẹ̀ Odùduwà ní ilẹ̀ ọlọ́ràá ní ilẹ̀ aláyọ̀ ní ilẹ̀ aláṣà ilẹ̀ tó nídìí ilẹ̀ tó ní ìbẹ̀rù Ọlọ́run fẹ́ padà sínú ìbẹ̀rù Ọlọ́run ká gbé ìgbé ayé rere ìgbé ayé ọmọlúàbí àṣọ èdè kan náà àláṣà kan náà àníwà kan náà àjọra lójú àjọra ní nǹkan kan kí ló dé ẹ má jẹ màálù mọ́ bó bá ku ọ̀nà ṣe ń pe àwọn èèyàn wa pé ẹ padà sí ẹ dìde jàjàgbara ẹ gbara ẹ jẹ́ ká gbara wa a ní ilẹ̀ ẹlòmíì àjogún ilẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ kó kọjá lọ sí ilẹ̀ yẹn mọ́ àwọn àwọn onímàálù yìí náà náà lé wọn nílẹ̀ ká jìjà ká dojúkọ wọn gbogbo àwọn tó sọ wípé pé ká má ká má jẹ nǹkan tí Ọlọ́run fẹ́ ká jẹ ká bá wọn jà ká dìde káwa gan gbara wa dì ká gbara wa sílẹ̀ ká kọjá lọ sínú oko wa kan lára àwọn brọ́dà mi wà nú ètò lẹ́ni nígbà tí wọ́n fi àwọn àwòrán àwọn ẹ̀fọ́ àwọn tán àfẹ́sì lóko mo ní bó ṣe yẹ kó rí leléyìí kó ní kálukú rẹ̀ kó o bọ́ sẹ́yìn ìkúlẹ̀ ẹ̀ o gbin ẹ̀fọ́ o gbin ewébẹ̀ o gbin oríṣiríṣi wọ́n wá gba gbogbo ẹ̀ kúrò lọ́wọ́ wa wọ́n wá fún wa lẹ́ran ìyà jẹ ẹran òfò ẹran májèlé wọ́n fún wa jẹ ẹ ṣeun bàbá mi ẹ ṣeun fún nọ́mbà yẹn ẹjọ admin ẹjọ ẹ bá mi take note nọ́mbà tí bàbá èkìtì tí wọ́n kọ sílẹ̀ yẹn wọ́n fún wa lẹ́ran kẹran jẹ káàkiri ẹran ìyá àwa náà rò pa à ń gbádùn ayé ni o ẹ wọ ẹran síwájú ẹ bẹ́ẹ̀ lòmíì ní ní búkà báyìí ó fẹ́ jẹun kí kúkú ṣe ẹ wọn gbogbo ẹ gbogbo ẹ náà wọ́n ti wọ́n ti wọ́n ti bà gbogbo ẹ náà jẹ́ náà ni kò iye ti rà ta ojú ta ló ṣí èmi tí mò ń sọ̀rọ̀ ojú ta ló ṣí tí ò bá ń ṣe àwọn òbí tiwa tó pé ẹ àwọn ògùdọ̀ rẹran lẹ́nu wa ojú ta ló ṣí ẹlòmíà wá wọ ẹran yẹn síwájú báyìí kò tiẹ̀ ní jẹ́ ẹran yẹn ni ẹran ẹ fi kinní sí ẹ fi malu si sí ẹ fẹ̀dọ̀ màálù sí ẹ fi bọ̀kọ́tọ̀ sí ẹ fi àwa máa jẹ lójoojúmọ́ wọn wá ní wọn wá ní ó ṣẹṣẹ kò rí kò rówó kó jọ ẹ má jẹ màálù mọ́ ẹ wá nǹkan míì jẹ yín náà léwúrẹ́ ẹ sin ewúrẹ́ ẹ bẹ̀rẹ̀ sí sin ewúrẹ́ ẹ pa ewúrẹ́ ẹ̀sìn adìyẹ ẹ má dúró de pé ìjọba ò fún wa níṣẹ́ wọ́n ti fi màálù ba gbogbo iṣẹ́ wọ́n ti fi màálù da orílẹ̀-èdè nàìjíríà rú ẹ jẹ́ ká padà sí di tiwantiwa àti gba àṣírí ọlọ́run fẹ́ gbà wá ni ẹlẹ́dàá fẹ́ gbà wá ló ṣe ń tú àwọn àṣírí yẹn ẹ jẹ́ ká wo nǹkan tá a lè ṣe à ń polówó ilẹ̀ ń sìn pé ilẹ̀ wà o fáwọn tó bá fẹ́ ra lẹ̀ tán fẹ́ máa dáko tán fẹ́ máa ṣe gbogbo ẹ̀ ẹ má jẹ́ kán dẹ́rù bà yín kankan àwọn àgbẹ̀kọ̀yà kí wọ́n ṣọ̀rí gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn ká dìde ká di ìhámọ́ra wọ̀ ká jẹ́ ààbò fún ara wa olùṣọ́ fún ara wa ẹ má má jẹ́ ẹ má jẹ́ ká láyé àtijọ́ àní ilé kejì ẹlòmíì kò ní sí nínú ilé ẹ̀ ará ilé kejì ló máa ma ṣọ́ ilé ẹnì kejì bó ṣe yẹ kó rí nìyẹn ìfẹ́ ni bí ilẹ̀ Odùduwà bá ṣe dá ilẹ̀ Odùduwà sílẹ̀ nìyẹn kò sẹ́ni tó sọ pé ó pẹ́ kí wọ́n tó máa ẹ̀ ẹ̀ máa rí láyé ìsìn ni wọ́n máa ma lu ẹnìkan táwọn kan máa máa rìn kọjá lẹ́gbẹ̀ẹ́ kò sí tó ń jẹ́ bẹ́yẹn nígbà yẹn táriwo bá sọ nílé kejì oníkà gbogbo èèyàn ni ariwo yẹn dé bá ni oníkálukú máa sáré bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ sí wàhálà ládùúgbò ibi tá a fẹ́ padà sí nìyẹn ibi tá a fẹ́ padà sí nìyẹn ẹ jẹ́ ká padà sóko wa ẹ máa sin ewúrẹ́ bó jẹ́ ewúrẹ́ kan lọ́wọ́ ẹ̀ ká ń sẹ̀ tó máa rà ara gùn sí báàgì ń ra wifon wifon tó máa ra ilẹ̀ plot half plot ń ra makeup ń ra kékeré kínní àbí wọ boys tó yẹ pé iphone o tí níṣẹ́ kankan lápá iphone ló ń lé káàkiri wá wá ilẹ̀ rewó jọ wá ilẹ̀ bó jẹ́ yìnkùlé ilé ẹ̀ bẹ̀rẹ̀ sí ẹ wo àwọn kọ́tẹ̀ tí ń ṣe nǹkan kan nísìn tó jẹ́ pé o nílò ilẹ̀ ẹ wẹ̀ ẹ kọjá wá sí òkè òkun mo bá arábìnrin kan pàdé ó bu àwọn ilẹ̀ dùn ilẹ̀ láti orílẹ̀-èdè wa ó bù wá sí òkè òkun wọ́n wá ń gbé e sínú ike ọ̀dà láti fi gbin ewébẹ̀ sí ó mú àwọn èso ó wá ń gbìn sí bíbẹ̀ pé òun ò jẹjẹkújẹ mọ́ lókè òkun gan kẹ́míkà tá à ń jẹ èèyàn mélòó ló ń jẹ organic ẹ ṣeun bàbá mi Godwinner <laughs> bẹ́ẹ̀ ni ẹ ẹ jẹ mélòó mélòó wà ní àwa tá à ń gbé ní ilẹ̀ Odùduwà yẹn gangan ṣé tó bá tiẹ̀ léwa léwa tá a bá lówó tá a máa fẹ́ fi ra eh, plot of land àbí half plot ní láti gbin nǹkan ẹ eh, wá garawa àbí kí náà ń pe orúkọ ẹ eh, ẹ wá wọn kí ọ̀dà ẹ wá ẹ wá wọn jọ instead ẹ máa máa dànù ẹ bu ilẹ̀ dú ẹ ẹ ọgbọ́n tó náà ẹlẹ́dàá tó ní kí n tún sọ fún wa ní ẹ bu àwọn ilẹ̀ yẹn sínú ẹ̀ ọlọ́run bùkún wa kò sí ilẹ̀ wa tí ò jáde gbé nǹkan sínú ẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ máa wẹ̀ tẹ̀ ẹ̀ gbé tomato sínú ẹ̀ ma kàn bẹ̀rẹ̀ sí máa tọ́jú ara ẹ̀ má jẹ́ kán fi oúnjẹ ba àyànmọ́ jẹ́ fún ọ ẹ jẹ́ ká padà sínú iṣẹ́ oko wa ẹ jẹ́ kí n gba pé èyí òun ló máa jẹ́ ìpè kan tí màá gbà ká tó lọ kúrò lórí ètò yìí hello hello baba wa hello. ẹ kú ètò tòní o. ẹ bàbá mi ẹ káàbọ̀ sórí ètò wa kò ní rẹ̀ yín o. àmì àṣẹ. gbogbo àwọn tí wọ́n ń gbé wa lọ́wọ́ sókè nílẹ̀ yìí àti ní ìlú bòmíì gbogbo tí wọ́n ń pariwo ọ̀rọ̀ Oòduà yìí Oòduà gbé gbogbo wa tọmọtọmọ tẹbí tará tilétilé a ò ní sọ ẹnìkan nù nínú wa o. ìbéèrè tí mo fẹ́ dóò mo sì máa pè yín lẹ́yìn ètò ṣùgbọ́n ìbéèrè tí mo fẹ́ béèrè yìí ó máa túnra àwọn ẹlòmíràn lọ́wọ́ ni mo ní kí n kúkú béèrè báyìí irú àwa tá wà ní diaspora irú èmi tí mo wà ní Washington state right àwọn kan wà ní Washington míì tí a pè ní Washington DC ọ̀dọ̀ tiyín lọ́hùn àwọn tó wà ní Texas ọ̀tọ̀ a ní táìmù ọ̀tọ̀ọ̀tọ̀ la dẹ̀ ní USB táìmù mẹ́ta òun la ní. Mm. aago tọ̀dọ̀ mi ń sìn ó fẹ́ lọ lu aago méjì ó kù bí ìṣẹ́jú méje so aago tọ̀dọ̀ yín ìṣídà kò jẹ́ pé two hours lẹ fi wà ahead tọ̀dọ̀ tèmi so ìbéèrè mi wá ni wípé lákòókò tó ń gbé. Mr. Akindeji Sunday bẹ́ẹ̀ ni lórí WhatsApp ẹ lè bá mi sọ̀rọ̀ à ń gbọ́ yín sà. ìbéèrè méjì ni ìbéèrè àkọ́kọ́ ni pé nípa ọ̀rọ̀ tíṣàtì tí. Tí a fẹ́ fi ṣe rally hmm. lọ́ndì first october yìí ó dẹ̀ ti ó ti wọlé tán a kàn ń wò wípé ìbò oṣù tó ń bọ̀ ni kò rí bẹ́ẹ̀ ó ti wọlé mo fẹ́ kí ẹ̀yànnà náà bí àwa tá a wà ní ẹ ṣeun then ẹlẹ́lẹ́ẹ̀kejì ni pé tí ẹ bá wá yẹ̀yàn náà tán bóyá àwọn kan wà hmm. tí ọ̀rá ààyè gbọ́ nígbà tẹ́ bá sọ hmm kí àwọn tí wọ́n jẹ́ tí wọ́n bá wa ń administrate group chat ti US níbi kánjọ kan bá wa fi sí orí àtẹ hmm, báyìí máa sódà irú àwáyà lè fọwọ́ díẹ̀ sí àwọn ẹlòmíì so ẹlẹ́lẹ́ẹ̀kejì béèrè mi ni pé báwo ni àwa irú àwa tá a wà ní Washington bá ṣe máa pé fún àpẹẹrẹ tó bá jẹ́ pé ìlú kan ní gbogbo àwọn tó wà ní US ti fẹ́ ṣe bóyá Washington DC là ń lọ a ti gbọ́dọ̀ mọ̀ sílẹ̀ wípé òkè ibi báyìí là ń lọ oníkálùkù àti mọ̀ pé òun fẹ́ ra òun fẹ́ ra ìwé ìrìnnà òun sílẹ̀ pé òkè òun á ti rà á sílẹ̀ àkókò báyìí àbíkẹ̀ bóyá àwọn èèyàn kan fẹ́ kóra jọ ní state by state la fẹ́ ṣe ni o a gbọ́dọ̀ irú èmi tí mo wà níbí ní ìsinyìí kí àwa tí à ń pè wọlé àtàtàwà bí ká mọ ẹni tó wà àwọn tó wà ní Washington DC àwọn tó wà ní New Jersey àwọn tó wà ní Indianapolis àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so that tó bá yẹ pé a fẹ́ ṣe ní state by state ní irú ìtọ̀dọ̀ mi ní ìsìn bóyá òkè ẹni mẹ́wàá ló wà bí a fẹ́ kóra jọ ẹni ọgọ́rùn-ún ni o òkè a fẹ́ jẹ́ ká ṣe ní tèlétèlé a fẹ́ kúkú pọ̀ wọ́n ní kárìnkápọ̀ yẹni yẹni àwọn ìbéèrè wọ̀nyí ó mọ wà confused mi lórí mo dẹ̀ fẹ́ kí kẹjọ kẹbọ wa yànnà náà dáadáa tí wọn bá dẹ tí conclude lórí ẹmí ìfẹ́ jẹ́ kó pẹ́ torí pé àwọn tó bá ní passion tá ní ìtara láti láti dìde sí àmọ́ wọn àti bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan yẹn ta fún àmọ̀ràn tá bá rí ẹnikẹ́ni tó ń tó ń rò pé kò lè gbapò àbí kò lè ṣe kinní kan àbí kò lè ṣe kinní kan a jẹ́ pé òun fún ara ẹ̀ fẹ́ kú kọjọ ayọ̀ yẹn tó dé ni torí èmi ò ní fẹ́ kí kí ẹnìkankan tó ń gbọ́ mi lọ́lọ́wọ́ kó gbà bẹ́ẹ̀ kó rò wípé ẹn kí n ba lè ṣe inú ẹ mọ̀jà ṣe bẹ́ẹ̀ torí nǹkan tí èèyàn bá ṣe tó bá kàn tiẹ̀ ṣe lọ́fẹ̀ẹ́ tó nírètí láti pé nǹkan fẹ́ wá láti bẹ̀ ẹ jẹ́ ká ẹ wà ní generation ká fún jìyà yẹn fún àwọn ọmọ tó ń bọ̀ ẹ wò ìyá táwa ń jẹ lọ́wọ́ nílùú òyìnbó báyìí àwọn ẹ̀tọ́ ẹ̀tọ́ wà ní nàìjíríà wọ́n rò pé à ń jọ láńbí ni kò rọrùn mo gbúdọ̀ sọ̀tọ̀ fún yín o ṣe mọ̀ kò ní rẹ̀ yín o. ẹ ṣeun màá dáhùn ẹ máa wo ètò yẹn lọ màá dáhùn ìbéèrè. gbogbo ẹ̀yin èèyàn mi torí mo ní láti ka nílẹ̀ <coughs> lẹ́nu ìṣẹ́jú díẹ̀ tó kù yìí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ẹ jọ̀ọ́ ẹ share program yẹn bá wa sọ fún àwọn èèyàn wa nílé ẹ ó ṣe pàtàkì gidigidi o gẹ́gẹ́ bàbá mi Bàkáì mo rí kọ́mẹ̀ntì yín bẹ́ẹ̀ ni wọ́n ní yàtọ̀ fún tí Fúlàní ń ṣe gan ẹran jíjẹ ó bá ti pé ọmọ ogójì ọjọ́ tó ti kọjá tó ti ń gun ogójì ẹran ẹran màálù jíjẹ ó jẹun tó ṣe àkóbá fún ìlera ara hmm, eléyìí kì í ṣàì máa ń sọ fáwọn ẹlòmíín pé kò yẹ kó máa jẹran ní èjì tó wà mọ́ kíní kan ẹran jíjẹ ẹ ti rí i pé sáyẹ́ǹsì náà tún proof ẹ̀ pé ó ní nǹkan tó ń ṣe lára ẹ má jẹ màálù ẹ jẹ́ kí màálù di èèwọ̀ fún yín gẹ́gẹ́ bí ọmọ Odùduwà ẹ jẹ́ kó di èèwọ̀ ọba òkè á ṣàánú fún wa gẹ́gẹ́ bí mo tún sọ ní àfikún náà ẹ jẹ́ ká padà ṣiṣẹ́ àgbẹ̀ wa ká bẹ̀rẹ̀ sí máa gbin ohun titi wa ká máa ṣe ohun ẹ̀gbìn ẹ má wò pé iṣẹ́ iṣẹ́ àgbẹ̀ yẹn iṣẹ́ hmm, ẹ wò ó ẹni tó ń gbé orí pupa yẹn ìwọ ṣáà máa gbé orí pupa sí i ó kù wọ oko ẹlẹ́dàá ẹ̀ <laughs> ẹ wò ó iṣẹ́ àgbẹ̀ yẹn iṣẹ́ tó lágbára tó ládùn tó ní tó yẹ kéèyàn máa fi yangàn gidigidi ni ọlọ́run tún ti wá kẹwàá anílẹ̀ tó dára tó lè wo oríṣiríṣi ẹ̀rí lókè òkun wọn nírú gbogbo ń ta níyẹn ṣùgbọ́n gbogbo ẹ̀ ń ṣe déédéé ó ń bára wọn mu fún wọn torí pé wọ́n ń fi ọpọlọ ṣe tó yẹ kán ṣe ṣùgbọ́n àwọn atọ́lọ́ ń wá kẹ́ tó fi gbogbo ẹ̀ ẹ̀ rí ogun fúlàní ó ti lé gbogbo àwọn bàbá wa kúrò gbogbo àwọn bàbá wa tó yẹ kí wọ́n ràn wọ́n lọ́wọ́ tá ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹ́ bàbá kan ah ó dùn mí bóyá ní tọ́sẹ̀ máa play fídíò bàbá yẹn ó dùn mí gidigidi mo wo bàbá yẹn àwọn bàbá arúgbó bàbá tó jẹ́ pé kò lójú tó máa fi ríran ó sì ń lọ ṣiṣẹ́ oko ṣùgbọ́n kò sẹ́ni tó máa ràn lọ́wọ́ kò sẹ́ni tó máa sọ wípé ah iṣẹ́ yìí ó tún lè ṣe dáadáa báyìí báyìí gbogbo ìyẹn ló máa di àfìsẹ́yìn nígbà tá a bá gba ilé Odùduwà wa gbogbo ẹ̀ máa níyànjú ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ́ o ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ́ ẹ má dalẹ̀ o ẹ máa kéde pé Odùduwà òun là ń fẹ́ ìyẹn dúró bẹ́ẹ̀ ṣe wá rí October rally hmm, ọ̀rọ̀ lórí shirt tí bàbá wa béèrè yìí ṣẹ́ẹ̀tì wa ẹni tó bá fẹ́ ra ṣẹ́ẹ̀tì ẹ admin ẹjọ́ pépà ó wà ń sàlẹ̀ pépà wa ẹni tó bá fẹ́ ra shirt pépà yẹn ni wọ́n máa send owó sí tí wọ́n sì máa fi address orúkọ state àti country fún àwọn diaspora àwọn tó wà ní diaspora ibẹ̀ lẹ́ máa send ẹ̀ sí so tẹ́ bá ti send ẹ̀ àwa máa rí àwa máa máa gbé ìgbésẹ̀ lórí gbogbo yẹn bí iṣẹ́ tẹ́ fẹ́ ẹ fún gbogbo àwọn tó wà ní US tó lo eh, US dollar nǹkan kan bẹ́ẹ̀ yẹn fifteen dollar ní per shirt fifteen dollar fún àwọn tó wà ní United Kingdom fourteen pounds òun ni ṣe wá rí fún àwọn tó wà ní European country lọ́hùn ní gbogbo kínní wọn fifteen euros òun ni wọ́n máa san ṣùgbọ́n iye ohunkóhun tẹ́ bá ṣàfẹ́ ní abroad eh, orí pépà yẹn tẹ́ bá ti wọnú ibi tí wọ́n pín dà yẹn rí pépà pé wà wá sọ pé o fẹ́ ra ṣẹ́ẹ̀tì o ibẹ̀ ni ẹ máa san owó yẹn sí àwa kàn sí yín ṣùgbọ́n fáwọn tí wọ́n bá rí i pé bóyá ó ṣòro díẹ̀ tẹ wà ní US tẹ fẹ́ ṣẹ̀ tí ẹ ẹ rí ọ̀nà pépà yẹn gbà ẹ̀yẹn contact mi ṣẹ̀t yẹn by next week ẹ má ẹ má bẹ̀rù everything ti ready bá ṣe máa ship everything ẹ lè contact mi sórí nọ́mbà tí wọ́n pin down sísàlẹ̀ yẹn fún gbogbo àwọn tó bá wà ní United States àti Canada so ẹ máa rí ṣẹ̀t yín iye tẹ́ bá fẹ́ ẹ lè contact mi lẹ́yìn kẹ́ ẹ fi ẹ̀yẹn tí ẹ lè pè ìgbà míì tẹ́ bá pè é pè yẹn pọ̀ ẹ̀yẹn ṣàfi mẹ́sẹ̀jì sílẹ̀ fi dítẹ̀ yín sílẹ̀ pé nǹkan tẹ́ fi ń pè léléyìí ẹ fi sílẹ̀ màá reach out sí yín kò jẹ́ bó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ tinished ṣe rí títí àwọn ibi tá a ti máa meet bóyá àwọn ti UK ẹ a máa gbé nọ́mbà àwọn tá a máa contact wọ́n máa gbé sórí platform wa tẹ́ bá fẹ́ information lórí àwọn tẹ́ máa contact pé location wo ni wọ́n ti fẹ́ meet fún rally United Kingdom àbí Europe ni o àbí bíbá yìí ni ò wọ́n máa gbé e síta láìpẹ́ yìí ṣẹ́rí títí US a máa gbé yẹn náà síta àti ẹ̀ máa ní meeting gbogbo àwọn táwa ní US àti Canada a máa ní meeting ní àárín ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí láti decide gbogbo ibi tá a fẹ́ rìn sí bóyá a fẹ́ ṣe ní state by state ni àbí a fẹ́ ṣe bó ṣe jẹ́ ní ti United States àti Canada ṣe wá rí títa àwọn nàìjà ibi tí màá parí ẹ̀ sí leléyìí nítorí à ń gbọ́ fìrìfìrì wọ́n sọ wípé káwọn èèyàn wa pé bóyá ẹ ẹ má jáde o ẹ má ṣe kinní kan ẹ kò sí nǹkan kò séwu lóko ló ẹ àgbébọn àgbàdà ẹ̀tọ́ wa òun là ń béèrè fún ẹ má jẹ́ kí wọ́n kó ẹ̀rù sínú ọkàn wa ẹ má jẹ́ kí wọ́n kó ìpòrúru ọkàn sínú ọkàn wa pé kò ní sí jáde kò ṣe kinní kan ilẹ̀ bàbá wa ni pé àní òmìnira la fẹ́ o àfẹ́ omi ìnira mọ́ gbogbo bó bá ṣe máa lọ ní títí rálì yìí àwọn bàbá wa náà wọ́n ti lọ́wọ́ sí gbogbo wọn náà mọ̀ nípa ẹ̀ gbogbo àwọn bàbá àwọn aṣíwájú wa nílẹ̀ yorùbá àwọn ọba kò lè sẹ́ǹtì kò sẹ́ni tí ò mọ̀ pé gbogbo nǹkan yìí ó ń bọ̀ wá sáyé ní october first odidi ọgọ́ta ọdún ká má ti lè sọ wípé ilẹ̀ yorùbá ń tẹ̀síwájú gbogbo ohun tá a ti ní táwọn bàbá Awólọ́wọ̀ tí wọ́n ti ṣe sẹ́yìn gbogbo ẹ̀ ó sì ń tọ́jú wọn bàjẹ́ tán pátá ó kì í ṣe pé ó ń tọ́jú wọn ó tọ́jú wọn bàjẹ́ pátápátá àwa ń sọ wípé àsìkò ti tó ilé ti tó lọ a fẹ́ bẹ̀rẹ̀ ìgbé ayé ọ̀tun bí àbáṣàmọ́ bí tá à ń lọ a padà síbi tá a ti ń bọ̀ màálù kò lè máa wá darí ẹ̀dá ọmọ èèyàn nǹkan tá a fi sọ wípé kóńkó jábele kó ní kálukú kó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kọ́lọ́mú dọ́mọ̀ ìyá ẹ̀ gbé òun ni gbogbo tá à ń jà fún kò jẹ́ bó ṣe jẹ́ lórí ètò lónìí mo torí pé àkókò mi ti lọ ṣùgbọ́n bàbá tó ń pè yìí hello hello hello hello kúṣẹ́ o. ẹ bá a ṣe ní ṣókí torí àkókò mi ti lọ. àgọ́ mi ti ẹ̀ pé torí nǹkan kan torí US ni lórí a ní interest nínú ẹ̀ mo fẹ́ sọ pé ẹni tó bá wà lórí ètò tí wọ́n ní àbí wọ́n sí US forum wa kàn fi nọ́mbà àwọn ránṣẹ́ kàn fi nọ́mbà àwọn èèyàn ránṣẹ́ sí i ẹ bá fọwọ́dẹ̀ sí wa àá àdìwọ̀n and we are grouping ourselves together and announcement máa jáde lórí this títí next week mm. bá wa à ń ṣe there's so many concern táwọn èèyàn wa ń gbé wá bá ṣe ń sọ so àwa náà dẹ̀ fẹ́ mọ̀ pé ká tó sọ pé báyìí là ń lọ o ká rí kókó látòrí àpapọ̀ àwọn ẹgbẹ́ tá à ń bá ṣe meeting torí eh, àti kóyàn jọ ó le so gbogbo nǹkan ẹ ṣe ọkàn ò lọ nǹkan ń lọ o a máa announce ẹjọ. ẹ bá mi ẹ bá mi ẹ dúró ná ẹnìkan béèrè ó ní adẹniran olúwaṣèyí ṣé kò ní lẹ́yìn ẹjọ kò yé mi kí ni ẹ ń béèrè nípa ẹ kí ni kò ní lẹ́yìn mo fẹ́ kẹ́ ṣàlàyé kò yé mi ẹ lè type ẹ kí ni ó fẹ́ lẹ́yìn ṣé ká má jáde láti sọ wípé òmìnira torí mo ṣàlàyé ní last time pé ẹ̀tọ́ wa ni ó wà nínú ìwé òfin eléyìí kì í ṣe revolution now ó wà nínú àgbọ̀ ìṣà yes sir. ọmọọba ẹ má wọrí kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn fèsì sí ó lè má yé wọn tó tí ó ti yé yín but ẹni tó ń béèrè pé ṣé kò ní lẹ́yìn ẹ̀ kán fọ́lò program wa hmm. but n tí mo lè fi dá wọn lóhùn èmi lè bá yín dá wọn lóhùn pé kò sí nǹkan tí ò lẹ́yìn láyé yìí náà ayé tá a wá yìí gan lẹ́yìn but irú ẹ̀yìn wo ló máa ní fún ẹ so hmm. bá a dákẹ́ náà yóò lẹ́yìn. ẹ gbọ́ ẹnìkan tún ti comment wọ́n ní Yorùbá appraiser forum àmọ́ ẹni tí wọ́n jẹ́ bóyá àwọn olóṣèlú ló wà nídìí ẹ̀. àwọn yaf tán ní àwọn náà ẹ ní sùúrù yaf yẹn tó bá jẹ́ pé wà lórí program ẹ jọ àwa fẹ́ mọ̀ yín ẹ gbójú yín jáde tó ti yé yín ẹ gbójú yín jáde èyí kankan yìí sọ pé yaf ni wá àmọ́ àwọn afẹ́nifẹ́re àmọ́ mm. àwọn míì àwa tá à ń yìí náà ẹ ti ń mọ̀ wá ń sìn so ẹ jẹ́ ká rí yín kó má dàbí pé èèyàn kan ló ń rí yín because ọmọ Yorùbá ní gbogbo wa ẹ wá sọ opinion àwa tá à ń bá yín sọ̀rọ̀ nínú USA forum àti Canada la wà ẹ bá contact program yìí à á pè ní à á fi nọ́mbà wa pè é kò sí hiding ẹ̀ lè sọ opinion ti yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ṣe mọ̀ pé ẹnìkan ń jáwádé ṣùgbọ́n èyí tẹ̀ ń ṣe tẹ ló tẹ́yìn yẹn bí ìgbẹ̀yìn bẹ̀bọ jẹ́ bí ìgbà táwọn olóṣèlú kan ń ràn yín ni hmm. because ẹ sọ pé you fight to your last, last, uh, uh, uh last blood hmm. láti rí i pé àwọn tó fẹ́ ja òmìnira nínú ọmọ ìran yín hmm. wípé wọn ò gba òmìnira yẹn ṣé bó ṣe ń lọ yìí dání ẹ mọ iye àwọn tá lókè òkun ni ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni àwa tiẹ̀ tún wà òkè yàtọ̀ sáwọn tó wà nílé and yaf àwọn náà náà dìde tán ní kó má ṣe àmọ̀tẹ́kùn tó kọ lẹ́tà sí buhari so àwárí yín bí ọ̀pẹ ọ̀dà màdàm ẹ dúró ẹ gbójú yín síta ẹ má jẹ́ kán fún yín lówó kẹ́ wá lọ rẹ́gísítà à ń ṣe ọ̀bọ ẹ wá lọ rẹ́gísítà kínní wá ń pera yín èèyàn mélòó ni yín tẹ bá mọ̀ pé tó gbangba sùn lọ́yẹ̀dẹ̀ jẹyàn ẹ gbójú yín síta nu pépà àbí sahara yẹn sọ pé àwa tá a wà nù yaf tá à ń sọ̀rọ̀ rí otherwise àwa mọ̀ pa àwọn kan náà fún yín lówó tẹ lọ rẹ́gísítà tẹ wá ń ṣe kinní kan sínú pépà mm. ẹ tó kàn yín gbá oró rẹ ò tó pa àparò eléyìí tá à ń sọ yìí ẹ wò ó ẹ forí ara yín pamọ́ tẹ̀ bá mọ́ ń tẹ́ sọ mm. torí èèyàn kan ń jáwádé orúkọ bàbá yín sì kọ́ ni yorùbá wọ́n jọ mm-hmm. bí gbogbo wa ń bẹ̀ ni ṣùgbọ́n tẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kájọ jókòó kájọ sọ̀rọ̀ bí ọmọ yorùbá kẹ́ ẹ sọ ti yín káà náà sọ tiwa àwa mm. tá ń jà fún tá ń jà fún amọ̀ tá ń ṣe o mm. ìyáàfin ẹ má jẹ́ wọn mọ̀ mí lórí ètò ó dàbọ̀. ó dàbọ̀ àkókò mi ti lọ gan o àkókò mi ti lọ ẹ má bínú ẹnì kan máa ní kò ní lẹ́yìn nílẹ̀ yorùbá bí ṣé bó ṣe ń lọ yẹn dáa ni ẹ wọ́n ní yaaf ẹ̀yin lẹ pera yín ní yaaf pé wọ́n ní kán má jáde o wọ́n ti warn against rally wọ́n ń pa àwọn ọmọ yín ẹ̀yin ò jáde ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yin náà máa fi ṣèrúbọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́nu tẹ́ ẹ lọ́wọ́nu pé kí yorùbá kó má bọ́ gbogbo ẹ̀yin ọmọ àlè yorùbá tẹ́ ẹ sọ pé kó máa rí bó ṣe ń rí lọ yẹn ẹ̀yin wọ́n máa fi ṣèrúbọ àwọn alálẹ̀ wọ́n máa bínú sí yín àwọn tó ní ilẹ̀ yorùbá ilẹ̀ Odùduwà tẹ́ ń gbẹ̀yìn bẹ́bọjẹ́ tẹ́ ń torí òṣèlú ọ̀jẹ̀lú tẹ́ fẹ́ ṣe tẹ́ sọ wípé kí ayé kí ìnira kó máa dé báwọn èèyàn ayé máa ní yín lára ọ̀run máa ní yín lára àwọn abiyamọ ayé àtọ̀tọ̀ ni wọ́n máa ní gbogbo yín lára bó ṣe máa rí nìyẹn ẹ̀yin ìkà àyìn afẹ́ ajẹmáfíà yó ẹ̀yin ọ̀jẹ̀lúrun ẹ̀yin aláìníbẹ̀rù ọlọ́run ìdájọ́ ọlọ́run ti ṣetán tó máa dé bá gbogbo yín ìdájọ́ ọlọ́run ó máa dé bá gbogbo yín bẹ́ẹ̀ ni àsìkò ìdájọ́ ọlọ́run tó ẹ máa parun òun lẹ ti dé yìí ọjọ́ gbogbo ń tó le ọjọ́ kan ni tó lóhun ọjọ́ gbogbo ni tìkà ọjọ́ gbogbo ni tọ̀dájú ọjọ́ gbogbo ni tẹni bí ṣùgbọ́n ní ọjọ́ tí ìmọ́lẹ̀ ọ̀run bá mọ́lẹ̀ báyìí kò sí òkùnkùn kan tó lè fara pamọ́ ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní ẹ̀yin kinní kan ní Yorùbá kinní kan tó jẹ́ wípé ẹ jà fún ìtẹ̀síwájú Yorùbá ẹ dìde fún bí ayé Yorùbá ṣe máa rọrùn ọmọ Odùduwà tó jẹ́ pé inú ìnira lẹ fẹ́ kí gbogbo ọmọ Odùduwà kó sì máa wà títí láéláé ìdájọ́ ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ń dé bá yín ẹ ní farare lò ó bó ṣe máa rí fún yín nìyẹn ọkọlẹ̀ kọ́dún ìtó parí ni kí ọdún ìkó tó parí gbogbo yín náà máa fi ṣèrúbọ òtútù ọ̀run máa fi yín ṣèrúbọ ṣé ayé là ń gbé ẹ jẹ́ ń parí ètò yìí síbí báyìí ló tún fẹ́ sọ̀rọ̀ hello mo ò fẹ́ gba pè mọ́ lẹ́nìí hello bàbá mi hello mother. ẹ kalẹ o. ẹ kalẹ o. ẹ kú ètò. ẹ ṣeun bàbá wa. Ọlọ́run bá ò ní dààmú yín o. àmì o àmì àṣẹ àtẹ̀yìn náà o. Ọlọ́run bá ò ní pín in lápá pẹ̀lú àṣẹ Ọlọ́run. àmì àmì. àṣeyọrí la máa ṣe lórí ẹ̀ Ọlọ́run làwọn tó bí wa. àmì àmì àṣẹ. àní ṣàṣetì lórí ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. àmì. mo ti máa ń wà lórí fógàmù yìí tẹ́gẹ̀t bọ̀ kọ́kọ́ ni mo rí tí àwọn èèyàn kì í sábà mẹ́sàn tó dẹ̀ jẹ́ pé ó kàn fọ́sírì nínú ilẹ̀ Yorùbá tí ó rí à ń sọ̀rọ̀ pa èyí. Hmm. àwọn èèyàn kì í tí ẹ bá gbé àwọn olórí olórí wá sórí ètò yìí hmm. àwọn èèyàn kì í sábà béèrè lọ́wọ́ wọn nípa báwo náà ṣe náà ṣe ń ṣètò lórí Kwara State. Hmm. ẹ wo bàbá mi Kwara State ẹ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí mo máa a máa sọ̀rọ̀ mo máa gbéyàn wá lórí Kwara State yìí iṣẹ́ tí ń lọ lórí ẹ̀ àwa yẹ gbogbo èèyàn ṣùgbọ́n. tọ́mọ̀tẹ̀ náà fẹ́ pín kọ́ra ó fẹ́ pín bẹ̀ yẹn sí wọ́n bu ọ̀pẹ láti bóyá bíi jẹ́bà yẹn ni hmm. tẹ bá mọ bíi tọ́pẹ̀ ní jẹ́bà áfà ìlọrin lókèlókè ìbẹ̀rù kò tẹ̀ pé àyọ̀kọ̀ bá wá àwọn èèyàn kí tábà sọ ẹni tì lórí ọ̀rọ̀ kọ́ra tètè. iṣẹ́ àwa ní kwara bàbá mi ní eh, movement wa yìí iṣẹ́ ń lọ ní kwara state lọ́wọ́lọ́wọ́ àti ẹ̀ṣiṣẹ́ pàdé lórí ẹ̀ lẹ́ni ìfúngàn pẹ̀lú àwọn bàbá wa imam yorùbá gbogbo ẹ̀ gbogbo ẹ̀ iṣẹ́ ń lọ pẹ̀lú àwọn èèyàn jàǹkànjàǹkàn láti kwara ẹ fọkàn yín balẹ̀ a gbé wọn wá síta tẹ ẹ máa rí pé iṣẹ́ ń lọ ẹ̀ dẹ̀ rí èsì ayọ̀ kwara state kò sí wàhálà ṣe ti gbọ́. ok because àti fẹ́ gbọ́ kínní ẹ̀ tipẹ́tipẹ́ òpópó àti àwọn sọ̀rọ̀ yìí mm. àtọ̀lẹ̀dọ́lẹ̀ ti tiwa àtọ̀yọ́ aláàfin láti wá síbẹ̀ yẹn ṣe rí bàbá wa tó pè láìpẹ́ yìí bàbá wa tó pè eh. láìpẹ́ yìí kẹ́ ẹ tó pè yẹn eh. tó ń pè wọlé yẹn àwọn gangan èèyàn gbòógì kan ní kwara ni so iṣẹ́ yẹn dẹ̀ ń lọ gidigidi ṣe ti gbọ́ ẹ fọkàn yín balẹ̀. ẹ jọ ẹ ní láti bá àti tẹ bá gbé ọ̀túnba náà wá sórí láì ẹ bọ ọmọ bá sọ kínní náà létí tiwọn náà time to time pé níbo níbo náà bẹ̀ tó Kwara State dé because àwọn tó jó lórí ogun ọ̀bọ̀rọ̀ dákẹ́ lórí ẹ̀ ká má ti mọ̀ fi tẹ àwọn tó jẹ́ ọba ọba wa sí náà hmm. because eh, nǹkan tí wọ́n ṣe ó yẹ anybody wa àwọn ọba wa kéde pé. àwọn ọba wa náà tẹ̀ tiẹ̀ wò ó bàbá mi ẹ fọkàn balẹ̀ hmm. àwọn ọba wa gan wọ́n ti ń ṣiṣẹ́ lọ lábẹ́nú gbogbo iṣẹ́ ń lọ ẹ jẹ́ ká fọkàn balẹ̀ ẹ mọ̀ pé nílẹ̀ yorùbá gangan tí hmm. typical setting táwa gan gbọ́njú mọ̀ tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ láàrin ìlú kì í ṣe ọba ló máa fò hmm. síta pé ẹ gbà mí o àwọn ọmọ ìlú ló máa kọ́kọ́ ké síta àwọn náà máa sáré gbígbé àwọn ò fẹ́ mọ́ nígbà tí gbogbo wọn bá ti fohùn ṣọ̀kan wọn á wá rura wọn final bus stop ní ààfin de ó ya àti àwọn ọ̀dọ́ ìlú ti yarí o nǹkan tá a ṣe pariwo nìyẹn kí gbogbo èèyàn dìde ṣe rí títa àwọn bàbá wa àwọn ọba hmm. àwọn gbogbo ẹ eh, ẹwà àwọn bàbá yẹn ti ṣiṣẹ́ lọ ẹ ṣáà jẹ́ ká máa ká máa ṣera wa lọ́kàn nìṣó. kí lorúkọ yìí sà àmín. Eh, kọ́lá lórúkọ tèmi bọ̀ Italy ni mo wà. Eh, Italy ni mo wà bọ̀gọ́ mọ́pá ṣètì lèmi ṣá. ọ̀kẹ́ text mi pẹ́yìn ni láti Italy mo máa link mi yín mọ́ aṣojú wa tó wà ní Italy Lady B mo máa link yín mọ ẹ ṣeun wọn ẹ ṣe gan ah, ẹ jẹ́ ká dánu dúró níbi ètò yìí o kindly help me with wọn help yín ẹ jọ gbogbo ẹ̀yin èèyàn wa bó ṣe jẹ́ nípa ọ̀rọ̀ rally àti gbogbo àwọn tó fẹ́ pa òkúta àwọn yaf àbí àmọ́ tí wọ́n jẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé rere ibi rere náà dúró sí ire ló máa bá wọn ṣùgbọ́n ṣùgbọ́n tó bá jẹ́ pé orí ibi pé àní ayé ọmọ Odùduwà wọn gbọ́dọ̀ ní ayé tó nítumọ̀ ni wọ́n dúró sí ah, àwọn alálẹ̀ gan ti lanú lẹ̀ torí ebi ti ń pa wọ́n tipẹ́tipẹ́ hmm, bó ṣe máa rí nìyẹn ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró pẹ̀lú wa lórí program lẹni ẹ má gbàgbé pé a sọ pé ó ṣe pàtàkì gidigidi ẹ ẹ bá bọ ọbẹ lu petition gbogbo family tí ò bá ti sign petition gbogbo ẹ̀yin lẹ́kọ̀ọ́ nílé làbújá ní gbogbo ẹ ní kwara ní gbogbo ìlú àti abroad ni ẹ máa bá wa fọwọ́ sí petition yẹn gbogbo ẹ̀yin tẹ̀ tí ì fún wa ní nǹkan kan ee eh, ntẹ̀lẹ́bùn wa ń kọ́ abẹ́ ní bùn wa mọ́ ẹ eh, ọ̀rọ̀ dúdú alá ń sọ̀rọ̀ ẹ̀ yìí one dollar one pound one kinní kan nǹkan kan bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀yin olówó tẹ̀ mọ̀ wípé à inú tí yín náà dùn lábẹ́nú ẹ̀ lè jáde ẹ̀ lè ṣe kankan ẹ fowó ran òmìnira lọ́wọ́ ẹ fowó gbogbo àwọn ọmọ wa tán ń lọ káàkiri tán ń kó pósítà káàkiri wọ́n ń kó ambi káàkiri pé Odùduwà ni o wọ́n ń pin lójúlé jójúlé ẹ̀yin ò lè jáde ṣùgbọ́n àwọn náà ń jáde tán ń fi ẹ̀mí ara wọn wéwu pé ẹ jẹ́ ká tún pin lọ àdúgbò eléyìí pé Odùduwà la o àfẹ́ ìbò twenty twenty three mọ́ o ẹ fi owó yín ẹ fi ẹran níṣẹ́ báyìí ká lè kọ́ nípa tiyín náà pé ẹ ṣe wọn tẹ́ lè ṣe kò sí tó kéré jù bẹ́ẹ̀ ni kò sí tó pọ̀ jù fún ìlú yín láti dúró déédéé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe ń ṣe ọba òkè a máa fún yín ṣe lágbára èdùà kò jẹ́ bó ṣe jẹ́ ná àkáǹtì tí wọ́n tún gbé síbẹ̀ nípa ìránṣẹ́kùnrin ọ̀kan lára àwọn tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ takuntakun adémọ́lá ọ̀gbẹ́ni adémọ́lá ẹ jọ̀ọ́ ẹ bá wa fi owó sí àkáǹtì yẹn naija àkáǹtì ló wà ń bẹ̀ wọ́n nílò ìrànlọ́wọ́ wa gidi torí pé ẹni yẹn iṣẹ́ tó ń ṣe gan ó ẹni tí gbogbo ara ẹ̀ pé lọ ẹ jọ̀ọ́ ẹ bá wa fi owó ran ìránṣẹ́ lọ́wọ́ hmm. èmi náà tó bá tún yá mo tún máa gbé wọn wá sórí ètò láti jẹ́ pé àwọn náà wọ́n tún ń fi ẹnu ara wọn fojú ara wọn hàn lórí platform yìí kò jẹ́ bí mo ṣe fẹ́ dúró ná níbí oníyàn ṣe o ọlọ́kà ṣe o gbogbo ẹ̀yin tí ẹ bá wa jẹ oúnjẹ náà gbogbo yín pátápátá ẹ ṣe inú mi máa ń dùn tí n bá ti ń rí gbogbo àwọn ọmọ Odùduwà gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi gbogbo ẹ̀yin baálé wa nílé gbogbo ẹ̀yin ọ̀rẹ́ wa ọmọ ìyá ni ọkọ ọmọ bàbá kan náà ọmọ Odùduwà tọkàntọkàn ẹ jẹ́ ká máa sọ wípé kò síbò ní twenty twenty three òmìnira Odùduwà Odùduwà nation gidigba ẹ rí báyìí ṣẹ́ẹ̀tì rere yìí o mo sọ fún yín pé ní kọ́lọ̀ ni tèmi ní kọ́lọ̀kọ́lọ̀ ṣùgbọ́n lọ́jọ́ October first yẹn funfun lẹyẹ ń sun o gbogbo wa funfun la máa wà pátápátá nítorí pé kí ni àmì funfun ni àmì àlàáfíà àmì ìrọ̀rùn àmì ìwà mímọ́ àmì inú funfun àmì ìwà pẹ̀lẹ́ ẹ mọ̀ pé funfun rẹwà gidigidi òun ni gbogbo wa máa wọ̀ pátápátá á dẹ̀ ju wa ṣe ṣe náà nífẹ̀ẹ́ ọmọ wa sí o wọn ò ní fẹ́ àbúrò wa ẹ̀gbọ́n wa wọn ò ní fi ṣe tutù gbogbo àwọn tó bá wá ní pé àwọn fẹ́ tapo sáàlà wa àwọn ni àwọn ẹlẹ́dàá máa bá wa fi wọ́n ṣe tutù kí n tó lọ ẹ jẹ́ ká gbọ́ orin orílẹ̀-èdè wa orin orílẹ̀-èdè wa kẹ tó tún pàdé mi ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ nínú ọ̀sẹ̀ yìí ọjọ́ tọ́sídẹ̀ẹ́ tún a tún máa pàdé mi lórí ètò àwọn èèyàn wa sì máa wá sórí ètò àwọn bàbá wa àwọn ẹ̀gbọ́n wa lọ́kùnrin lóbìnrin máa pín ètò yẹn káàkiri àjù àṣe orin orílẹ̀-èdè Odùduwà ó yá o. la ṣe ń sọ fún gbogbo ará gbogbo ẹbí gbogbo ọ̀rẹ́ tó jẹ́ ọmọ káàárọ̀ òjìrè pé ipò ẹ̀tọ́ wa òun ni òmìnira ẹ má jẹ́ kán kó wa láyà jẹ pé a lẹ́tọ̀ọ́ láti béèrè fún orílẹ̀-èdè wa ó wà nínú ìwé òfin ìjọba fọwọ́ sí àwọn aláwọ̀ funfun United Nations gbogbo wọn náà ti fọwọ́ sí pé a ní ẹ̀tọ́ láti béèrè fún orílẹ̀-èdè tiwantiwa àsìkò tó yẹ ká máa dùn ká fọwọ́sowọ́pọ̀ lérí gbogbo ẹ̀yin abiyamọ àwọn bàbá wa ti bá wa sọ̀rọ̀ èmi náà sì máa ń bá wa sọ̀rọ̀ ní gbogbo ìgbà pé a ní iṣẹ́ pàtàkì ẹ rí àwa àyá àwa lẹ́yìn ayé àwa ládùn ayé àwa lọ́bọ̀ òkè kó gbogbo agbára lé lọ́wọ́ tá a bá ti dìde àbùṣebùṣe ẹ má jẹ́ ká san àsùnpara torí pé àwọn ọmọ wa wọ́n ń kígbe níta kankan pé ebi ń pa wọn ara ń ni wọn abiamọ kì í sì gbẹkun ọmọ rẹ̀ kó má tà ti wèrè mo dúró níbi ìná èmi ni ọmọọba adéjọkẹ́ ìwọ olódò ọba ọmọ atẹnigbọlá atẹnigbare ìwọ tí ò nílẹ̀kùn tí ò ní kọ́kọ́rọ́ ẹ̀rú ẹwẹ́ náà fi ń délé mo ní ó dàbọ̀